الله والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú أجو òní ọjọ́ kẹtàlélógún nínú oṣù jùmọ́ àdàlẹ́ ìjọra fourteen thirty seven eléyìí tó ṣe déédéé ọjọ́ kejì nínú oṣù kẹrin ọdún mìládì two thousand and sixteen agbára wa sọ̀rọ̀ lónìí nípa ọ̀kan nínú àwọn anabi ọlọ́run anabi Isa alayhi salam anabi Isa tó ṣe pé ọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀dà oríṣiríṣi ìyapa sílẹ̀ láàrin àwọn èèyàn ìyapa tí èsì ìyapa lásán ìyapa tó mú káwọn kan tara rẹ̀ ya kèfèrí ìyapa tó mú kí àwọn kan kọjá pé wọ́n tara rẹ̀ ó fi jẹ́ ọmọ aná tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyamah. Isa alayhi salam àpèjúwe rẹ̀ lọ́dọ̀ mùsùlùmí ọdà bí àpèjúwe gbogbo àwọn aránṣẹ́ Ọlọ́run ọba yòókù ni nítorí pé àwa la nufarriqu bayna ahadin min rusulihi àwa kìí ṣe yapa láàrin àwọn aránṣẹ́ Ọlọ́run gbogbo aránṣẹ́ Ọlọ́run ọba ní tiwa àwọn olọdà láàrin wa látòrí anabi Nuh alayhi salam tóbi dórí anabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé alukófòrò bí axadìl àmbíyá kófòrò bìl àmbíyá ìkùlẹ̀hìn ìsì àìgbàgbọ́ sí ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run ìsì àìgbàgbọ́ sí gbogbo ànábì ní lápapọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé mùsùlùmí ń bùkátà láti mà nípa àṣà àgbésí ayé àwọn ànábì ọlọ́run nítorí gbogbo ẹni tó bá jọ́ràn àyàn lórí wa ká rẹ̀ ọjẹ́ ohun tó pàtàkì ká mà nípa àṣà rẹ̀ mímà nípa àtàn rẹ̀ yóò ṣe wá lọ́pọ̀lọpọ̀ àǹfààní níbi kí ìgbàgbọ́ òdodo tiwa náà kó dúró ṣinṣin níbi káwa náà jẹ́ ẹni tó ṣe wípé a ò ní palúrú papọ̀ mọ́sápà nínú ìgbàgbọ́ òdodo. anabi isa aleyhi salam òun náà ló pe àwọn anabi àwọn ọmọ israel òun ló pe anabi àwọn ọmọ israel anabi isa ti tọ́ka sí léyìí báyìí nínú ọ̀rọ̀ tó bá àwọn èèyàn rẹ̀ sọ. So gẹ́gẹ́ bí àlàyé tọ́lọ́run bá ṣe fún wa nínú sóra sórọ̀tù sọ́f ọlọ́ni wa idh qala Isa ibn Maryama ya bani Isra'ila inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya min at-tawrah wa mú mubashshiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين النبي عيسى عليه السلام ó fún àwọn èèyàn rẹ̀ nírò bọ́lá ما bá ti ṣe rán sí يجني ọmọ israẹla lápapọ̀ سنتو wọn láì jẹ́ nìkan sí eléyìí tó yapa sí ní tó ṣeé ṣe kọjá pa àti gbọ́ pé wọ́n fún wa rí nínú tí wọ́n ń kà nínú báíbù wípé ń ṣe lọ́lọ́wọ́n bá ń rán sí ajá tó sọnù nínú àwọn ọmọ israẹli rárá inni rasulullahi ilaykum ìránṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ sí yín lẹ́yìn ìgbà tó ti pe àwọn ẹni tó lọ́ọ́ rán sí náà pé ya bani Isra'il ẹ̀yin ọmọ Israel wal khitabu li umumihim eléyìí jẹ́ àlàyé ìpinnu eléyìí tó lọ sọ́dọ̀ gbogbo wọn wọn ò sí yàtọ̀ sẹ́nìkan gbogbo àwọn ọmọ Israel lọ́lọ́run ó ń lò pé àwọn aránṣẹ́ tọ́lọ́run bá rán sáwọn ọmọ Israel òun á ń fún wa nírò ní nǹkan tó ṣe pé ó padà wá yé wa lẹ́yìn ìgbà tá nàbí wa alayhi wa sallam dé wípé kò sí ìránṣẹ́ kan tí ó wà má nínú ọmọ lẹ́yìn tóun tó kàn tó nígbà títí jíjọ́ àlùkìyàmà tí ó dé lẹ́yìn mi èmi tó já fún ni nírò dùnú nípa kẹsọ gbọ́ bẹ́ẹ̀ sì fẹ́ kẹsọ gbọ́ orúkọ rẹ̀ náà ni ahmed nínú orúkọ anabiwa muhammed sallallahu alayhi wa sallam onaani muhammed onaani ahmed anabi ciisa yi alayhi salam kálíba gbọ́ ìtàgbésí ayé rẹ̀ yìí àyàfi ká gbé látẹ̀yìn àtẹ̀yìn níbo látòrí ìyá àyà rẹ̀ látòrí ìyá àyà anabi ciisa. عليه السلام. يا أبو سورة آل عمران آية imran aya kẹtàlélọ́gbọ̀n wá sí أبان ọlọ́run bá ń fún wa nírò nípa tó ní í ṣe pẹ̀lú àwọn àpalẹ̀mọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àtidé anabi isa alayhi salam ọlọ́ni inna allah astafa adama wa nuuxan wa ala ibrahima wa ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء أعرف أولو بلدعوة قلت عليه anabi Isa alayhi salam fún wa nípa bí àwọn àpalẹ̀mọ́ ọlọ́pọ̀jọ̀kan ó ti ṣe síwájú dídé anabi Isa alayhi salam ọlọ́ni inna Allah istafa Adama wa Nuha wa ala Ibrahim ọlọ́run ọba ni mo ti sa anabi Adam alayhi salam lẹ́sà ẹ̀sà ńlá lọ́lọ́run sa baba ńlá wa anabi Adam nípa ṣíṣe tó ṣe ní bàbá fún gbogbo ọmọ ànábì Adam eléyìí ọ̀la ńlá ni eléyìí tó kúkú téèyàn bá ronú dáadáa èèyàn mọ̀ pọ̀ ga púpọ̀ àwọn èèyàn bá ti ṣe pọ̀ tó láyé yìí wọn alẹ́ ní tọ́sẹ̀ wá sílẹ̀ òun náà ní Adam aleyhi salam ọ̀la ńlá ni ọlọ́run ọba òní kọjá níwọ̀n ọlọ́run òní kọjá Ibrahim sísà lẹ́sà tó lọ sa Adam lẹ́sà láti jẹ́ bàbá ńlá wa ẹ̀sà ńlá ni ẹ̀ náà láti rí àwọn ànábì ọlọ́n lára àwọn ọmọ rẹ̀ náà láti rí àwọn àrántí ọlọ́n lára àwọn ọmọ Adam náà láti rí àwọn ẹni tọ́lọ̀ ń ṣe ní awùlíyá Rahman lára àwọn ọmọ rẹ̀ láti rí ọ̀sẹ̀dẹ̀kì lára àwọn ọmọ rẹ̀ láti rí aṣọ́hadá lára àwọn ọmọ rẹ̀ láti rí àwọn ọmọ bàbá tó wá ṣe gbogbo wa kalẹ̀ báyìí ẹ̀sà ńlá lọ́lọ́run bá ṣe fún alayhi salam bákan náà Nuh alayhi salam ọlọ́wọ́n bá sá lẹ́tà nípa ṣíṣe tó ṣe ní ìránṣẹ́ àkọ́kọ́ òun là kọ́kọ́ ránṣẹ́ tọ́lọ́wọ́n bá ránṣẹ́ ilé ayé ń bì táwọn èèyàn tó ṣe ike wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ́gí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀pẹ̀ kó wá pè wọ́n wá sì di kájọ́ tó fọ́lọ́wọ́n bọ̀ ọ̀kan ṣoṣo eléyìí táwọn èèyàn ti ń bẹ lórí rẹ̀ fún ẹgbẹ̀rún ọdún láti ìgbà tí ádámà ti sọ̀kalẹ̀ wá sílẹ̀ Ibn Abbas radiyallahu anhuma ó ní ẹgbẹ̀rún ọdún ìnáàlì tó wáyé lẹ́yìn ìgbà tí ádámù ti wá sórí ìpẹ́ táwọn èèyàn fi ń sin Allahu Rabbul Alamin kana an-nasu fihi ala at-tawhid táwọn èèyàn jẹ́ ní tó ti kọ́ lọ́wọ́ ọba nìkan ni wọ́n ń sìn. ṣùgbọ́n lẹ́yìn eléyìí àwọn èèyàn Nuh alayhi salam wọ́n gbé ère fáwọn èèyàn wọn tí wọ́n kàpẹ́ ní pàtàkì láàrin wọn. àwọn ère yìí nígbà tí pérégbé tó pérégbé tó di fáwọn èèyàn gbàgbé mà wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sin wọn yàtọ̀ sí Allahu Rabbul Alamin Nuh alayhi salam làkọ́kọ́ ọ̀rọ̀ ìtẹ́tọ́ náà wọ́n bá kọ́kọ́ ọ̀rọ̀ sílẹ̀ ayé. inna awhayna ilayka kama awhayna ila Nuhin wan nabiyina min ba'di. aránṣẹ́ sí wa nabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti ṣe ránṣẹ́ sí anabi Nuh alayhi salam àtàwọn anabi tó dé lẹ́yìn rẹ̀ torí ẹ̀ wọ́n lè dárúkọ àwọn aránṣẹ́ Ọlọ́run kọ́má jẹ́ kí wọ́n dárúkọ anabi Nuh alayhi salam òun là kọ́kọ́ ránṣẹ́ ọlọ́run ọba wa ọlọ́run ọba tẹ̀ ọ́ náà lẹ́tà. bákan náà wa ala Ibrahim anabi Ibrahim alayhi salam anabi Ibrahim alayhi salam ọlọ́run sàlẹ́sà àtàwọn ọmọ rẹ̀ sẹ́yìn kó gbogbo àwọn anabi ọlọ́run ọba wa majority wọn nínú àwọn ọmọ àbárò ọmọdé ọmọ anabi Ibrahim alayhi salam ni wọ́n ti wá kódà tó ti dórí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ta ńlá lélẹ̀ torí rẹ̀ ni wọ́n ṣe máa ń sọ ànábì Ibrahim ní abul anbiya bàbá àwọn ànábì ọlọ́wọ́n bá bàbá àwọn ànábì ọlọ́wọ́n bá. jẹ́sẹ̀lẹ̀ ìgbà yìí wa ọlọ́sọ̀ni wàhálà Imran àtàwọn ará ilé Imran Imran tó ń sọ̀rọ̀ níbí òun náà ni bàbá Maryam bàbá Maryam bàbá Maryam aleyhi salam òun ni Imran tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ níbí ọlọ́wọ́n bá ta àwọn ará ilé rẹ̀ lẹ́sà torí pé nínú àwọn aráalé rẹ̀ òun náà lọ́mọ rẹ̀ Mariam nínú àwọn aráalé rẹ̀ òun náà lọ́mọ ọmọ rẹ̀ Isa alayhi salam ẹ̀sà ńlá náà lọ́lọ́n ta Imran ibai tọ́jú bàbá Mariam alayhi salam kò sí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ ike Mariam alayhi salam nínú àwọn àrọ́mọdọ́mọ Dawud alayhi salam nínú àwọn àrọ́mọdọ́mọ Dawud tọ́jú bàbá Suleiman aleyhima salatu wa salam nínú àwọn àrọ́mọdọ́mọ wa òun náà ni mariam ti wá bàbá mariam yìí tá a lórúkọ rẹ̀ jẹ́ imran òun náà ni máa ń síwájú láti fẹsọ̀ láti fáwọn èèyàn ní ayé ìgbà tiwọn ó ní imam láyé ìgbà tiwọn kódà iṣu máa síwájú ṣe sọlát níwájú anabi tọ́lọ́ wọn bá rántí wọn ní anabi zakariya aleyhi salam. wọ́n ń pè ní sọ́ọ́hìbù sọlẹ́ẹ̀tì nàbíyí israel صاحب صلاة نبي إسرائيل وهنا لن يتم أسواج في صلاة فأنا أبي صلى الله عليه وسلم إسرائيل من بعد بابا مريم عليه السلام أسلم كل سرية عليه السلام قلنا للنبي صلى الله عليه وسلم إسرائيل نيجانا وهنا سنيوقع أما يا مريم وهنا أما يا مريم ọkọ ọmọ àyà mariam eléyìí tó túmọ̀ sí pé ajẹ́sí bàbá mariam aleyhi salam wọ́n tún bí ọmọ mi bàbá mariam aleyhi salam ajẹ́sí wọ́n tún bí ọmọ mi ọmọ mi yẹ ọjọ́ àti fún mariam aleyhi salam ọkọ àti rẹ̀ yìí òun wà sàkàríyà aleyhi salam eléyìí ọjọ́ ọ̀rọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ ike mariam ọ̀làǹtì kan ètò jẹ́ ìyàwó fún anabi zakariya aleyhi salam orúkọ àǹtí rẹ̀ yìí báyìí ń jẹ́ aṣíá aṣíá alif shin ya alif ain orúkọ yìí yorùbá ti gbó kan rí aṣíá ẹ̀wọ̀n lẹ́yìn gbọ́ rí o náà ẹ̀rọ dáadáa kẹ́ tó dáhùn ó gbé èèyàn ló lè dáhùn àmẹ́rìndín máa rò kó tó dáhùn ọ̀pọ̀ ó mhm. kọ̀ wọlé gbọ́rí sọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ àwọn ìbọn sọ pé àti àwù àwọn máa bàjẹ́ ni nítawọn olórúkọ pè ní kíni àṣìyá àyìn ló parí ẹ̀ yóò bá pèsè sí àhán àhán lédè tiwọn àṣìáwù àbí òye wa sọ eléyìí túmọ̀ sí pé orúkọ àǹtí Mariam ń jẹ́ kí ni àṣìá àjẹpẹ́ kìí ṣèdè lárúbáwá bẹ́ẹ̀ bí Mariam náà ṣe ṣèdè lárúbáwá. eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn ẹni tó pọ̀jù nínú àwọn olùmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpè rárá kìí ṣàǹtí Mariam ṣùgbọ́n àbúrò màmá rẹ̀ ni pé àbúrò màmá rẹ̀ là nàbì Zakariya fẹ́ anabi zakariya aleyhi salam inú kọjá pé àǹtí mariam lọfẹ àbí àbúrò màmá mariam tọ wọn ní tó ṣẹlẹ̀ òun náà ní pé ńgbà tí ìyá mariam sọ pé rabbi inni nazartu laka ma fi batni muharrara ìwọ ọlọ́wọ́n bá ntí ń bẹ mi o mo sàdéhùn pé màá fi sílẹ̀ fún ìwọ ọlọ́wọ́n máa fi sílẹ̀ pátápátá fún ìwọ ọlọ́wọ́ bá tẹ́sí kò ní í sí kankan tí wọ́n máa ṣe fún mi jíṣe gbogbo sẹ́kí ọ̀ma ṣe ìwọ ọlọ́wọ́ bá nìkan ni ọ̀ma ṣe fún kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìyá Mariam ọjọ́ obìnrin kan tó ṣe pé kèé lóyún kèé lóyún ọ̀dà tí ì bá lóyún gbówà ní àṣírí àwùjọ jáde Mariam tí ì lóyún ọ̀rọ̀ kan tó sọ nínú hadith kan tó fẹsẹ̀ rinlẹ̀ wípé Mariam ní bọ̀ọ̀dá kan bọ̀dá yẹn jẹ́ Harun gẹ́gẹ́ bí ó ti ṣe wá nígbà tí àwọn ọmọ Israẹli sọ sọ pé yá ọ̀kṣà Harun ìdí ọmọ ẹ̀yà Harun ọ̀dà kì í wá lóyún báwo ló ti ṣe bí gbogbo àwọn eléyìí báyìí tiẹ̀ jẹ́ pé Harun báyìí kì í ṣe ìyá Mariam ló bí fún bàbá Mariam ló bí tí ì Mariam ló bí tí ì Mariam. ajẹ́sọ́bìnrin mi ló fi fún bàbá Mariam but eléyìí tí ó jẹ́ ìyàwó Zakariya tá a bá sọ pé àǹtí Mariam ajẹ́ pé Zakariya aleyhi salam ọ̀fẹ́ àǹtí Mariam tó bá ti fi àǹtí Mariam ajẹ́ pé ìyá Mariam yìí olóbi àǹtí yẹn ìrẹ̀bí ya mariam ló bí àti yẹn torí pé wọ́n máa ń pe anabi isa àti anabi yahya ní abna'u khal abna'u akhwal àwọn ọmọ tẹ̀gbọ́tàbúrò lóbìnrin àwọn ọmọ tẹ̀gbọ́tàbúrò lóbìnrin ètò túmọ̀ sí pé ìyá yahya òǹdàǹsì fún ìyá isa alayhi salam ó ṣeé ṣe kó jẹ́ pé obìnrin yìí ó máa ń lóyún. ó sì máa ń bí ma ṣùgbọ́n máa ń jìnnà síra wọn gidigidi ìyẹn a bá sọ pàǹtí Mariam onáníyà anabi Yahya àdúgbò tí a jẹ́ pé kò bí mari ti Mariam ìyẹn tá a bá sọ pé ìyá anabi Yahya àbúrò lọ́jọ́ Mariam eléyìí jẹ́ báwọn àwọn òkúta wọn ni ìyá Mariam ọjọ́ bìnrin tó sọ ọwọ́ abẹ níbi tó tó kò sí lọ́ba rí sí ẹyẹ kan tó ń tọ́jú ọmọ rẹ̀ ọkàn tiẹ̀ náà ọba ronú lọ sí di a ọmọ mọ yẹ̀yà ọmọ wù mí náà ọlọ́mọ mẹsẹ̀mí lẹ́ni tí ò ní bí mà báyìí kọ̀pẹ́ tó dènà ìlọ́bìnrin ìbá rí nǹkan oṣù nígbà tó rí nǹkan oṣù dá nígbà tí nǹkan oṣù dá ọkọ rẹ̀ súnmọ́ nígbà tó kọ́ súnmọ́ kò mú oṣù yẹn jẹ tó fi lóyún báyìí إني وأنسى فلما ضايق إني نذرت لك ما في بطني محررا يوالون متعدين كنت مدانين يوم màá fi sílẹ̀ fún wọn lọ́wọ́ bá wa kọjá ẹni tó sẹ́yìn pé yóò máa ti fẹ́ sìn wọn lọ́nu ní Baitul Maqdis nínú mọ́sálásí Baitul Maqdis ó sì dájú pé gbogbo aná láti gbọ́ nípa mọ́sálásí yẹn rí oná ní mọ́sálásí tọ́lọ̀ mọ́nàbí Muhammad sallallahu alaihi wa sallam ìrìnrìn àjò òru lọ láti mọ́sálásí Mẹ́kà bọ̀wọ̀ ní òru dọ́tí ànábi sẹ́ni àjò al-Isra láti bẹ̀rẹ̀ náà lọ́lọ́ ti gbé ànábi lọ sí sámà tó fi sẹ́ni àjò táǹpẹ̀ ní kẹ́ni al-Mi'raj sallallahu alayhi wa alihi wa sallam. ní ìgbà tí arábìnrin tó lóyún ó ṣàfihàn fọlọ́ pé n ṣe ń bẹ nínú òun yìí òun ti sílẹ̀ fọlọ́ ni yọ́ọ́ máa ti sẹ́ ìjọsìn fọlọ́ nínú mẹ́tíláṣí eh, Baytul Maqdis tọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ṣe láyé ìgbà yẹn oníkálukú nínú wọn wọ́n máa gbìyànjú láti fi kálẹ̀ nínú àwọn ọmọ wọn wọ́n máa ṣiṣẹ́ àti fún mọ́tíláṣí yẹn ṣe kó ní oṣù máa ṣe lọ nínú mọ́tíláṣí wọn ò ní lu ọmọ yẹn fún nǹkan míì dípò tí wọ́n máa ṣe nù ọmọ ò ní jẹ́ kó wà nípa ìṣòkan lọ sí sùkúù tó bá ka primary ìṣàkóso ka secondary tó bá ka secondary ìṣàkóso ka university tó bá sì àní ọmọ ò wà báyìí tó bọ́yá ilé iṣẹ́ ní ọmọ àlọ́ sá àdúgbò yẹn tó bí ẹ̀kọ́ sẹ́ni ọmọ àlọ́ rárá o ọmọ eléyìí àwọn ti sílẹ̀ fún bẹ́ẹ̀ tẹ̀lé ṣùgbọ́n èso súnmọ́ ni pé sábà wà nínú bẹ́ẹ̀ tẹ̀lé mákìtì yẹn náà wọ́n máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ táwọn náà jẹ́ pé táwọn náà ń sin bẹ́ẹ̀ wọ́n máa kẹ́kọ̀ọ́ nípa tọ́lọ́ nínú rẹ̀ eléyìí tó mú kọ́tẹ́ pé sọ́mà ń sin náà wọ́n máa nítorí pé ká ṣiṣẹ́ kan lẹ́sìn ògbọ́n lọ́jà bí kọjá àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá o ká ṣiṣẹ́ kan lẹ́sìn kan lọ́jà bí kọ́lọ́run ọba ọtẹwọ́gbà lọ́dọ̀ wa oníkálukú wa ló ń ṣe wàhálà oníkálukú wa ló ń gbìyànjú sọ́tún sósì nídìí pàǹsẹ̀ lọ ṣùgbọ́n tí a ní nínú wa ló ń rọ̀bọ́ lọ́n gbẹ̀sìn à ń bẹ lọ́nù kọ́lọ́run ọba dákun jọ̀wọ́ kọ́mọ́pọ̀ ẹ̀sìn wa ti sí wa lọ́wọ́ kọ́mọ́ sí ẹ̀sìn wa lọ́n fún kí ló dé innaka anta as-sami'ul 'alim eléyìí òun náà ni fífi orúkọ ọlọ́run ọba eléyìí tọ́lọ́run ọba ń jẹ́ fífi fi ọlọ́run nítorí pé yóò jẹ́ sábàbí kájọ ọmọ àgbà nítorí pọ́lọ́ tó fọwọ́ lè lẹ́sìn al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́run ọba làwọn orúkọ tó dára jù òun náà ni kẹ́ ẹ máa fi pọ́lọ́ ẹ̀rí tó fẹ́ẹ́ yẹ pọ́lọ́ pé innaka anta as-sami' ìwọ́dọ̀ bọ́ọ̀lù gbọ́ wọ́n lọ bọ́ olùkọ́ ọgbọ́n nǹkan tí mo wí yìí báyìí ọgbọ́n kótó di pé mo wí ó sì má ọmọdé tí mo wà ó sì má kótó di pé mo ṣe torí ẹ̀ nígbà tó gbẹ̀yìn yìí dẹ́lọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba gba àdúrà yìí ọlọ́run ọba olùkọ́ bí ọmọ yìí lóko ọmọ ó bí ọmọ yìí láláì nígbà tó bí ọmọ tán ọlọ́run ìfẹ́lẹ́ máa wọ bá dá nígbà tó bí ntí ń bẹ nínú rẹ̀ nígbà tó bí ntí ń bẹ nínú rẹ̀ قالت رب إني وضعتها أنثى أني العلوم بلدا أبوني مبيا ميو أبوني مبيا ميو فما واسف لهم با نكام كسكت لهم من أوافق في شان قل أتعلمون الله في ẹfẹ sùnmọ lọwọ bá ní ẹnjọ lọwọ bọ ọma kò sẹ́ni tó lè nítorí pé ọlọ́run ọba mọ gbogbo nǹkan ṣùgbọ́n obìnrin yìí ṣàlàyé yìí ṣàlàyé gẹ́gẹ́ bí èèyàn pé wọ́n lọ sí mo bí ni o abo ni mo bí ibi mo ti dẹ́kọ́ mo ṣe ọmọkùnrin ló lè ṣe jù nítorí pé ọmọkùnrin gbogbo ìgbà ló ń lè máa bẹ ní mọ́tíláṣí láti ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe ọmọkùnrin gbogbo ìgbà ni wọ́n máa ṣètọ́jú mọ́tíláṣí ṣùgbọ́n ọmọbìnrin yóò sì gbà kẹ́sí nǹkan oṣù yóò sì gbà kẹ́sí nǹkan oṣù yóò sì gbà kẹ́sí ẹni tí ò wala tu'allimuna Allaha bi dinikum ọlọ́run sọ ní àyà wala tu'allimuna Allaha bi dinikum lẹ́yìn lẹ́sẹ̀ sí yín mọ́lọ́ ni bẹ́ẹ̀ náà ni kí ni nǹkan tí wọ́n mọ̀ sọ́fẹ́ fi mọ́lọ́ ta ló fi ń tọ́ ọmọ mọ́ Allahu Rabbil Alamin ọwọ́ àfi mẹ́ta ọwọ́ sọ pé wọ́n lọ abọ́nimọ́bí o yóò ti ṣe ń sọ fọ́lọ̀ nípa ń tọ́lọ̀ wọn bọ́ ọmọ ṣùgbọ́n ń sàlàyé ni pé tí mo bí abọ́nú ètí mo sì fẹ́ kọ́ ọmọ yóò ṣe iṣẹ́ àtijọ́ bí mọ́ṣáláṣí ni wallahu a'lamu bima wada'at ọlọ́run ọba máa ń tó bí ọlọ́run ọba lọ́mọ nípa tó bí torí pàṣẹ sálọ́ fún bí ọlọ́ bóòlù ọlọ́run ọ̀sẹ̀ wa ní máa ń tó bí tọ́jú pọ́lọ̀ náà ló fi alimami tó kẹfẹ́ rahimahullah ó ní ọ̀rọ̀ náà tó sọ wallahu a'lamu bima wada'at àwọn míì ká nínú àwọn alukóra ike wallahu a'lamu bima wada'at wallahu a'lamu bima wada'tu ọlọ́run ọba ló sì máa ti mo bí jù ọlọ́run máa ti mo bí jù ìyẹn ni pé èmi tẹ̀tẹ̀ rí ọlọ́run náà máa jù tabasika pẹ̀lú ìfẹ̀rọ àhàf wallahu a'lamu bima wada'tu ọlọ́run náà máa nípa tó bí wàlẹ́ iṣẹ́ sẹ́kẹ̀rù pẹ̀lú ọ̀hún dá ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin ọ̀dà gẹ́gẹ́ bí obìnrin ọkùnrin ọ̀dà gẹ́gẹ́ bí obìnrin pé eléyìí báyìí a sọ pé al-ibra bi umumi al-lafzi la bi khususi as-sabab ọkùnrin ọ̀dà bí obìnrin nínú gbogbo nǹkan àbá sọ ipe ọkùnrin òṣìṣà gẹ́gẹ́ bí obìnrin nínú ìtọ́jú mọ́sálásí o nítorí pé ọkùnrin tó bá tọ́jú mọ́sálásí ọmọ abẹ́ńbẹ́ gbogbo ìgbà ni o ṣùgbọ́n obìnrin ó wọ̀ dàbí ọkùnrin nígbà tí máa ń ṣe kóso kò ní láǹfààní àti tọ́jú mọ́sálásí ṣùgbọ́n àyà yìí ń bẹ nínú àyà tá a gbọ́ yé ìdúnni màrí fẹsẹ̀ sẹ́bẹ̀bù ọ̀n bẹ nínú àyà tá a gbọ́ yé láì jẹ́ pa àmọ́ sẹ́bẹ̀bì rẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ nípa usul al-fiqh wọ́n ní sí àyà kan bá wà ní al àbí àdìsí sàlátọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́wọ́ àlọ́nà tó pé a lè gbọ́ yé láì má sábàbí tóbi àyà yẹn wá a lè gbọ́ yé láì jẹ́ pa àmọ́ sábàbí tóbi àjẹ́ ike فالآية تخصص بسببها àjẹsọ ayé abẹ àtẹmà lórí sábàbí tó gbé wa sábàbí tó gbé wa àtẹmà lórí ẹ tọtẹkùnù làìbọrọtù bí kùtùsì sábàbí làbí ọmọọmọ lọkọ àjẹsọ ń dáhùn máa lò lára ayé yẹn òun náà níbi tí sábàbí yẹn máa kìí ṣe fi túgbóló rẹ dé ibi tí sábàbí yẹn máa kìí ṣe ti gbólóhùn rẹ dé ṣùgbọ́n tí àyà bá wà lọ́nà tó ti pa lè gbọ́ yé láì jẹ́ pa ama sábàbí rẹ̀ kàlẹ́ ìbẹ̀rọ̀ tó bí ọmọọmọ ìlọsọdẹ làábẹ kòtò ti sábẹ̀ àjẹsẹ̀ ń dá àmà lò òun náà ní bí rẹ ti fẹ̀ tó kìí ṣe ti sábàbí rẹ̀ mà tó lábẹ́ bẹ́ẹ̀ wàlẹ́ ìṣẹ́ tẹ́kẹ̀rù kẹlẹ́ ó tẹ́nìkan bá ka ayé àìjáde sọ nínú alukur'an ṣé agbọ́yé àbá agbọ́yé ife ọkùnrin ò sì dàbí obìnrin o ṣe agbọ́yé àbá agbọ́yé agbọ́yé kò bùkátà sábàbí kò bùkátà sábàbí nítorí pé tí máa ń bùkátà sábàbí ìtumọ̀ rẹ̀ ọ̀gájá sí pé ọkùnrin nínú títọ́jú mọ́sálásí kò sì dàbí obìnrin o ṣe yẹ wa ṣé agbọ́yé láì mọ sábàbí rẹ̀ àbá agbọ́yé nàá agbọ̀yé bẹ́ẹ̀ làwọn ọkùnrin ọ̀sọ̀ àwọn obìnrin ọ̀sọ̀ pé àgbọ̀yé fẹ́ mọ̀ pé ìyàtọ̀ ti wọnú méjèèjì bẹ́ẹ̀ tá a bá sọ pé agbọ̀yé láì mọ sábàbí rẹ̀ ajẹ́ pé àyà yẹn ọ̀n tọ́ka sí pé lọ́nà kọ́nà ọkùnrin ọ̀dà bí obìnrin wàlẹ́ ìsẹ̀dẹ́kẹ̀rù sọ̀rọ̀ ọ̀nsà lọ́nà kọ́nà ojú ìyẹ̀wò lè fi wò ọkùnrin ọ̀dà bí obìnrin tó bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ làwọn ọkùnrin ọ̀sọ̀ <laughs> àwọn obìnrin náà sọ pé a lè gbọ́ yé àbí pẹ̀lú sábàbí rẹ̀ tábà lè gbọ́ yé àbí pẹ̀lú sábàbí rẹ̀ ajẹ́ pé ńṣe lọ́kùnrin ọ̀dà bí obìnrin nínú títọ́jú mọ́tíláṣí àmọ́ nínú famíì pọ̀rọ̀pẹ́ wa tó nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé insha allah eléyìí sọ́dọ̀ gbàdúrà nínú tafsir àyà yìí òun náà ní pé al-ibratu bi umumil lafzi la bi khususis sabab ìdáwó onáàlì tí gbólóhùn rẹ ti fẹ yóò ti sábàbí rẹ wọlé ìtẹ̀síkẹ́rù kan ó ń ta ọkùnrin oṣù dàbí obìnrin bẹ́ẹ̀ ni nínú gbogbo nǹkan ń bọ́ lóbìnrin ti dàbí ọkùnrin. síbọ̀lọ́ wọn ẹlẹ́dàá wa ọkùnrin ló pa aláṣẹ kíkọ́ máa fóbìnrin sọ̀dáàbì àbíbẹ̀ ẹ̀kọ́ ní ìjọba fẹ́ra yín ṣé àbíyàwó tiẹ̀ ló fọ́ sọ̀dáàbì gbàtẹ́ ìsara Ghana tẹ́ ìsara India bákan náà ẹ mọ̀ ike ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa oníṣẹ́ ń bá ń wọ ẹlẹ́rìí tí ó jẹ́rìí ọkùnrin méjì ẹni fún ọjẹ́rìí nípa owó àti ìtọ́jẹmọ́wó tẹ́ ẹ̀ bá wá rí kó pé ọkùnrin méjì tó ti pọ́kùnrin kan obìnrin kan láàárín bóòlù àti bẹ́ẹ̀ àjẹ́ pé ọkùnrin kan á sì wá obìnrin wọn pè méjì tóbìnrin wa dàbí ọkùnrin bẹ́ẹ̀ wọn dàbí ọkùnrin bẹ́ẹ̀ náà ni tá a bá débi tá a ti fẹ́ pẹ́ran àkíkà ànábì sallallahu sallam O alẹ́ lọ́lẹ́mí ṣàtàn wà á ní jẹ́rìí ẹtì ṣá oní àgbò méjì ma pa fún akọ àmóbìnrin kọ́ àgbò kan tí wọ́n jọra wọn bẹ́ẹ̀ wọn ò jọra wọn o. bákan náà ṣé bàbá yín wọ́n pè yín ni àbí ìyá yín náà wọ́n bá ti pè yín ìyá nǹkan dàrú máa fura ọmọ bàbá kálukú wọn tẹ̀lé yìí ti mà ìgbé ńgbà tá a bá fẹ́ fún ogun yóò fi kọ́mọ lọ́wọ́ òfin awladikum lizzakari mithlu hazzil unsayayn. bí ọkùnrin ọmọ àgbà ìlọ́pọ̀ ìgbóbìnrin ọgbà kọ́dà obìnrin gan àwọn náà máa kọ́kùnrin yàtọ̀ sóbìnrin. torí pé tóbìnrin máa ń lọ níwájú wa tẹ́nìkan wá pè é tí wọ́n sọ pé tọ̀ wọ́n fẹ́ nìyí wọ́n fẹ́ nìyí yóò kó sálọ fẹ́ǹsì talọ gbẹmí lédè yorùbá sọ ọkùnrin níjọ gbẹmí ni àbóbìnrin náà máa jẹ bẹ náà ọhọ wọn àti ìwọ ọmọ ọgbẹrì yìí yọ kọkọ wù sí ọmọ lójú tó kù lásòkè délẹ títà lọ gbẹmí ọbẹ tó tóbi rẹ pé àbó òní náà wọn náà nígbà kọ pé ọlọkùn ọwọ àgbọ pé kò sí tọkùnrin jẹ tó fi hàn ní irọ́ ní irọ́ ní wọn ti máa ń kan dún ewu máa ń kan nẹba tó bẹ́ẹ̀ ti máa yí padà nù mọ̀lọ́pọ̀ yẹ wa wàlẹ́ yìí sẹ́dẹ́kẹ́rú kẹlẹ́fọ́nsá aha kìí ṣe pé bóyá ìyá Maryam alayhi salam ó ń fún ọkùnrin lọ́la lórí obìnrin o ṣe ibi tá a tẹ̀gbọ́ àyà ilé tágbọ́ yé lọ lágbà sábàbí oníke kìí ṣe pé ń fún ọkùnrin lọ́la lórí obìnrin ṣùgbọ́n tó fẹ́ kọ́ mọ̀ ẹ̀yọ́ máa ṣe ń lò fèsì ayé rẹ̀ ọkùnrin ló yẹ jù ibi tí sábàbí wúlò sínú kìí ṣe pé ẹ ń fún ọkùnrin lọ́lá lórí obìnrin bí ò ṣe pé nítorí fẹ́ lu ọmọ yẹn fún ọkùnrin lọ yẹ iṣẹ́ yẹn ju obìnrin lọ ṣùgbọ́n tí èèyàn máa kọ́lọ̀ ni èèyàn lè kọ́lọ̀ tó ń torí délé tá bá bí ma kùnrin ta ló fún wa Allah nígbà tá a ti bí ma bìnrin ta ló fún wa Allah wọn wá lóbìnrin lẹ bí ẹ wá ń bara jẹ ẹ ń bara jẹ ó ní ìyá rẹ ni mò ń pè ọ tẹ́lẹ̀ o ti wá mọ ọlẹ́yìn abú báyìí dání ẹni tó fọ ọrọ̀ péyàwó rẹ bí ma àmọ́ obìnrin ló bí àbà àbà ìbọ́lọ́ náà ló máa ń fún yàn lọ́kùnrin òun náà ló ti máa ń fún yàn ní obìnrin gbogbo ìtọ́lọ̀ ń bá fún akọ́lọ́ sí ọ̀nà máa dálù bàrúkà. wọ́n ilé sẹ́mbà iṣẹ́ ọ̀hán Maryam ìyá anabi Isa onímọ̀sán ní Maryam ilé iṣẹ́ àga obìnrin lọ́sọ̀ọ́ pé ìyá tiwa lọ́sọ̀ wa ló kọ́ àbí bàbá wa ẹ̀ dáhùn aha àtẹ̀lé pípa lè dàrú mọ́ ọ lójú o bàbá tiwa lọ́sọ̀ wa ló kọ́ ṣé bàbá tiẹ̀ ni àbí èsì bàbá tiẹ̀ adúgbò ẹ̀fọ́lọ̀ kọ́dà àwọn bàbá burú láyé jọ tí bàbá bá fẹ́ sọ ọmọ ló kọ́ kò ní jẹ́ ìyàgbọ́ ọgbọ́ nígbà táwọn afá kan bá gbé jáde àwọn akẹ́kẹ́ bíi rẹ́díò ọ̀yọ́ ìyá ọmọ náà mọ̀ pé kí ni wọ́n sọ ọ́ kí ni wọ́n sọ ọ́ Ah, àwọn èèyàn ti gbẹ́sì yé dáadáa dúpẹ́ fọlọ́ pé ìwọ àti ìyàwó rẹ jọ discuss àbẹ́ jọ discuss pé wọ́n sọ pé kọ́tùmọ̀ fẹ́ sọ ni àbí ẹ̀kọ́ ni ìyàwó rẹ náà sọ pé ah okùn ẹ̀yẹ ti dá o àmọ́ mo rò pé tẹ́ bá sọ ní nǹkan báyìí ọkùnrin máa ronú sí i tẹ̀mọ̀ kọ́kùnrin tó bá fẹ́ ya dẹ̀pẹ̀ òní sọ pé mo gba ọ nílẹ̀ kan náà máa ronú sí i nígbà tó péjọ méjì mẹ́ta àkílẹ̀ ah, rò kó kọ́ mo gba ọ lé mo rò pé yíwa àhà tẹ́lifíṣẹ́ pé ìwọ náà ló ṣe kí ni wọ́n lọ sọ rẹ lúfọ̀ọ́ ṣùgbọ́n sọ ìyàlẹ́nu lélẹ́yìí ìyá Maryam àwọn sọ pé wà á ní sẹ́mi ìdọ̀há Maryam kí ló ń sọ pọ́sọ̀kọ rẹ̀ dídẹ pẹ́ nítorí pé àmì kejì ní tẹ́lẹ̀mí lè lò nípa pé ìyá Maryam ó ti sọ ọkọ rẹ̀ dígbẹ̀rù dání tẹ̀sírí nǹkan alákọ̀ọ́kọ́ rọ́bì ilé lọ́dọ́sí lọ́sẹ̀má fi bọ́sùn ní mọ̀hárọ́rọ́ ìwọ náà ẹ̀ǹjẹ̀ ń bẹ nù mí o mọ̀tàdé kò máa fàájì lẹ̀ fún ọ lọ. ẹ pè sọgbà mọ̀ràn lẹ́nu ọkọ àbúrò karamba ní òní tẹnukí sọlọ sọ fáwọn àmì ṣùgbọ́n tó súnmọ́ insha allah òní pé ìyá rere nìyá yẹn wọ́n ti jọ discourse pẹ̀lú ọkọ rẹ̀ sáájú kó tó sọ ike wọ́n lọ èmi nàdọ́rọ̀ tó lọ́sọ̀ máa fi bọ́ fún mi muharrara kò tàdé dé fọmọ kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ń lè sàmbẹ́tò hàn Maryam ó súnmọ́ kọjá ike lẹ́yìn ìṣọ́jọ́ ti tí wọ́n fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú ọkọ lọ́kọ́ ni nígbà tó ti jẹ́ pé títàkalẹ̀ la fẹ́ fàkalẹ̀ fọlọ wọn bẹ̀rẹ̀ lẹdàá kọ máa ṣẹ̀sìn nínú mọ́ṣáláṣí yẹn mo fún ọ ní ìyọ̀ǹda tó wọn kọ sọlù kọ ó tún máa bẹ nítorí káwọn obìnrin mi lè lu ilé yẹn láti sọ wípé yẹs èmi ni màá sọ ọmọ yìí lórúkọ bó fẹ́ bọ́ kọ bíkọ́sì ya mọ́ríyàm lọ sọ lórúkọ tá a bá tiẹ̀ wá kọ́ sọ lórúkọ ọ bọ́ sí i kò sì gba yọ̀ǹda lẹ́nu ọkọ a sọ pé léyìí báyà bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n nígbà náà nìyẹn àbí òye wa a sọ pé hadha shar'u man qablana wa shar'u man qablana innama yakunu shar'an lana bi shurut òfin àwọn tó síwájú wa ni òfin tó sì síwájú wa kò mú wa àyàfi pẹ̀lú àwọn májẹ̀mú àti sunna anabi sallallahu alayhi wa sallam àti rẹlẹ ìlú alukurani àdúgbò fọlọ ẹlẹ́ẹ̀kejì kọjá tó kọ tako sẹríà tiwa kọ tako sẹríà bí ọtako sẹríà ni ó ti tako sẹríà wa sẹríà tiwa tọ́ka sí pé bàbá ọmọ ńkọ́ oní ọsọmọ rẹ ló kọ. bákan náà ọ̀rọ̀ pé mo fà kalẹ̀ mo fà kalẹ̀ fọlọ o lè jẹ sọ̀rọ̀ ọmọ nǹkan bìlà ipe lọ́dọ̀ sí wọn ìyàwó lè tó bábà ti fẹ́ tòbá tó sínú òfin tiwa ti garagara báyẹn ọkàn ti gbọ́ olúdulẹ ọkọ ni kọlọmọdé alú nítorí ṣe eléyìí bẹ́ẹ̀ àbá kan wá tutù kutù ó ní ẹ̀ àti wàá rẹ́ẹ̀rí báyìí o tó fi nǹkan lè sọmọ ló kọ torí pé amariam lọ sọ fún wa ẹ ní tẹ̀mbẹ́ ìṣó amariam ah. ẹ kí wọn lọ lè kí kótó máa báwọn yẹn sọ̀rọ̀ kọjá pé ọmọ tí ó dáadáa kótó máa báwọn yẹn sọ̀rọ̀ wọ́n yẹn ní tẹ̀mbẹ́ ìṣó amariam bọ́bá tí kò náà lọ sọ lórúkọ sọ̀rọ̀ ọ̀rùn máa ń kọ́bìlà náà òfin àwọn ẹni tó ṣe tó ti síwájú wa ni òfin tó ti síwájú wa kò lè dófin fún wa àbí tó o bá takò kankan nínú òfin tiwa ó ti takò òfin tiwa tọ́ nígbà tó bìnrin yìí sọ bẹ́ẹ̀ ó bó ṣe bíi ṣàìdí lọ́sọ bẹ́ẹ̀ ni àbọ̀fẹ́ bó ṣe bíi ṣàìdí lọ́sọ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ó ti wà nínú òfin àwọn ẹni tó síwájú wa pé tí wọ́n bá bí màtàdé wọn máa sọ lórúkọ òfin ṣẹ̀rí àná ti fi àkókò gbòòrò nítorí pé nta àrí lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ wá àṣẹlẹ̀ ló jẹ́ àmọ̀ àkókò gbòòrò kí ẹsẹ̀ ti mariam nìkan kí ẹsẹ̀ ti ya mariam nìkan nítorí pé Anas ibn Malik radiyallahu anhu ó fún wa nírò gẹ́gẹ́ bí àdìsí tó wà ní Bukhari àti Muslim nípa Ummu Sulaym màmá rẹ̀ tọ́jú ìyàwó fún Abu Talha tóbi àmọ́ bí àbúrò Abu Talha ti jẹ́ sí Anas ọkọ ìyá rẹ̀ ọkọ ìyá rẹ̀ ní Abu Talha ìyá rẹ̀ ní Ummu Sulaym nígbà tí Ummu Sulaym tó bí Abdullah fún Abu Talha Abu Talha àti Ummu Sulaym wọ́n gbà yí pé sílẹ̀ bá ti mọ́ lásẹ̀ mọ́júmọ́ ọ̀la kí Anas ibn Malik kó sáré fi ọmọ ilẹ̀ ọba nàbì Muhammad sallallahu alayhi wa sallam kódà nínú riwaya ife kò ní sí mímú kankan láti káwọn tó gbé dọ́dọ̀ nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé dọ́dọ̀ nàbì sallallahu alayhi wa sallam anabi sì jẹ́ dẹ́bìnú lẹ́nu anabi wa mú ìtọ́ dẹ́bìnú yẹn ó sì tọ́ ma yẹn lẹ́nu anabi wa sọ ní Abdullah ọjọ́ tí wọ́n ti gàgàn lànàbì sọ ní kíni Abdullah eléyìí túmọ̀ sí pé àwa náà lè sọ ọmọ lórúkọ lọ́jọ́ tá a bí ma. a lè sọ ọmọ lórúkọ lọ́jọ́ tá a bí ma bẹ́ẹ̀ náà ni àdìsí ti wá látò látọ̀dọ̀ anábìyà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ike àdìsí Samura ibn Jundub radiyallahu anhu ni kullu ghulamin rahinatun bi aqiqatihi tutfahu anhu yawma sabi'ihi wa yusamma wa yuhlaqu ra'suhu rawahu al-imam wa وأهل السنن وصححه الإمام الترمذي رحمه الله anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọmọ tá a bá bí yọọ jẹ tá a fi dógò gbogbo ọmọ tá a bá bí a fi dógò sára àkíkọ rẹ̀ kí la fi dógò sára àkíkọ àwọn olùmọ̀ sọ yìí pé ìgbọ́rọ̀ sí ni lẹ́nu rẹ̀ tóbi rẹ̀ yẹn ni ní jèrè kọ́mọ èèyàn gbọ́rọ̀ sí ni lẹ́nu ṣáájú kẹ́ tó pa àkíkọ rẹ̀ àti lásán kọ́ lọ́mọ yẹn akáńtà pèsè ńgbà mi nígbà tó ti kó àjọ wọlé yín wá ẹ wọ́wọ́ àkíkà ní yorùbá lẹ́fù ẹ̀pà àkíkà ọ̀pàtàkì wọ́n so ìbọ̀rọ̀ gbogbo ọma tóbi rẹ̀ lẹ́nu rọ̀ sára àkíkà rẹ̀ àdètò kápá kápá àkíkà rẹ̀ tó ti bá wọn àdúgbò yẹn wọ́n mẹ́ta wọ́n pa àkíkà yẹn níjọ́ keje fún ọma wọ́n yóò sẹ́mbà ó sì sọ lórúkọ níjọ́ kelo ẹ̀ dáhùn lọ́ba ẹgbẹ́jọ́ keje ni wọ́n pa àkókò ìjọ òun náà wọ́n sọ lórúkọ ìjọ keje. wàyó ọ̀làkùrọ̀ sọ ó sì fa orí ẹ̀ níjọ́ kèló níjọ́ keje. nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadithi oníṣòkò tako sísọmọ lórúkọ níjọ́ tàbí. hadithi ẹ̀ lórúkọ níjọ́ keje kọ̀ tako sísọmọ lórúkọ níjọ́ tàbí eléyìí ń tọ́ka sí pé eléyìí tó wọ́pọ̀ jù tọ́yẹ kẹ́ ẹ máa ṣe púpọ̀ jù oníkẹ́ dúró di jọ́kìló ìjọ keje. ṣùgbọ́n tá a bá sọ ọmọ lórúkọ kíjọ keje ó tó pé tá a tẹ́lọ̀ àtẹ́lọ̀. eléyìí jẹ́ báwọn. tọ́ba débẹ̀ ǹjẹ́ ọmọ tí àwọn anìkan dúró di jọ́ ká tó sọ lórúkọ yìí èmi wọn fẹ́ dúró di jọ́ ìfẹ́ sọlórúkọ kó tó péjọ keje tó ti pọ́tọ́ torí pé ìtọ́ kọ́ yẹ kọ́ pọ̀ jù òní kó péjọ keje mo rò pé yẹ wa nítorí pé ibi táwọn ibi ti sọ péjọ keje ọ̀pọ̀ lọ́rọ̀ ni ibi táwọn ibi ti sọ ọmọ lórúkọ kó tó péjọ keje ó wùlé wà ní sọ yẹ wa ajẹ́ pé kẹ́ ẹ dúró bíjọ́ keje lágbára lófin ju kó tó péjọ keje lọ ṣùgbọ́n tí ẹ bá sọ lórúkọ ń dọ́tẹ́ bí ẹ sẹ́lọ̀ fún nàrà rẹ̀ tó tẹ̀lé. èmi wọn á fẹ́ dúró díjọ́ keje ọmọ bá kú kó tó péjọ tá a sọ ló kọ àbá ní sọ ló kọ tá a sọ ló kọ o ìyẹn ni pọ́nmọ́ péjọ keje láyé ọjọ́ wa lórúkọ torí báyìí ti sọ ọmọ lórúkọ rí kó tó pé ọjọ́ keje. ṣùgbọ́n ọmọ kókó tó péjọ kékeré àní pẹ̀rẹ̀ àfikọ̀ fún torí pé ànábì kọ̀ pẹ̀rẹ̀ àfikọ̀ rí pé ọjọ́ ó sì sọ lọ́rọ̀ pé ìjọ kèló lápẹ̀rẹ̀ fún ìjọ keje ilé ìjọba tọ́ àdìsí ó ní kúlù gbogbo ọmọdékùnrin rẹ̀ gbogbo ọmọdékùnrin. Mhm, tẹmọsáàtì tí anabi náà máa wá ayé máa rọjòlín tẹsí máa rẹ pé ọkùnrin yóò wù nítorí pé anabi ọmọ sọ̀rọ̀ tó kárí ọkùnrin tó kárí obìnrin yóò sọ pé ayé máa rọjòlín ọkùnrin yóò wù. ẹ gbọ́dọ̀ túmọ̀ rẹ báyẹn o ẹni yóò wù bẹ́ẹ̀ lẹ máa túmọ̀ rẹ bí ìlọgọ ìlfàárẹ bẹ́ẹ̀ ní dẹkẹrì wọlé ọńsá tó kò síyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú òfin yìí the same thing ló ṣẹlẹ̀ nípa àdéhùn yìí kòkòrò fúlàní láti máa túmọ̀ rẹ̀ gbogbo ọmọ tá a bá bí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin òun náà la so ọ̀rọ̀ gbọ́rọ̀ rẹ̀ kọ́ tara àkíkọ́ rẹ̀ àti gbọ́rọ̀ tóbi rẹ̀ lẹ́nu asokọ́ tara àkíkọ́ rẹ̀ tóbi bá wà lùfò yẹn wọ́n mẹsẹ̀ àbẹ́rẹ́ wọ́n pa àkíkọ́ yẹn fún ìjọ́kèló ìjọ́kèje ṣé ẹ̀ nípa fóbìnrin sẹ́yìn bá túmọ̀ rẹ̀ fọmọkùnrin wọn sọ tẹ́ pa kíkọ̀ fọmọbìnrin àbẹ́ẹ̀ nípa ẹ̀ pa. wọ́n yóò sẹ́ńmà ó sì sọ ló kọ ajẹ́pà ní sobìnrin ló kọ nù tásobìnrin náà ló kọ abáà ní sọ àtọ̀ wọ́n yóò sọ lẹ́kọ̀ọ́ra sọ ó sì fa irun orí ẹ̀ ibi tá a lọ gbàgbọ́ nítorí pé àwọn kan gbádìí sí i pé gùlám lànà ti sọ ọ̀sọ̀ járíà àbí òye wa àjẹpẹ́ ìgbà tó sọ pé gulam náà kí ló dé tẹ̀ ń pẹ̀ràn àfikọ̀ fún járíà kí ló dé tẹ̀ ń sọ járíà náà ló kọ ẹ ti takò àdìsí mi rẹ o torí àwọn olùmọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò ṣe déédéé irú rẹ̀ làwọn mìíràn ń sin jẹ láwùjọ wa lónìí tó fi máa pàṣẹ pàṣẹwá fáwọn èèyàn pé tó bá tó bìnrin lẹbi ẹ má fa àrùn orí ẹ ń bò ládìsí ti sọ ẹ má fa àrùn orí obìnrin. tòrádìsì tọkọ yìí ẹ pẹ̀ràn àfikọ̀ fún ẹ sọ lóko náà lọ sọ pé ẹ parí ẹ eléyìí nínú òṣèlú zek wọn máa sọ pé atọkùnrin atọkùnrin nínú ìdájọ́ ìwọ́n dọ́gba bí ẹlọ́gọ́ ẹlẹ́sàárẹ̀ kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì. gẹ́gẹ́ bọ́lá ṣe máa ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an yá ayọ̀ alladhina amanu yá ayọ̀ alladhina amanu bàbá fẹ́ túmọ̀ rẹ̀ harfiyan alphabetically ẹ̀yin ọkùnrin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀yin là ń bá wí pé obìnrin ọ̀wọ́ bẹ̀ sóbìnrin ọ̀wọ́ bẹ̀ obìnrin wọ́ bẹ̀ torí ẹ̀ làwọn obìnrin nígbà táwọn náà ti gbéde lárúbáwá yìí pé àtàwọn àtòbìnrin náà àtọkùnrin náà lọ́wọ́ bá ń bá wí wọ́n ní tọ̀ àwọn ń fẹ́ pé ńgbà míì náà kọ́lọ́ wọn máa sọ pé ìwé obìnrin náà náà lọ́wọ́ sọ pé ìnà mùsùlùmí náà wọ̀lì mùsùlùmí àti wọ̀lì mùmìnì náà wọ̀lì mùmìnì àti abátìmí. eléyìí túmọ̀ sí wípé gùlámù tí wọ́n sọ ń bẹ̀ lẹ́yìn tí wọ́n kú dẹ̀lẹ̀ dá àjẹ́ kí n ti pọ́ ọmọkùnrin ni wọ́n gbà lérò pàtó wípé yàtọ̀ sọ́mọ bẹ́ẹ̀ gbogbo ọmọ tá a bá bí ni wọ́n gbà lérò ń bẹ̀ alọ síbẹ̀ yẹn láti fi yé wa pé ìgbà tí ìyá Mariam tọ́sọ lórúkọ lọ́jọ́ tí wọ́n bí sẹ̀rí àtiwá náà fi àkókò sí tó burú mbẹ́ bó tilẹ̀ jẹ́ pé sẹ̀rí àwọn tọ́ka sí pé tába tó dijọ́ kejì olóṣèkínni olódàgbọ́n làṣẹ tó lágbára jù wá pẹ̀lú ẹ̀. lẹ́yìn ìgbà tí a rí eléyìí báyìí ìyá mariam wa sọ fún wa inni u'iduha bika wa ha minash shaytanir rajim èmi ń wá ìsáàjì fún ọmọ yìí o mò ń fi wọ ọlọ́run ọba mò ń fi wá ìsáàjì fún ọmọ yìí àti ẹni tí ọba tí ọmọ tiẹ̀ náà àtàwọn àrọ́mọdé ọmọ tiẹ̀ náà níbi àbúrò àṣepọ̀ àwọn ìyá rere o wọ́n ń tọrọ yàtọ̀ sáwọn yóò fò tí ń sépè fọmọ tí fún tí ń sépè fọmọ tí wọ́n bí tí wọ́n tó sépè fọmọ tọmọ wọn mi. lẹ́kọ̀ọ́ ní dáa fún ọ kò sì ní dáa fún àwọn ọmọdọ́mọ rẹ àwọn yóò fò ní ọ àwọn ìyá kò ní sàlùbáríkà. àwọn ìyá rere wọ́n ń ṣàdúrà fọmọ tí wọ́n tí wọ́n rí wọ́n tún tara rẹ̀ náà tún ṣàdúrà fáwọn àrọ́mọdọ́mọ wọn tí ó dì nítorí pé ọmọ ọmọ wa ọmọ wa ni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wa ọmọ wa náà ni àbí kí ló dé tán pé wà lọ́mọ ádámà tádámà ló bí àwa ni tádámà ló bí àtàrà ni àmọ́ òun ló bí àwọn ẹni tó bí àwọn ẹni tó bí àwọn ẹni tó bí àwọn ẹni tó bí wa náà lọ́wọ́ sọ pé millata abikum ibrahim ìlànà bàbá yín nìyẹn anabi ibrahim anabi ibrahim lọ lọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tí o lópin lọ́jọ́ fún wa. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run tẹ̀lé aṣọ oṣù kú fọmọ ọmọ yín tó níbi ká ẹ máa ṣe rẹ̀gùn. nàá ẹ̀ dáhùn o tẹ̀lé ọmọ yín àbí ẹ̀sọ́ ọmọ yín á ẹ̀sán wọlé tó fún tó níbi ká lọ pé ẹbí mọ̀ ẹ̀sán wọlé tó rẹ̀ àbá bàbá ẹ̀bá ọmọ yín ni mí. ẹ dáṣọ ọdún fún àtọ́jú wo mo ti ń dáṣọ ọdún fún ọmọ yín ni mí dọ̀ bàbá tó bá kára àtàlẹ́ ló máa o ọmọ ọmọ fẹ́ sẹ́yàwó bàbá wa lé ọ lọ bá bàbá rẹ sí lọ bá bàbá ẹ ààrẹ yìí náà dádì mi wàáyé náà ilẹ̀ fi dádì dádì dádì ńkọ́ dádì lò náà ẹgbẹ́ bó ti gbọ́ ọlọ́run bá gbàdúrà Mariam nípa àsọtọ́ wá fọ́ máa rẹ̀ àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. أوانين حديث أبو هريرة رضي الله عنه إبان نبي محمد صلى الله عليه وآله وسلم قل ما من مولود إلا والشيطان يمسه حين يولد فيستهل صارخا من مس الشيطان إلا مريم وابنها متفق عليه ثم يقول أبو هريرة واقرأوا إن شئتم وإني أعيدها بكم وذريتها من الشيطان الرجيم alábi ni kò sí ọmọ kan tí wọ́n bí láyé yìí ẹ̀yà àfikọ́jọ́ pé àṣetọ́ ni yọkọ̀ wọ́n gbà kò sí ọmọ tí wọ́n bí láyé àfikọ́jọ́ pé àṣetọ́ ni ọkọ̀ wọ́n kà eléyìí lẹ́kún tó máa máa sun nígbà tẹ́ bá bí ẹ̀rí pẹ́ sọpá gbóhùn yà gbóhùn kí ni afẹ́ fún ọmọ ṣe kó sunkún ni kọ́dọ̀ ọmọ tó bá bí tó bá sunkún tún lẹ́ńdì kí n ti pé kàlẹ́ ni tí ń o torí kọ́ ọmọ ọmọ bàjẹ́ kú ọmọ nìyí tọ́ba ti sunkún báyìí alihamudulilayi ajẹ́pàlà yìí la di lọ́mọ. ẹ sì màá lábẹ́ òfin ṣẹ̀ríyà tọ́ba jẹ́ pé bí ọmọ yẹn ṣe sunkún lọ́ba tó kú ọmọ yẹn ó jogún. káṣí bàbá rẹ̀ ti kú síwájú kí owó tó wá kú yìí ọmọ yẹn ó jogún bàbá rẹ̀ tó ti nígbà tó wà ní oyún. nítorí pé kí ni àsìkò tá a fi di kó kú nítorí pé nínú àfínà nínú kọ̀díṣàn tí ó di kéèyàn jogún ẹlòmíì òun náà ní kọjá sẹ́ni tí ó jogún yìí ọ wà láyé láàyè lásìkò sẹ́ni tó ń fẹ́ jogún kú. ẹkún tó mọ́ tún lẹ́yìn ìgbà tá a bí a ti sẹ̀rí lórí wípé ọmọ yẹn wà láàyè nínú ìyá rẹ̀ ó sì tún wà láàyè nígbà tá a bí kó tó di kókó. ajá tó yóò jogún bàbá rẹ̀ tó kú. ẹ bá bí mọ́tẹ́ lọ́mọ ọba sunkún ajá tó fún wọn bí lọ́mọ ìyá rẹ̀ tẹ ẹlẹtí kú sáájú rẹ̀ ẹgbẹ́ra pé ìyá kú àwọn ayọ̀mọláyì ìyá kú ayọ̀mọláyì òun náà ní ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ adẹ́kọ̀ gbogbo ọmọ tó bá bí ẹkú tó máa ń sùn yẹn ṣètọ́ ni lọ́fọ́ kàn wọ́n àwọn ṣètọ́ ni ibà yìí aburú rẹ̀ ti pọ̀jù bá wọ́n lè fi máa one million àti second yóò sì kó nǹkan kan gbogbo wa nǹkan sí ẹnìkan ní ọ̀rọ̀ àdìsí yẹn bí gbàtà jáwé sóbì ń bẹ̀ wọ̀ because ọmọ one million at a second ṣètò àmì yìí yóò wá wọ́ọ̀rọ̀ wọ́ọ̀ fi kan gbogbo wọn and at the same time yóò tún máa ṣe àwọn èèyàn lọ́nà and at the same time orí rẹ̀ ọ̀dájú pópó at the same time nítorí pàwọ́ ọlọ́run yìí wa ó ní alladhina yu'minuna bil ghaib àwọn sáré nígbàgbọ́ tó ń tọ́ pamọ́ àní wá gbọ́rọ̀ ọlọ́run ká máa wá yiri rẹ̀ o ọ̀rọ̀ anábì ká máa yiri rẹ̀ o sọ́ba làákà ìmú làákà ẹ̀ ò pé nì làákà ẹ̀ tó ti dàrú dànù òní ọ̀sọ̀ gbọ́rọ̀ ọlọ́run sọ́ba làákà ìmú. bẹ́ẹ̀ bí malakul mọ́ọ̀tì ni kò lè sọ fún malakul mọ́ọ̀tì lẹ́bi kílẹ̀ bí kò sọ fún wọn pé màlẹ́kà akutọ́lọ́wọ́ ọba tó ti dẹ tó ti dẹ sí yín pé òun náà ni ọgbẹ̀mí yín jọ́tọ́ yín ọba ọba nígbà tá a ti kò tiẹ̀ náà bá tó ó ní màlẹ́kà kún bí ó ti gbẹ̀mí rẹ̀ ibikíbi tó bá wà láyé torí ẹ̀ eléyìí jẹ́ báwọn àwọn agbàgbọ́ bẹ́ẹ̀ ọwọ́ àná àdìsí mi anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ sọ fún àkóso máa ń ṣẹlẹ̀ wọ́n ní sọ́mà ti bímọ tàbí bímọ àṣetọ́ ni ọgbà ń pa yọgbà ń pa lẹ́gbẹ̀ẹ́ tọ́lá ti gbà ń pa lẹ́gbẹ̀ẹ́ yóò sunkún pé wọn náà yọ welcome welcome to the kingdom of test and temptation wọn náà àbíkọ́ lọ́wọ́ sọ oníbẹ̀lọ́ fún àwọn alágbàtọ́ kọ́ lọ́wọ́ bá wa sọ mọ́ Mariam àtọmọ rẹ̀ Isa làṣetọ́nù ọ̀fọwọ́ kan àdó àyà yẹn gbà àwọn àyà rere nìyẹn o bẹ́ẹ̀ ló ti jẹ́ pé àdó àbàbà rere kan ní gbà lẹ́yìn náà lórí lágbolé yín tó wù bẹ́ẹ̀ mà ó lè jẹ́ pé àdó àyà rere kan ní gbà lẹ́yìn lórí lágbolé yín tó wù wàláhì bẹ́ẹ̀ mà ó lè jẹ́ pé ìpè bàbá olórí ibú kan ní ṣẹlẹ̀ yín lórí lábọlé yín yóò fi bẹ́ẹ̀ mà ó lè jẹ́ pé ìpè yín olórí ibú kan ní ṣẹlẹ̀ yín lórí lábọlé yín yóò ní wàhálà yìí bẹ́ẹ̀ mà ẹ yóò ní mọbi dábúrú tún wá gẹ́gẹ́ bí dáadáa náà ẹ ní mọbi tí dáadáa tún wá kọlọ ọba kó jẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀ táwa ó tàwa náà lẹ́ni rí táwọn ọmọ àtàwọn ọmọdé máa wá nítorí pé àwa náà à ń di bàbá lọ náà bàbá náà tún padà dín bàbá bàbá bàbá bàbá náà tún padà dídé ní grand grand grandpa ọkọ bàbá bàbá wa rẹ bọ́ọ̀ bá ti kú so nítorí di eléyìí báyìí àdúrà tí ìyá yìí ṣe ọlọ́wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa pẹ̀tọ́kọ́ bẹ́lẹ̀ hàn tó kọ́ bó lẹ́nu hẹ́sẹ́ni ọlọ́wọ́n gbà ní tó dáa ọgbà Mariam ní tó dáa wa anbataha nabatan hasana ọlọ́run sì mú dàgbà ní dídàgbà tó dáa sọlọ́kẹ́ lómi dídàgbà tí ń dàgbà dídàgbà tó dáa gidi ni ẹnì kó o lè sọ fún nǹkan ọmọdé ìwò orí búrí títí tó fi dàgbà oríire ni nígbà tó fi jẹ́ sẹ́lómi tó bá gbé fáìlì rẹ̀ kalẹ̀ gbogbo aburú ayé ni wọ́n máa sọ ń parẹ́ pé a oná lọ́wọ́ adẹni ọlọ́run lórí ẹ lọ́mọ ọ̀daràn lọ́mọ ọ̀gbìn ọlọ́run yòkòrèjò làyà mínà lùmẹ̀yìísì wọ́n yòkòrèjò lùmẹ̀yìísà mínà làyà ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n máa fi dáta bẹ́ẹ̀ lómi. torí àwọn èèyàn ti mọ lọ́mọ fáàlì ládùúgbò bí ọba fún bàbá kan yóò gbúyà kan bí ọba fún gíláàsì mọ́tò afọ́tilé ni ọba bẹ́ẹ̀ ló ń jẹ àdánù bí ọba ti dánù alówó sọnù ọlọ́kà dìde láàrin wọn ládùúgbò lọ́ba di Sheikhul Islam ẹ̀ máa sọ fún ọkọ̀ kọ́ وقال رسول الله صلى الله عليه وآله وسلم hmm. nǹkan ìyàlẹ́nu lọ́rọ́ ọlọ́run. bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́jì awo àná mọ́mọ́ yẹn lára omi rẹ̀ ní ká máa wò. pé bẹ́ẹ̀ ni adúpẹ́ kọ́lọ́ gbogbo bá wọ ọlọ́run náà kọ́ ya ká dá fífi jálẹ̀ kí la lè ṣe. ẹlòmíì ẹsìn tó láti dìde rẹ̀ ẹnì kan nínú gbogbo ẹsẹ̀ dàmẹ́ láti dọ́kítà ti di kò sí tó lè mú rẹ́kọ̀dù àbúrò wa bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń sa àwọn mi bẹ́ẹ̀ lọ́lọ́ ṣe Mariam alayhi salam ọlọ́run ọba mú dàgbà ní dídàgbà tó dáa wa kaffalaha Zakariya tó wọ́n ní ìgbà tí ìyá rẹ̀ bí tàbí ọbẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀ ọtọ́jú rẹ̀ ó fún kan kọ̀pẹ́ kò jìnnà ní polóró nígbà tó ti tọ́jú rẹ̀ débi pé ọmọ òní bùkátà ọba lọ gbé sí mọ́tíláṣí yẹn gẹ́gẹ́ bí àdéhùn rẹ̀ láti polówó lọ gbé sí mọ́tíláṣí yẹn nígbà tó gbé dé mọ́tíláṣí ìjábá tẹ̀lẹ̀ oníkálukú bá ń wò pé èmi ni kìí sẹlómi èmi ni kìí sẹlómi èmi ni kíni èmi ni màá tọ́jú Mariam kìí sẹlómi torí kíni nítorí pé bàbá Mariam ìmáàmù wọn ni tó bá ti sọ pé náà ni ìmáàmù títí fún àlọ́bí Zakariya wọ́n sì mọ bàbá rẹ̀ léyìn àárín kálukú sọ pé mi ní ìtọ́jú rẹ̀ nínú àwọn ẹni tó yẹ pé iṣẹ́ tiwọn náà ní káwọn náà jókòó ká mọ́síláṣí. ìgbà tọrọ wa di fẹ́ǹtì ká anabi Zakariya bọ́ síwájú pé èmi lọ yẹ kọ̀ yẹyìn nítorí pé èmi lọ́kọ àǹtí rẹ̀ àbí èmi lọ́kọ àbúrò ya rẹ̀ tẹ̀mọ́bọ́rọ̀ oríṣi méjì lọ́wọ́ àwọn wa sọ pé rárá o anabi wa lọ jẹ́ oṣù tó jọ́kọ̀ tẹsán máa pé ìmúje lábẹ́ òfin ṣẹ̀ríà alukóra ọ̀tọ̀ nígbà tí èèyàn méjì bá lẹ́tọ̀ọ́ sí nǹkan ẹyọ kan sí nǹkan ẹyọ kan òtètè sún sí méjì ẹ̀tọ́ tí wọ́n sì ní ṣe kọ̀ yàtọ̀ sẹ́tọ̀ sẹ́lómi náà ní ṣe àti nìkan ọlọ́lá lórí ẹlòmí ẹ bá ṣèmúje bí wọ́n ṣe ṣèmúje wọ́n ní gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tó fi mọ́tíláṣí yẹn ṣe ibùsùn lọ tí wọ́n máa gẹ̀ sínú rẹ̀ tí wọ́n jáde wọ́n ní kálukú ní gègé ṣe ń lò وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يقتل مريم وما كنت لديهم إذ يختصمون Ọlọ́run ní à ń fún ànábì ní ìrò rẹ̀ ní òsí láàrin wọn nígbà tí wọ́n ń ṣèmùjẹ látàrí lílo gègé wọn ó ti ẹ̀ sí láàrin wọn nígbà tí wọ́n ń jà sí Mariam subhanallah báyìí ìgbà tí kálukú kálukú wọ́n ti dá kálukú mọ̀ pẹ̀lú bẹ́ẹ̀nì tiẹ̀ kálukú ní gègé tiẹ̀ náà fi dá àmà tí wọ́n bá ti lọ gègé jáde wọ́n ní ti lágbájá ni tí wọ́n bá rónì wọ́n ní ti lágbájá ni bẹ́ẹ̀ bó ṣe jẹ́ fọ́ọ̀mù àtúkù náà lónìí ẹni tó kálukú ó ní ọ̀nà tí ma fi sàmì sí gègé tiẹ̀ inú kọjá fún akókò sí àti sínú ké rẹ̀ inú kọjá fún aha aha pẹ̀lú abẹ́fẹ́lẹ́ lágbàdì kakó náà gègé tómi ni ẹ èyàn sì lè fa abẹ́fẹ́lẹ́ tó kókò rẹ̀ sí lára gbogbo ẹ̀ kò sí ìta àdánwò kéékèèké kálukú ti ma gègé tiẹ̀ wọn wá ní kí kálukú mú gègé rẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ pàtó ọ̀dà sínú àpò wọ́n mí jìkìjìkìjìkì wọ́n wá fi ọmọdé kékeré lẹ́nu yẹn bulogbo hẹ́m ọmọdé ò ti bàlágà wọ́n ní kó mú gègé sẹ́jáde ní gbogbo gègé o gègé tí ó mú báyìí lọ́wọ́ ti dànù bí Zakariya alayhi salam wani àlùgbà àtúnṣemù àtúnṣemù tó omi wo láti wọn ní oníkálukú wa á lọ sétí odò àbá lọ sétí odò àti time oníkálukú wọn sọ gègé rẹ̀ sódò gbogbo gègé tó bá lọ in the opposite direction tó lè lọ ẹni tó ní gègé òní ọtọjú ọmọ tòbó wa ní gègé yóò fi wá yarí mọ́mi lọ́wọ́ omi tí ń wọ̀nyàn bẹ́ẹ̀ wá ní wọ́n gègé tọ́ àlẹ́ mi Zakariya gbẹ́sí wọn lẹ́nu ó dòdò wọ́n da gègé sódò. So gbogbo gègé pẹ̀lú mi ni tí zakari yá lọ́lọ́ tó kó sí sáì <laughs> tọ́ wọ́n ní tú nù wọ́n á tó ṣe tírì. so nígbà tí èmi ti ni pé gbogbo gègé tó bá tẹ̀lé mi òní ọ̀tọ̀jú mariam èyí tó bá kọ̀ láti lọ ní direction mi òní ọ̀tẹ̀ sùúrù sọ̀rọ̀ kó bójú ti di nàmbà tí nù wọ́n bá da sínú omi gbogbo gègé bá kọ̀ láti tẹ̀lé omi gègé Zakariya lọ́sẹ̀lẹ̀ subhanallah sẹ́ẹ̀dì sọ̀rẹ́ńdà fún Zakariya wọ́n kọ́ sọ́lẹ̀ ẹ́ Zakariya Zakariya bá dẹni tí ń tọ́jú Mariam aleyhi salam nínú Zakariya tó púpọ̀ ó gbé Mariam ó gbé sí àyè kan pàtàkì púpọ̀ nínú mọ́síláṣí wọ́n pè ní al كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا وفي محراب محراب يا وني أي كان سلي ما مسلم دو أبي قد جت سبي سلي ما مسلم دو تسيسني قولي ولي لبا مريم بي لا يدعو دا إن بس تسيجي زكريا نكان يسجد مريم وسيا نمسو نعكسه láti lọ bá mariam níbi tí mariam wà láti tọ́jú rẹ̀ yàtọ̀ sí zakariya aleyhisselam báyìí ni zakariya máa ń lọ bá mariam láti lọ tọ́jú rẹ̀ yóò gbóúnjẹ lọ fún yóò máa ti tọ́jú rẹ̀ yóò máa tọ́jú rẹ̀ yóò máa tọ́jú rẹ̀ nínú mọ́tíláṣí yẹn tó fi wá di wípé nǹkan ìyàlẹ́nu wá tẹ̀lẹ̀. gbogbo ìwà tí Zakariya tó bá lóun gbóúnjẹ lọ ọmọ tí wọ́n tọ́jú ọmọ tó ti pín sí lámúdé ọlọ́wọ́n tó kádàrá pé mi ní tọ́jú rẹ̀ ee ọlọ́mọfọmọ ibú mi ọlọ́mọfọmọ ibú mi tó ń bá ti gbóúnjẹ lọ lọ́ba gbóúnjẹ ti síwájú ìgbọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ sẹ́yìn yorùbá lẹ́bù ẹ ti gba ayé ìfi ọwọ́ ọba aráyé nù. Òṣùpá subhanallah ètò tí wọ́n á ya Zakariya lẹ́nu jù ó tún kọjá péńgbó oúnjẹ lọ́dọ̀ rẹ̀ nítorí pé yóò gba èso tó ṣe pé àsìkò òjò làárírù rẹ̀ yóò bá lọ́dọ̀ Mariam lásìkò ẹ̀rùn yóò sì bá lọ́dọ̀ rẹ̀ ń tútù ah, irú èèmọ̀ wò ni. Ètò táyì sì rí àti lásìkò ẹ̀rùn. yọ ọba lọ́dọ̀ Mariam lásìkò òjò yóò sì tún bá lọ́dọ̀ rẹ̀ tutù irú èwo lélẹyìí o Zakariya lè mú o ọlẹ ọlẹ ya Mariam anna hada Mariam bọlọ ń tẹrẹ lẹ́yìn orí bá bàbá yẹn dà ẹ ká wá yẹ wá torí pé láyé ẹ torí pé ẹfẹ forí kásẹ̀tì torí pé zakari yóò ti máa rò lọ́kàn rẹ̀ fún àwọn ẹni tí ń bó ń tẹ́lẹ̀ bóyá àwọn náà ní ń gbóúnjẹ wá bàbá yìí ṣèwádìí bẹ́ẹ̀ náà lọ ẹ̀ka yìí náà máa ṣe o ẹ̀ka máa ṣèwádìí ká tó sọ̀rọ̀ ká máa ṣèwádìí ká tó hùwà ẹ̀nà lẹ́kẹ̀ hàdà kọ́lẹ́ hùwà min indillah ọ̀dọ̀ ọlọ́run tó wà wàlá ìkókò yẹn sọ pé lẹ́nu ẹ kóòlù tó mọ̀kọ́dọ̀ ọlọ́run ti wá nǹkan ìyàlẹ́nu. inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab ọlọ́run a máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì sì ti rọ̀sí. tọ́ eléyìí ya Zakariya lẹ́nu Zakariya náà wà ronú sọ̀rọ̀ ara rẹ̀ gbogbo bá jẹ́ ike huwa min indillah inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab. tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run ló bá ti wá ọlọ́run sì máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì fi ṣèrò sí i ajẹ́ ike òsín tó sọ̀rọ̀ nù kémi náà bí ma bí mo ṣe bàgbà tó yìí àbí òye wa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ti ń fọ́ ní èso àsìkò òjò lásìkò ẹ̀rùn ti ń fọ́ nípa àsìkò ẹ̀rùn lásìkò òjò ọ̀dà àsìkò ó lè fẹ́mi náà lọ́ọ́ máa tó ń ti pé nílẹ̀ akẹ́ ọmọ èèyàn mo ti dàgbàdà yọ ẹni tó lè bímọ tó ń ti pé ìyàwó ti ní àgànlọ́lọ́ ń dá kìí ṣe bímọbímọ adékun ọlọ́run ọba tó mú kí nǹkan ẹ̀rùn ọmọ wà lọ́dọ̀ rẹ lásìkò òjò tó mú kí tòjò ọmọ abẹ lọ́dọ̀ rẹ lásìkò ẹ̀rùn ó ní agbára láti fún náà lọ́mà tó ń mo ti dàgbàdà yọ tó lè bímọ tó ń ti ìyàwó mi jẹ́ àgbà subhanallah ẹ wo bí sí Zakariya alayhi salam tọ́lọ́wọ́ bá ti là lóye wípé kò sí tọ́lọ́wọ́ bò lè ṣe tó bá lọ sọ sípò tó bá ti tẹ́sì kan lára wa kọ́sọ́ kó pẹ̀lú tẹ́sì yìí o ah! ẹ mọ́kàn kó nu pẹ̀lú bímọ ẹ mọ́kàn kó nbẹ ẹ̀yẹ má mọ́kàn kó nbẹ o ẹ má mọ́kàn kó nbẹ o nítorí pé nítorí bẹ́ẹ̀sì lórí ẹ̀rọ táwọn wò làwọn sọ o àwọn ọmọdé bẹ lọ́dọ̀ ọlọ́run nípa fóònù fẹyọkọ ọlọ́run bukata machine kankan kótó kókó yẹn ojú kò sí bùkátà àtẹmí kankan táàbí kọlọ ọbọ tó sọ yìí pé kọmọ dé torí ẹ Zakariya alayhi salam kọsọrìtìnù bẹ́ẹ̀ náà làwa náà gbogbo ẹni tí ń wọ ọma kọmọsì sọrìtìnù ọlọ́run ọba ẹlẹ́dàá ló máa ń fúnni lọ́mọ ọlọ́run ọba ẹlẹ́dàá tó bá ṣe tán láti fúnni kò ní bí ẹnì kankan léèrè tó bá ṣe tán láti fúnni ẹnìkan ò tó láti di lọ́nà gbogbo ẹni tí ń ra wọ́ra sẹ ẹgbẹ́ sọ́lọ̀ nípa ọmọ bíbí ọlọ́wọ́n bá kó fún wa lọ́mọ alágbàrúkà ọlọ́wọ́n bá kó ṣàánú wa kó má ti dá wa dára wa. báyìí ni Zakariya alayhi salam lọ́bẹ̀ lọ ìtàn tiẹ̀ náà ìtàn míì lọ́tọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ fún náà ní anabi Yahya alayhi salam. tó báyìí òun náà ni Maryam alayhi salam lọ́dọ̀ nínú mọ́sálásí yìí báyìí ọ̀dọ̀ ni kí wọ́n tọ́jú nínú mọ́sálásí Baitul Maqdis lẹ́yìn eléyìí ọjọ́ kan màlẹ́kà ọwọ́ abá Maryam aleyhi salam nígbà tí màlẹ́kà dé ọwọ́ aláwòrán èèyàn màlẹ́kà sọ fún Maryam yìí pé inna Allah istafaki wa tahharaki wa istafaki ala nisa'il alamin ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ti sàọ́lẹ́sàá ọ̀sà ọ̀lẹ́sà pèsè pé sísà lẹ́sà ń bẹ̀ yẹn tọ́lọ̀ ń ṣe lánàbì ni eléyìí lọ́rọ̀ alimami ibn Hazm rahimahullah ike ọlọ́run ṣe lánàbì ike gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run ṣe sọ fún anabi Musa inni istafaituka ala nnas bi risalati wa bi kalami mo lórí àwọn èèyàn pẹ̀lú sẹ́tìmọ̀fì hàn àtọ̀rọ̀ tí mo ń bọ̀ sọ yàtọ̀ sáwọn èèyàn yòókù àyẹ̀kọ́ sàlẹ́sà ó ṣe lánàbí Ibn Hazm rahimahullah òun sọ iṣẹ́ ànábì ni àjẹpé yọọ máa jẹ nàbí yà yọọ máa jẹ nàbí yẹtùn ìyá Maryam lọ́dọ̀ sáájú lọ́dọ̀ Ibn Hazm ìmáàmù àwọn Zahiriyya ó ní ànábì ni pẹ̀lú ọ̀rọ̀ yìí gbẹgbẹ bó ṣe jẹ́ pé ìyá ànábì Ishaq. tí ń jẹ́ sáárátà ọlá nàbí lọ́nà ìyá ànábì ishaq tí ń jẹ́ sáárátà ọlá nàbí lọ́nà torí pé màlẹ́kà bá sọ̀rọ̀ lásìkò tí wọ́n gbàlejò àwọn màlẹ́kà wọn mọ̀ pé màlẹ́kà ló ń tàbí ma ẹ̀yẹ mikẹ́ tàbí pé màlẹ́kà ló ń bá sọ̀rọ̀ ẹ̀yẹ mikẹ́ ń bí nígbà tí ti bá ànábì ló ń dára ó tún ní anabi musa aleyhi salam ọlá anabi lọ́nà ó ní anabi musa aleyhi salam ọlá anabi lọ́nà ìyá anabi musa yìí sì sá anabi ìyá anabi musa kìí sá anabi lọ́dọ̀ jùmọ̀ bẹ́ẹ̀ ni ìyá anabi ishaq kìí sá anabi asu lọ́dọ̀ jùmọ̀ kẹ́bí mariam tó ní ẹ̀sìn sá anabi asu lọ́dọ̀ jùmọ̀ àwọn ìjọ pọ̀jù nínú àwọn olùmọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ibn Hazm wọn lànà bí ní gbogbo wọn ó ní torí pé màlẹ́kà bá wọn sọ̀rọ̀ bákan náà wà á ọ̀hìnà ila ummi Musa an ardi'in àtúnrà ń sẹ́sẹ́ ìyá ànábì Musa fúnlọ́yà wà á yìí sani máa lọ bá ibn Hazm ní sèbá ànábì àtúnù àjẹkù ti dà ànábì àwọn jọmọ́rù sọ pé bá jẹ́ bẹ́ẹ̀ àjẹkù yìí náà ànábì lòun náà torí pọ́lọ́ náà ló máa ń sẹ́sẹ́ àjẹpọ àwọn yin ànábì làwọn náà lálọ sọ bẹ́ẹ̀ kọsẹ ní sọ bẹ́ẹ̀ sọ àjẹpọ àjẹpọ Abul Hasan al-Ash'ari tọkọtira maqalat al gbogbo àwọn ànábì sọlọ ó ní àwọn ahlu sunnah wal jamaa'ah ẹnu wọn ku lórí pé Ọlọ́run ọ̀yàn ànábì kari nínú àwọn obìnrin gbogbo àwọn ànábì sọlọ́run ọ̀rẹ́ sílẹ̀ ayé kí ni wọ́n àwọn ọkùnrin. wa ma arsalna min qablika illa rijalan. nuwahi ilayhi ààrẹ nìkan síwájú wa anabi muhammed sallallahu alayhi wa sallam àfàwọn ọkùnrin àfàwọn ọkùnrin tẹ́lẹ̀ ráyé wa àjẹ́ ike ìyá anabi isa alayhi salam tí màlẹ́kà sọ fún pé inna allah astafaaki ọlọ́nsọ ọlẹ́sà yóò ṣe kóso lánàbì òpin sí ìyá anabi isa lè jẹ́ òun náà ní sọ́lọ́ sọ fún wa nínú suratul ma'idah àyà karùnléláàdọ́rin. ntọ́lọ̀ sọ fún wa nípa ìyá anabi Isa nínú suratul Maida ayé karùnléláàdọ́rùn pé mal-Masih ibn Maryam illa rasulun qad khalat min qablihi ar-rusul wa ummuhu siddiqatun kana ya'kulani at-ta'am. pé Isa alayhi salam kò kaka nǹkan kan bí ìbá ṣe ránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run táwọn ànábì ti kú sáájú rẹ̀ ìyá rẹ̀ olódodo àtúnwò àti ìyá rẹ̀ wọ́n sì ń jọ ọmọ ń jọ. torí ẹ̀ kí ni kò sí ìyá rẹ̀ wà sèdíìkà ipò ìyá rẹ̀ òun náà ni sèdíìkà olódodo ajẹ́kọ̀ọ́ ńlá síwájú nínú àwọn aṣíwájú àwọn sèdíìkì aṣíwájú nínú àwọn aṣíwájú àwọn sèdíìkì. bó tilẹ̀ jẹ́ pàdé sàmẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá. hadith eléyìí sọ gbọ́ ابن ابي طالب رضي الله عنه قال النبي صلى الله عليه واله وسلم ان خير نسائها مريم بنت عمران وخير نسائها خديجة بنت خويلد متفق عليه بخاري مسلم لو بجد النبي لا وزني تلو رجل من وزني الجنة أو تلو رجل من وزني الجنة وناني مريم أما عمران أو تلو رجل وزني تلو رجل nínú àwọn obìnrin aljanna onáṣẹ ni khadija bint khuwaylid obìnrin tó lóore jù nínú àwọn obìnrin aljanna aritani ari mariam obìnrin tó lóore jù nínú àwọn obìnrin aljanna asọritani asọri khadija àdẹfẹ àgbéga lánì bẹ fún mariam bákan náà anas ibn malik radiyallahu anhu onáà gba àdìsí kan alásọdọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni hasbuka. من نساء العالمين ب... من نساء العالمين بأربع أو بالمال تسوس نكيكا لنا أو بني بدا بلاي أو بالمال لغز لنا أو بني أبلاي إبا أنا أخوك مريم بنت عمران أنا كجي آسيا امرأة فرعون هي وفرعون فرعون أنا كتا خديجة بنت خويلد أنا كان فاطمة بنت محمد صلى الله عليه وآله وسلم alimami Tirmidhi ológo jáde ó sì ní hadithun sahih ẹgbà wọn rò sì fi hàn wá kó tilẹ̀ jẹ́ pé tá a bá papọ̀ tá a tún papọ̀ tá a tún papọ̀ tá a tún papọ̀ mọ́ra wọn lóríṣiríṣi ó tó fi fẹ̀rí ife ọlọ́run ọba fi Maryam ó fi fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó anabi ni wọn máa jẹ́ nínú alìjẹ́nà bẹ́ẹ̀ náà ni Asiya ìyàwó Fir'aun ìyàwó Fir'aun ìyàwó ni wọn máa jẹ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àlùjánnà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọmọ ìyá ọmọ ìyá Musa alayhi salam ọmọ ìyá Musa ṣe ń tọ anabi Musa lẹ́yìn títí tí anabi Musa alayhi salam tí àpótí tí wọ́n gbé sí tó fi lọ dúró sẹ́yìn kùlé Fìràwùn ọmọ ìyá rẹ̀ tó ń sọ fún Fìràwùn náà àtàwọn èèyàn rẹ̀ ẹdí kí n tọ́ka táwọn ará ilé kan tí wọ́n tọ́jú rẹ̀ fún yín tí wọ́n bá yín fún lọ́yà ọlọ́run tó ti fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nínú aljanna ilé ìjọba ilé ìbáyé wa ọjọ́ pé ọlọ́run bá lóun sa mariam òun sa lẹ́sà ọ̀kan nínú àwọn aṣáájú wa rere olùdí tọ́lọ̀ bá ti sọ pé àti arọ́bù o ẹ̀m tọ́lọ́kọ̀kùnrin ayé wà á lọ gbàrà wọn ní fẹyìbáàd nínú àwọn obìnrin yẹn òun náà ní Asiya ìyàwó Firaun ní èsì ọjà fìlẹ kan nù wọn òun náà ní Asiya ìyàwó Firaun abukara ọmọge inú wọn òun náà ní Mariam bintu Imran Mariam bintu Imran ọmọge ní Mariam ọmọge lọsẹmi ọmọge lọkù tó ń tukọ̀ lóbi àlàbí ìta àjẹsẹ tí máa yọ ọyàn lọmọdé kéṣe tó tábí ma lásán èsì máa yọ ọyàn lọmọdé onáàlùkọ ọkùnrin ọba yà lò ọkùnrin ọba yà lò ọbí ma ọmọdé náà ni ẹ̀yin wá sọ pé à kpọ̀ wá nù ẹ̀yin náà mẹ́yàn méjì wá tọkùnrin ọba lò tó bí ma sẹ́yìn lórí tàtọ̀ sí Mariam kò sí torí ẹ̀ Mariam ọmọdé lọ́sẹ̀ mi ọmọdé ló kù kí ni máa yọ ọyàn lọmọdé ọkùnrin ọba yà lò tọkùnrin ọba báyọ̀ lọ sẹ́yìn bá fi máa ń kọ́ kọ̀yọ́ ọlọ́mọge àpèjúwe rẹ̀ níta ni mariam aleyhisselam malika wọn sọ fún mariam ìfi ọlọ́run bá sọ lẹ́sà ọlọ́run bá sọ lẹ́sà wasafaki ala nisa'il alamin wọ́n ní nisa'il alamin náà ń bẹ̀yẹn sí gbogbo obìnrin pátá kpọ́nrọ́gbọ́dọ́ ni àbáwọn obìnrin ti gbá rẹ̀ ọ̀rọ̀ oríṣi méjèèjì yẹn iná làwọn àfọ̀ǹtẹ̀sí ni wọ́n sọ níbẹ̀ yẹn ni wọ́n sọ níbẹ̀ yẹn tọ́ ya Maryam qunuti li rabbiki wasjudi warka'i ma'ar raki'in ìwọ Maryam dìde tí ó sẹ̀sì fọlọ́ ọba lẹ́ni tí ó dùn pẹ́ tí máa forí kalẹ̀ fọlọ́ máa rùkú pẹ̀lú àwọn tí ó rùkú mo rò pé yẹn ó kùnà sí í dúró ó sójú di forí kalẹ̀ warka'i ṣe rùkú sọ́yà tẹ̀sí sọ láti tiwa ẹ̀yàtọ̀ sísọ láti tiwa adúpẹ́ fọlọ́ tọ́lọ̀ òjò àti nọ́mbà mọ̀ gbogbo àwọn anábì tó ti síwájú ni wọ́n ti sọ láti báyẹn wọ́n forí kalẹ̀ fọlọ́ wọ́n tẹ̀ fọlọ́ àmọ́tútà yẹn ti ríjú àti lù ẹ̀ ń lomilé ẹ̀ ń lọ àpàlà ẹ̀ ń jó ẹ̀ ń tàdíréke ẹlẹ́sìn náà ẹ̀ ń tara yín jẹ ìyá Isa aleyhi salam wọ́n ní ọlọ́run bá sọ ọlọ́ni ìtàtọ́pamọ́ là ń sọ fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam yìí wọn anabi ọmọ tọpamọ́ ntọ́lọ́n bá fi máa ní. wọn máa kún tẹlẹdẹ yìí hìm èdè olùkóni akọlẹ́lọ́hùn ayéhùn yóò fọlù mariam ọmọ sí láàrin wọn ní ìgbà tí kálukú wọn tí wọn sọ gègé wọn sódò ibi tá a lẹni tí wọn tọ́jú mariam tí wọn sọ gègé wọn sínú àpò ibi kí mú kan nínú rẹ tani ó tọ́jú mariam wọn máa kún tẹlẹdẹ yìí hìm èdè ọ̀sọ̀sẹ̀mú ó sì sí láàrin wọn ní ìgbà tí wọn ń ṣe fanfa láàrin ara wọn tí wọn ń jà wáyé òjàmá a rí i pé ẹlòmíì nínú àwọn èèyàn látàrí pé wọ́n fẹ́ẹ́ sira àwọn lọ́nà sí ẹlòmíì lọ́nà wọ́n lè sọ pé ṣebí gègé lọ́lọ́run dárúkọ kálà mi kàn kálà mi lọ́lọ́run dákọ Ọlọ́run sọ bá ń sẹ ẹran tí ó nù táwọn hàn tí ó sínú wàhálà àbí òye wa yóò ṣe wàhálà àti yín lọ́lọ́run sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àwọn òkú bá ń sọ àwọn ẹni ti ń sin lọ gègé tí kálukú wọn máa lò láti kọjọ ọba kọ òun náà lọ́lọ́run ọba wa ìní sọ fún wa nípa rẹ̀ ìní sọ fún wa nípa rẹ̀ sọ nínú ìmúdé òun náà ní pẹ́yìn náà fúnra ara yín ó fẹ́ fẹ́ ní ìsìnkájọ máa fa nǹkankan èèyàn mẹ́ta tọrọ kú káfà àwọn ṣẹlẹ̀ máàmù mọ́ṣáláṣí a ti ṣàlàyé rí bẹ́ẹ̀ bó ti ṣe wá àdìsá nàbì Muhammad sallallahu alaihi wa sallam pé kò sí ní tó burú nínú kéèyàn tọrọ kú káfà ṣẹlẹ̀ máàmù kò sí ní tó burú nínú kéèyàn tọrọ ìpè kó fọ̀sẹ̀ lè máa mú kò sí tó burú nù pé yọ tọrọ pé kó fọ̀sẹ̀ lè máa mú lópin ìgbà tí yẹn bá rí i pé mẹ́jẹ̀mọ́ àti ṣe lè máa mú pé sùn lára èèyàn tí wọ́n ń tọrọ pé bí sàádé kàṣẹ tọrọ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam pé fi mí ṣe ìmáàmù èèyàn tí wọ́n ń tọrọ pé kíláàsì ọ̀sẹ̀ lè máàmù wájú kan lọ a sì rí i pé ìkíní kejì kẹta àwọn ló competent kíláàsì a sì dáhùn fún ọ gbogbo wọn ló a sì dáhùn fún wọn gbogbo wọn ló tún páàkì adúpẹ́ fọlọ́ kò sí dẹ́pẹ́ nu wọn. a sì lè gbìyànjú méjì sí ni mọ́mú yẹn àti táì nítorí sẹ́kù ní ká ṣe kí ni ká ṣe èmúje. èèyàn ni wọ́n àwọn akọ̀sára fífa kan imam akọ̀sára fífa kejì pé ma'mum fífa kẹta náà kọ́ ma'mum àwọn àwọn àrùn fífa àdàrú àdàrú àdàrú. àwọn apẹnìkan tó ní sùúrù àpémú kan náà lọ́ba mu imam ẹni tá a kó kọ ánìkọ́ kan nù wọn ọ̀kan nù wọn kó imam ìwọ imam ẹni mu ma'mum ma'mum ẹlẹ́kẹta náà ma'mum kò wa aha eléyà ni lànà bí ma الصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه نستهموا تبقى كون يا ملادا tẹ́ńbẹ́ tó ká pèpè fún sọ́láàtì àti ká dúró sáfẹ́ alákọ̀ọ́kọ́ ni tí ò wá rọrùn fún ọ láti jẹ́ni tó pèpè fún sọ́láàtì ò rọrùn fún ọ láti dúró sáfẹ́ alákọ̀ọ́kọ́ láì sèmuje ọ̀ bá sèmuje. táwọn àwọn akaka ṣe ẹni tó ká pèpè fún sọ́láàtì fún àkókò kà á fún bíi lèmọ́mù lèmọ́mù wọn kà wọn kà ká pèpè fún sọ́láàtì fún. tọ́ eléyìí ملك واسف مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح وعيسى بن مريم الله أبا أخواني روك لبلون كلا تدوري روك أريما جاء المسيح عيسى بن مريم المسيح كان نبي عيسى اسمه على لني البركة يتسي المسيح الدجال المسيح الدجال اسمه على لني الليل لا òpùrọ́ ṣùgbọ́n alimẹ́sì sànẹ́bì Isa aleyhi salam ìtumọ̀ àti ẹnikẹ́ni ẹni alùbáríkà orúkọ rẹ̀ ọmọ jẹ́ Isa bínú Mariam Isa ọmọ Mariam tọmọ sẹ́yìn sẹ́yìn ọlọ́wọ́ bẹ́lẹ́ dára ló ń fún àrùn nípa ọmọ tí wọ́n ti bì yọ jọkùnrin orúkọ ọmọ yóò fi máa jẹ́ kò ní ní bàbá ìyá ni ó nì wajihan fi dunya wal akhirah yóò sì máa jẹ́ abiyì láyé àti lọ́run wa minal muqarrabin yóò sì máa bẹ́ẹ̀ nínú ẹni tí ó súnmọ́ lọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá súnmọ́ dọ̀rẹ́ wa yukallimu an-nasa fil ọmọ yìí ọmọ abáwọn èèyàn sọ̀rọ̀ láti ìgbà tó ti wà ń kékeré lórí ìtẹ́ yóò sì máa bá wọn sọ̀rọ̀ nígbà tó bá dàgbà wa min as-salihin yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rere. qalat rabbi anna yakunu li walad mariam dáhùn pé báwo ní sèrè ọmọ bóní sèrè ihe bóní sèrè nàkó walam yamsasni bashar nígbà tó ọkùnrin kan ọba mi lò ọkùnrin kan fọ́ọ̀kà mi bó sèrè wá bí ma ẹ̀rí bẹ́ẹ̀ ń bi lórí pé obìnrin tó mọ́ ẹni mariam yẹ bá ti sọ ike. ومريم ومريم ابنة عمران التي أحصنت فرجها أحصنت مريم نا أما عمران تفقص عبيره فنفخنا فيه من روحنا أو لا أكفي مسلارا أكفي مسي عبيره tọ mariam sọ abẹ́rẹ́ ọlọ́kùnrin ọ̀fọ́ kan yàtọ̀ sí wọn ọlọ́lọ́mọ yọkùnrin olóòṣè lè máa kọ tani wọn fẹ́ yàn nù wọn ta lọ mọ ẹgbọ gbogbo wọn náà lọmọ wọn gbà ọdájú tó gbádùn. kọ́lẹ́ kẹ́dẹ́ ẹ̀ríkìlẹ̀ ọ̀húyọ̀ lókun máa ń ṣá màlẹ́kà wa dá lóhùn pé bọ́lọ̀ ń títí máa ń dá ń tọ́ba fẹ́nu ọlọ́wọ́ bùkátà sábàbí kí nǹkan kan tó ṣe bọ́ba ṣe wúlò máa ń ṣe. tọ́ ìrọ̀kọ́bọ̀ amúrọ̀ fẹ́ ìnàmáyà kúlò lọ́wọ́. kọ́ọ̀lù fẹ̀yọ̀kùn tọ́lọ́mùbá ti dájọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ yóò sọ pé kọ́ sẹ yóò sì sẹ náà. o ẹ̀sìn gbọ́ nǹkan kan pa rẹ̀ tó gbọ́ wọ́n yóò alẹ́mọ̀hún kitab ọlọ́wọ́ bó kọ́ ní kọ́ wal hikma yóò sì fún lọ́gbọ́n tó dópin wat tawrata ọlọ́wọ́ bó kọ́ ní tawrata wal injil síra tuntun ni ọ ọlọ́run fún ní injil wa rasulan ila bani israel ọlọ́run sì tún ṣe ní ìrànṣẹ́ táwọn ọmọ israẹla ẹni kò jẹ tukun bí ayé tó mi rọbí kùn yọọ ma sọ fún ọ pé mo ti má fẹrẹ wá fún yín látọ̀dọ̀ ọlọ́run àmì tí ń tọ́ka sí pàdánù ọlọ́run ọba ni mí torí gbogbo ànábì tó lọ́wọ́ bá bá rán ọlọ́run bó fún ọ lámì ilé táwọn yóò fi dá wọn mọ̀ pàdánù ọlọ́run ọba ni wọn. kí làwọn àmì náà ẹni ọkùnrin mi lọ pé yín ká hẹ́yì àti fáyì فأنفخ فيه فيكون طيرا بإذن الله èmi ọ̀ máa ṣe àmà màá máa fi ya ẹyẹ tí mo bá wá ya ẹyẹ tán màá fi atẹ́gùn sí yóò sì dẹyẹ pẹ̀lú pẹ̀lú ìyọ̀dọ̀ náà eléyìí jẹ́ àmì kan tọ́ba aláàbí yìí ṣe ìbáṣà anábì ọlọ́run wọn náà lè ṣe irú ẹ̀ gbogbo pàìtọ́ pàìtọ́ là ń bá wí o fẹ́ sọ pé gbogbo àmì tí Jésù ṣe ẹ̀yin náà ṣe o ẹ̀ fún ọ lámà àbẹ́ẹ̀mẹ́yẹ yá ni ẹ̀ ṣe kùn sí ẹ̀ ṣe yẹ́ sí i ẹ bá ní forí sí ẹ wá fi atẹ́gùn sí wáyé kọ́ máa fò lọ ẹ pè lẹ́yìn àdàbà wọn ni eléyà ọwọ́ mìíràkúlọ̀ kò burú ẹ tún gbà mí ẹ tún gbà mí tọ́ anabi isa aleyhi salam wa obìnrin olùkàmẹ́hà wọlé amúrọ́s àwọn afọ́jú màá wò wọ́n sàn àwọn adẹ́tẹ̀ màá wò wọ́n sàn. afọ́jú kúlẹ̀ ọ na ní na kẹta ń ya na ìyànà afọ́jú ẹ̀yin pàìtọ̀ ẹ̀yin Bishop bíṣọ́pù tó fi Roma, báàbà vatican baaba kíbùsì àti àwọn baaba orthodox gbogbo yìí gbogbo àwọn babaláwo tó ń fún yín lágbára ikú bá àwọn afọ́jú rẹ̀ bá wa là wọ́n lójú ẹ̀yin afọ́jú sẹ́yìn náà fẹ́ ríran ni wọ́n ní afẹ́ ríran tọ́ fèsì pété lọ wẹ́ nìkan ní bùrẹ́ mọ̀ yẹ̀kínì mùsùlùmí náà làwọn fi sàpèjúwe ńjojúmọ́ wọ́n ní bùrẹ́ mọ̀ yẹ̀kínì òríran rí láti jẹ́ wọn ti bí wọn á fi rọ́ọ̀bù wọn fi pa lójú rọ́ọ̀bù fa òtítù ti fi pa kara mí mí ọ̀yà ẹgbọrọ èwo ni míkàrà kàkàkàkà ẹláwọ ṣẹdẹ ìbúrò nù wọn ni lọba yájú wọn ni sọ oríran rí àbọ oríran rí wọn lọ ọyọ máa sáré báyìí yóò ṣubú ni lórí ó láti kọ ilẹ̀ torí kò tàwọn tí wọn ni tí ó tọ àwọn afọ́jú ẹ bá lajú wọn adẹ́tẹ̀ kọ́dà àbọ̀ adẹ́tẹ̀ wà ẹ lọ bẹ lọ dágbára wò ànábì Ìsá òun wo òun lajú afọ́jú òun wo adẹ́tẹ̀ sàn wà á fi yẹn mọ́ òòṣà àwọn bàbá àtìyá ni ẹ̀ mo sì máa jó wọn làwọn ọmọ Israẹl wọn tọrọ lọ́dọ̀ ànábì Ìsá alayhi salam wọn ni Sam ọmọ Nuhu àtẹkọjì Sam ọmọ Nuhu láti dẹ́yì tọ́jú bàbá ńlá àwọn sàmíyà baba ńlá àwọn lárúbáwá òun náà sì ni baba ńlá fáwọn ọmọ Israel wọn ni kọ́ bá wọn jìn adábí ìta sì bẹ́ lọ ọlọ́run jìn kó tó tún kú padà wọ́n ti ní ọba kan nínú àwọn ọba àwọn ọmọ Israel ó fún wọn gbòkú rẹ lọ wọ́n bá pàdé ànábì ìta lọ́nà wọ́n ní sọ fún ọsọ fún ọmọ ẹjí òkú bẹ́ẹ̀ lọ́n kó kọ́ bó jíjà rí ọba tó bẹ́ẹ̀ lọ́n ọba náà bá tó dìde gbogbo eléyìí náà tó pé kọ́ gbọ́lọ́ngbọ́n gbọ́lọ́ngbọ́n gbogbo ẹ̀ bí ìdílé la pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kò sí kàtà nàbí ìsáré ṣe fúnra rẹ̀ o kò sí kàtà nàbí ìsáré ṣe fúnra rẹ̀ tí wọn á gbé pọ̀ pàápàá magic stick bí ọ̀gá tó lọ wọ zoo nígbàdàn bẹ̀ yẹn sọ̀rọ̀ pé magic làwọn ṣe nígbà nàbí ìsáré tó lọ sí fún ṣe bí ìrìnlélà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n á sọ pé torí pé ànàbí ìsáré ṣe gbogbo ilé àfikún ọlọ́run ṣe kó tó jọmọ lẹ́yìn rẹ̀ ee omi dà la'arin àwọn ọmọ ká ànábì tómi ọ̀dà láàrin ọmọ ká tiwa náà ká tó jọmọ lẹ́yìn ànábì pékinu ọlọ́pàá ànábì kúránì kúránì sáwọn ọmọ tiwa wá ní ká tó jọmọ sallallahu alaihi wa sallam musa ń kọ̀fà pé ọmọ lẹ́yìn ànábì musa náà dùkọ́ ní kọ̀fà àgbà nìkan kó tó jọmọ lẹ́yìn ànábì musa ni àti gbogbo yín jẹ àwọn ò gbà kẹ́nìkan lọ fira rẹ̀ fóúnjẹ oúnjẹ ọ̀sán fún kìnìún ọlọ́wọ́n lójú lọ́ba bọ́ sínú ilé kìnìún wọ́n ní pàìtọ́ kan lòun òun fẹ́ dágbára o gbogbo ọ̀rọ̀ gidigidi tó ló fi máa ta àwọn èèyàn jẹ tó fi máa kó wá fún fẹ́ẹ̀ mọ̀ kó náà ti kó jẹ kó jẹ náà ní gbogbo ẹ̀ mo fẹ́ sin lọ́sọ̀ láti kí wọ́n lè kìnnú náà kó tó mà mí lè má mu èyí dàbí tó láti fàtí àtàní ọlọ́kọ́ ọba wọlé lọ́ba sí mu mo rò pé ẹ̀yìn kìnnú sí abẹ́yìn kìnnú ẹ̀yin kìnìún lọ́gbà wọlé nígbà tí kìnìún wá rí olóòtú afọ ọgbọ́dún pé alámbéèdì àbá kìnìún tó péjì lábẹ́ áhá òpó ló ti ẹ wá wò pé à òun máa dágbára wò gbogbo ayé máa gbà ọmọkùnrin wọn gbà. wọ́n fi akarakadabra akarakadabra akarakadabra bẹ́ẹ̀ mọ̀ pé májíìkì nu ọ̀rọ̀ àwọn májíìkì nu tí kì í lè ń ra mú dàtúrà dàbúrà pọ̀ ọ dàbúrà láìsí ẹ̀ lẹ́nu adúpẹ́ fọlọ́ ọlọ́lọ́ mọ irọ́ tó náà bá fi jẹun láyé tó bá fẹ́ mu jẹ ni tó bá mu jẹ torí ẹ̀ anabi anabi musa alayhi salam nínú àwọn kẹtọ́ lọ́wọ́ bá tó fún un náà ní kí wọ́n ọ̀nà bí òkọ̀ mu. bí máa tẹ́kọ̀ ní wọn màá tún máa fún yín ní ìròyìn nípa njẹ́ njẹ́ lẹ́yìn nígbà tí pamọ́ sínú ilé wọn sẹ́ni kan ò rí wọ́n fún wa ní ìròyìn nípa rẹ̀ wọ́n máa tẹ́kọ̀ dákúrú náà fi bóyá òsì kan àti njẹ́ njẹ́ pamọ́ njẹ́ njẹ́ ní kọ̀rọ̀ ọ̀nù lẹ́yìn njẹ́ njẹ́ ní kọ̀rọ̀ ọ̀nù lẹ́yìn àti gbogbo nǹkan tó ṣe ike ẹgbẹ́ pamọ́ sínú lẹ́yìn máa máa ọba wa dénú ilé wa ọwa ní kankan báyìí là ń jẹ tẹmọ pẹ̀lú mi lè lo bí agbárí o ó ní um, ẹjẹ kà lánàá yóò kó lè mẹjẹ àbí òye <laughs> so bí kò sọ fún haúsá ni pé ọjẹ túwó lánàá kí ni haúsá kò lè yẹ túwó lódì láéláé so nítorí di eléyìí báyìí o ò lè parọ́ ọdún eléyìí fún wa kọ́ wọlé màá máa fún yín lérò nípa ntẹ̀ǹjẹ àti ntẹ̀ tó pamọ́ sínú lẹ́yìn. dàgbẹ́rù ẹ̀ náà ló ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ajagun bá dùn tó kó àwọn èèyàn tó kó wọn lẹ́rù fún nínú ẹni tó wá kó lẹ́rù fún àárí àbúrò bàbá ànábì sallallahu alaihi wa sallam al wọn wá ní kó rárá wọn padà al bá ní à ah, bí wọn ti rárá àbí padà wọn lówó ànábì lówó tó kó pamọ́ kọ́ ó tó di pé ẹ wá sógun ẹ ó ní owó tó kó pamọ́ síbi báyìí láàrin ní àkàtúntà mi. ọwọ́ amọ́kàndà náà ni èsì mẹ́ta mẹ́dínà náà mọ́ wa ó ní láàrin ní àkàtúntà wa. ẹnì kan ọmọ nípa owó tó mọ̀ kó pamọ́ yìí yàtọ̀ sẹ́mi àti lágbájá mọ̀ gbàgbọ́ ní ìṣùpá nàbí ọlọ́ọ̀yọ́. subhanallah so ọlọ́wọ́ bá ló fi máa nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹnì kan á tó torí pọ̀ ọmọlẹ́yìn ànábì lòun òun náà máa tọpamọ náà máa kàkà tọpamọ tó láti máa tọpamọ gbọ́ wá dídì ìbéèrè kan láti ọ ìdí ọmọ lóòkù rẹ kò tóbi kíákíá ìrọ̀ lásán wọ́n sọ ọmọ tọpamọ tó ti pé ńgbà tó délé tó ń bí ìyàwó rẹ lórí pé ẹ sáwọn wani wani ìyàwó wa sọ pé ẹ bí ọpọ́n ọfẹ máa fi mí ṣe ẹyẹ ni ọkà àdúgbò èmi ọpẹ náà ní ojú ọ̀sẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta ni ẹ̀yin ọ̀wá mẹ́jọ wáyé wálé bẹ́ẹ̀ fẹ́ mú ooru ìwọ ní ooru kò sí ìtutù ooru ara ẹni tó wáyé wálé ò sí fóònù lé ẹ̀wá ń bí mi léèrè ẹ̀wá ń halẹ̀ nítorí rẹ̀ o túmọ̀ sí pẹ́ni tí ń ta yín ti máa kó ń ta yín jẹ́ ni o àwọn tí wọ́n ń ta jẹ́ ni kọ́ lọ́ọ́ di wọn gbọ́n. tọ́ báyìí anabi Isa alayhi salam ọlọ́wọ́ bá ròyìn nǹkan tí ó ṣe ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ọwọ́ afọ wa nírò nípa bí wọ́n ti ṣe bí anabi Isa aleyhi salam nínú sọ́wọ́sì Maryam bàbá lọ sí. سورة مريم الله بين دعوة فوانيرو لا تسبيع النبي عيسى عليه السلام قالني واذكر في كتاب مريم إذا انتبذت من أهلها مكانا شرقيا قالني أنا والدي نفى مريم عليه السلام بمريم سجاد يقول إنه مسلا في بيت المقدس تدجق أبا إبو لاورو وفي مسلا في سلاس تدجق أبو لاورو àwọn olùmọ́ni Mariam ti jáde kúrò nínú mọ́tíláṣí yẹn àyàfi tó máa ń ṣe nǹkan oṣù àfi tó bá ní bùkátà kan tó ṣe é ṣe kò lè má gbìyànjú jáde bí a fẹ́ tọ̀ àbá fẹ́ ṣègbàsẹ̀ àbọ̀fẹ́ lọ buwá omi tó fẹ́ lò wọ́n ní Mariam wá jáde bẹ́ẹ̀ lọ́jọ́ kan nítorí ọ̀kan nínú àwọn sábàbí wọn yìí báyìí. nígbà tó dé ibi tó lọ yẹn tẹ̀síọ́kọ́sẹ̀ ti ní dúró ní hijaba ọ̀bàrà pamọ́ sáwọn èèyàn tí wọ́n wà ní mọ́sálásí yẹn níbi tí wọ́n ò sí ní rí. tọ́sílẹ̀ ilẹ̀ ìhà rúhànà ọlọ́ni àwa aràn ẹ̀mí wa aràn sí i. ó ní rúhùl ẹ̀mí mímá màláíkà jibril aleyhi sẹ́lẹ̀m. فتمثل لها بشرا سويا ọwọ ayọ sí mariam níyọ èèyàn tó pé lẹ́dà èèyàn tó pé lẹ́dà ọjọ́ ọkùnrin ọjọ́ ọkùnrin قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا ó ní mọ́sáàdì ọlọ́run níbi aburú rẹ o tọ́ ọ bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run jìnnà sí mi tẹ̀síìrì sí àwọn olùmọ̀tọ́pọ̀ jùlọ tẹ̀síìrì kejì mo sáàdì ọlọ́run kúrò níbi aburú rẹ tó bá jẹ́ pé ìwọ lọkùnrin tí wọ́n ń pè ní dàkí tó bá jẹ́ pé ìwọ lọkùnrin tí wọ́n ń pè ní dàkí wọ́n ní láwùjọ wọn ọkùnrin kan jẹ́ dàkí dàkí yẹn pòkì ni ọ̀daràn ni ọ̀ràn ni tọ́lá jẹ́ pé wọ́n ní tàkí mọ̀tàdì ọlọ́run kó o jìnà sí mi. ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé rárá tẹ̀sí alákọ̀ọ́kọ́ ló ṣe déédéé. tàkí ọ̀daràn ò lè dọ́dọ̀ Mariam kò lè dọ́dọ̀ Mariam tàkí yá olùpáyọ̀ ọlọ́run. tòró olùpáyọ̀ ọlọ́run tọ́ba bára rẹ̀ lójijì níbi tóbìnrin olóbìnrin wà olùpáyọ̀ ọlọ́run olóòtú máa ń sọ ọ̀daràn ó sì máa pọ́tẹ̀ lágbẹ́ ìmọ̀ wa mọ́ um, ni báyìí àbí òye wa tàfíìlù òun ti túlẹ̀ tó bá yẹ kó olùpáyọ̀ ọlọ́ọ̀ ni ọ́ tó bá jẹ́ kó olùpáyọ̀ ọlọ́ọ̀ ni ọmọ sáàdì ọlọ́ọ̀ tó rọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni tó rí bá sọ pé qala innama ana rasulu rabbik o èyí sì yàn bíi tiẹ̀ dípò kọ́ sọ sáàdì ọlọ́ọ̀ kúrò níbi àbúrò mi èmi ẹ sì sẹni láabi ìránṣẹ́ Ọlọ́run ni mí tọlọ ránṣẹ́ ọ lè ahàbẹ lẹkẹ hù lẹẹmẹndẹkìyà nítorí kí n lè bá àwọn abùn ọlọmọ tó má èyí wá dójú àmì kí n lè wá bùn ọlọmọ tó má ọlọsọ yọkùnrin lè hù náà ó ní báwọn ní dẹni tó máa wọlé mi bẹ́sọ̀ nígbà tọkùnrin kan kọ́ kàn wàlẹ́m akóbáríyá bẹ́ẹ̀ ni èmi èso ń zìnà la ilaha illallah tọ́nà kẹta wà tá a tún lè lọ́mọ ọkọ ọ̀fọ́kàn ìlọ́kọ ìyẹn sì ìsalágbèrè ìyẹn sì pàṣẹgàbẹ̀rù ìwọ mùsùlùmí ọmọ gbọdọ àti fáwọn àpàdé. òròpé yẹ wa ìwọ náà kọ́ oyún la rí kọ̀ọ̀gá lọ ọba àdúgbò akété ọmọ sùkúlù tẹ́tí lọ́kọ ni olú ẹ̀ bá ṣe rí nìyẹn lẹ́ẹ̀rí kí ni lẹ́ẹ̀rí kí ni alẹ́ni tọrọ kó fún ẹ tó ní bẹ́rù ọlọ́run ó ní mistake àti no matter. tà ẹ gbọ́rọ̀ ìwọ gan ni mistake o mistake eléyìí túmọ̀ sí pé o tí mo fi lè rán ọmọ láì jẹ́ pọ̀ ọlọ́kọ̀ tó o bá ti dúró rà báyìí ni Mariam sọ. So. قال كذلك قال ربك wọ́n bí mo ti ṣe wí fún ẹ̀yẹ kó bí mo dáadáa ọmọ tó dáa tó má lólu ẹlẹ́dàá rẹ̀ ti sọ ọ̀rọ̀ eléyìí ti parí kò níbi ká ìtẹ̀ máa fà á. olú ẹlẹ́dàá rẹ̀ sọ pé huwa alayya hayyin ó ń tọrọ ọ̀run pátápátá ní fẹ́mi ọlọ́run. ó bí ma wọ́n lè lẹ́jà àdéhùn ayatan linnas afẹ́fọ́mọ náà sàmì fáwọn èèyàn kó tún dámì mi yàtọ̀ sámì tó ti wà àmì mẹ́ta ti wà eléyìí ọjà mi rẹ̀ ni àmì alákọ̀ọ́kọ́ tó wà òun náà ní ṣe ádámà tọ́lọ̀ ń dá tí ò sí bàbá tí ò sí yà àmì nàmbà tù òun ní ṣe Hawa tọ́lọ̀ ń dá lára ọkùnrin láì tóbi ọkùnrin náà ní dání ádámà alayhi salam àmì ẹlẹ́ẹ̀kẹta jẹ̀mọ́ ó ní tí gbogbo wa yìí tọ́lọ̀ ń dá látara bàbá àti kíni àbíyá àmì ẹlẹ́ẹ̀kẹrin wa là Nabi Isa alayhi salam tọ́lọ̀ ń bàbá èwo ni ọ̀yá ni lẹ́nu tètè ádámà tọ́lọ̀ǹda tí ò sí bàbá tí ò sí yanni àti ti Hawwau tọ́lọ̀ǹda látara ádámà láì sóbìn àti ti gbogbo wa kókò kó yìí náà tọ́lọ̀ǹda látara bàbá àtìyá àti ti Ànábì Ìsá tọ́lọ̀ǹda látara àyà tí ò sí bàbá èwo ni ọ̀yá ni lẹ́nu wàláhì kò sí èsì ọ̀jẹ̀ nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ bàbá kan ò sí tó lè sọ bọ́mọ tàbẹ kẹsù tó di yán ẹgbẹ sùn ló dún lágbàdo tó dẹkọ ẹlọ wọn papọ̀ kọmọ tó dáyé bàbá ni ẹbí ẹgbẹ sọkúsọ bàbá tó. ẹ pé ọlọ́run ọba kọ́kọ́ mọ́ òdì yìí àìmọye pàdé láàrin ọkùnrin àti obìnrin tí ọ̀dọ́ máa àbí ni tọ́lọ́ ọba bá fẹ́ mọ́ wà lọ́mọ́ wà innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayọsùn àti ọlọ́run fún gbogbo tọ́lọ̀ ń bá ń tẹ́kọ̀ sẹ́ òun náà nìkan sọ pé sẹ́ kó ti sẹ́ kọ́ lọ́wọ́ bó fún gbogbo ọlọ́mọ alálùbáríkà. báyìí ni ọlọ́run bá ní ọ̀rọ̀ ọ̀run fún mi ò mọ́ fẹ́ ti sàmì. ókè láàrin láàrin àlẹ́bẹ̀ yìí sá alayhi salam sẹ̀mọ̀pá mi máa tún jẹ́ àmì lọ àmì ní gbogbo wa ti dá wa أهنا تباوتي آدم عليه السلام تباوتي حواء عليها السلام تباوتي عيسى عليه السلام تباوتي ببو أوامي جارش ناس قل الله تعالى وانا فيه إذن يعني لنجنا والله في آدم يعني لنجنا آه أغانو لنعمي كي يعني لنج إن مثل عيسى عند الله كمثل آدم ọ̀pẹ́ ìṣe ọmọ bàlágà nígbà tí wọ́n bá sọ pé àrùkánù tẹ̀síbí àrìmùsọ́bà àti kíni àrìmùsọ́bà òbí yìí lẹ́yìn náà sọ kíni àdáàtò tẹ̀síbí lẹ́yìn náà wọ́jùbọ̀ ṣábà. a sì ti mọ̀ yí pé wọ́jù ṣábà yẹn ọmọ ǹjẹ́ ákàdù wujudan fílmùsọ́bà ìbí yìí nínú fílmùsọ́bà. ń àti torí rẹ̀ sí nǹkan wé nǹkan. yọ pọ̀ lára ẹni tá a fi nǹkan wé ju ẹni tá a fi wé lọ. ó túmọ̀ sí pé àmì tó ń bẹ lára ádámà ti ti Ìsá lọ. ìtọ́lọ̀ sọ fún wa ni pé inna mathala Ìsá inda Allah àpèjúwe Ìsá lọ́dọ̀ lọ ni. àjẹsámi tó wà lára ádámà ti ti Ìsá àbí òjì lọ òjì lọ. atari ìsọmọ lọ́lọ́run ti dáhùn fún mọ́kànlá lọ́wọ́ kún fẹ̀yẹ̀kùn lẹ́yìn náà lọ́lọ́run sọ pé bí èèyàn ó ti dèèyàn ọ̀gbáyé ọ̀yà nílẹ̀kù. bàbá ńlá gbogbo wa nù wọn náà wà mà wà mà káṣí àwa ní ìsìn gbogbo ara wa náà nù ara ẹlòmíì ti bọ̀mùbọ̀mù ó ti fìtìfìtì lọ káṣí ká má nìpìlẹ̀ rẹ̀ tẹ̀mọ̀ fọ́ ya nílẹ̀nu tí ìyá ńlá wa náà ó sì tún ya nílẹ̀nu ti ti gírísà lọ. Hawa tiẹ̀ náà ti yanu lẹ́nu títí Ìsá lọ abẹ́ ẹ̀ fúra ni ọkùnrin ama lóyún ọkùnrin lóyún bẹ́ẹ̀ bá rí kókò ìtẹ́síkò rẹ̀ yọ ọ́ta ọjà yóò nì àmọ́ obìnrin kése gbogbo ìgbà ní fún wọn máa yọ ọ́ta látàrí pé wọ́n jẹun yó ìgbà mi lóyún ni. ọlọ́run á dá ìyàn látara ọkùnrin wàlẹ́ ọ̀yanilẹ́nu púpọ̀ láì tóbi ni wọ́n yanilẹ́nu títà ìta gan lọ tẹlẹmi ìṣá obìnrin náà ní lóyún obìnrin ló lóyún rẹ̀ kọkàn tọkùnrin ni ó yani lẹ́nu púpọ̀ ṣùgbọ́n kò tó ta ádámà kò tó ti Hawa àmọ́ yani lẹ́nu ti tàwa kúrú jùlọ tọrọkùnrin àtọkùnrin lọlọ fi ṣe sábà bíbí bẹ́ẹ̀ tiwa pé wọn á ní olùkọ́ ẹmọ bíi sáà ń lọ báyìí pé wọn á lọ rí ẹgbẹ́ aṣọ Jésù jọ lọ báyìí pé ẹsẹ fi sọdọ ọmọ ọlọ ẹmọ tó tó bá ṣe bíbí tí wọn ti gbàrọ obìnrin lásán dídá tó lọ ń dagbara obìnrin lásán ọba kọlifáì rẹ̀ kọ́dọ̀ lọ à kò ní jẹ́ kó lọ́lọ́ àkọ́kọ́ ádámù ọba ti kọ́kọ́ jọ́lọ̀ àkọ́kọ́ náà ọba jọ́lọ̀ kejì kó tó wá ta ọ̀dà ti sẹ̀ ma calculation ṣe ó ti pẹ́tẹ́ ti fẹ́ẹ̀lì ní calculation tó náà sọ pé one plus one plus one equals to one bẹ́ẹ̀ làwọn ti ṣàkóso torí àwọn ní mẹ́ta lọ́kàn tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ó fún wa lérò bíbí tá ànábì Ìsá ti ṣe wáyé ń bẹ̀. wa rahmatan minna akẹ́kọ̀ọ́jámì fáwọn èèyàn pọ́lọ̀ tún lè dáyàn látara obìnrin láì sọ́kùnrin sẹ́yìn mọ̀ pé kò sórí ti kàrún mọ́ ni àbí rẹ̀ dáwọ̀ lẹ́rù kó tún lè wà báyìí wọ́n jẹ́ nìkan kò sọ́kùnrin kò sóbìnrin wọ́n jẹ́ nìkan látara obìnrin nìkan wọ́n jẹ́ nìkan látara ọkùnrin nìkan wọ́n wá dáwọ̀ àmìjọ́rìsì látara ọkùnrin àtòbìnrin òun lẹ́rù kó lè jẹ́ lẹ̀ kàrún kò sí àmìtọ́lọ̀ fẹ́ kó pé nù àmì tọ́lọ̀ ń fẹ́ kó pé nù wa rahmatan minna ọlọ́run tún fẹ́ kó jẹ́kẹ̀ látọ̀dọ̀ òun torípa nàbí ìṣòdì yóò pè wọn lọ sí eléyìí ló fi jẹ́kẹ̀ torípa ní tí wọ́n pè lọ sí ìdí ẹ̀sìn náà ẹ̀ mọ̀ ìkẹ́ni bó tilẹ̀ jẹ́ sẹ́yìn òní mà ẹ̀ mú lọ́tà ẹ̀ mú lọ́tà náà ni wọ́n pa ni wọ́n mú lọ́rẹ̀ rí nínú àwọn àti ànábì ẹ má ṣe ti sọ̀rọ̀ ebú ẹ má sọ̀rọ̀ èpè ẹ má sọ̀rọ̀ ẹ̀sùn tí èsì tiẹ̀ wọ́n ní ẹ ewúrẹ́ ni ọ́ akọrin akéwì. bákan náà ebi ẹ̀rọ anabi Ibrahim aleyhi sara iná wọn ti ẹ̀sọ́ bàbá jẹ Nuha aleyhi sara yẹyẹ kọ mọ ọba yẹ pèsè agbẹjì lójú ti ti pẹ́ tọ́ba àmàdá kọ lẹ́nu wọn lọ tọ́ba yìí ebi ẹ̀rọ anabi Musa aleyhi sara ẹ̀rí báwọn èèyàn rẹ̀ ṣe nílò àbàjẹ́ wọ́n ní ya musa lan nu'mina laka hatta nara allaha jahra a nígbà ah, fún orúkọ sábà rọrùn a ètò asọ̀rọ̀ fún akọlọsọ ọlọsọ ọlọ́run náà sì ti karùn a ah, inú ẹ̀rọ wa ẹ gbọ́dọ̀ ọlọ́run alẹ́ bákan náà wọ́n tún ní musa àsùpá ni o àsùpá ajá sùpá tí lóde tí ń wẹ̀ níbi táwọn èjì wẹ̀ gbogbo àlàyé ìjìwà yìí tó bá rí pé wọ́n fi àfíà wọ́n náà fi òfíà wọ́n náà fi òfíà musa ògbéjì rẹ̀ hàn wá rí ẹ dákẹ́ gbọ́rọ̀ kó tó tó nígbà tí o ti gbé di rẹ̀ hàn wá ajẹ́pá kò pa ni la ilaha illallah àti ayé la bẹ́ gàn ayé la bẹ́ gàn wọ́n ti fi ọjọ́ ti pẹ́ báyìí ọlọ́run fún anabi musa mọ́ inú sọkúsọ wọn sẹ́mi ọgbọ́n pa anabi àyà ni wọ́n pa ni wọ́n ti ń ní àwọn anabi lára ọjọ́ ti pẹ́ tó báyìí àwọn anabi Ọlọ́run dáadáa làwọn ṣe bára yóò aburú lára yóò ṣe fún wa. wàkàna amúra mmakọ̀déyà wọn nínú kọjá pé malika jibril náà lọ sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀sẹ̀ o àbíkó ìjẹ́pọ̀ lọ́wọ́ bá ní fún àrò pé kínní ó ti lóyún mariam ti lóyún fahamalẹ́sì bóòlù ti lóyún yẹn wọn ní malika ti atẹ́gùn sára òsínbẹ́ lára sọ mariam atẹ́kùn yẹn lọ́wọ́ alọ́ wọnú abẹ́rẹ́ ló doyún anabi Isa alayhi salam ẹ̀rọ àti mẹ́díkàlì ọ̀pọ̀n ẹgbọ́n nǹkan mọ́ pé sáyẹ́nsì mẹ́tàlì kò ní fẹ́ẹ́ ṣe ẹgbọ́rọ́ anabi Isa ti fẹ́ẹ́ ṣe tí atẹ́kùn ò lè jẹ́ pàm because sáyẹ́nsì ti hàn wá sáyẹ́nsì parọ́ ń bẹ̀ ọ́ agbọ́lọ́wọ́ bá gbọ́ àti àgbàgbọ́ sí sáyẹ́nsì ń bẹ̀ yàtọ̀ sọ́rọ̀ màlẹ́kà fi atẹ́kùn sí lẹ́nu ni lọ́wọ́ awọ́kùn rẹ̀ rárá o kò sí ní tọ́jú bẹ́ẹ̀. nítorí sọ́nà ọba sọ pé wa Maryama ibnata Imran allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina. ọlọ́ni la bá fi atẹ́kùn sábẹ́ nínú àwọn ẹ̀mí tá a dá fi atẹ́kùn sí. màlẹ́kà fi atẹ́kùn sára ihò tọ́wà lára apá ihò atẹ́gùn yẹn ti lọ wá bẹ́ẹ̀rẹ̀ gbogbo yẹn anabi anabi Isa alayhi salam. tọ́ nígbà tá a ṣe Mariam tó lóyún fantabẹ́sẹ̀ fi fi makanan qasiyya ó bẹ̀rẹ̀ sí ní gbóyún yìí ká kọ̀ọ̀rọ̀nù kọ̀ọ̀rọ̀ gbọ́ jama kọ̀ọ̀rọ̀nù obìnrin yóò lóyún rí tẹ́lẹ̀ wàhálà tí wàá dé báyìí báyìí ó di pé ara ń lọ tíkọ́tíkọ́ ó di ká jẹun ká ó di pé gbogbo nǹkan ń sí wa gbogbo tá a máa fẹ́ gbóòórùn rẹ̀ tẹ́lẹ̀ àfẹ́ gbóòórùn rẹ̀ má lẹ́yìn tó bá súnmọ́ yìí wọ́n máa sọ pé ẹ̀dá kan súnmọ́ yìí kìíní kan ọ̀rùn ẹtú súnmọ́ yìí kìíní kan ọ̀rùn ọkọ òní mà òní mà òní wà tó lẹ́sùn rẹ̀ sẹ́ta ìyàwó rẹ̀ lóyún lọ́wọ́ àti kìíní kan ọ̀rùn àmọ́ ti fọ́ ẹnu àlẹ́ ẹ̀ta súnmọ́ yìí subhanallah so ara mariam bẹ̀rẹ̀ sí ní lọ tukọ́tukọ́ wahab ibn mọ̀nẹ́bẹ̀ ó ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ fura tọ́kọ́ rí àmì pé mariam ti lóyún. òun náà lẹ́yìn tá à ń pè ní Yusuf ọmọ Yaqub an-Najjar táwọn ń pè ní the carpenter Yusuf ọmọ Yaqub an-Najjar náà jọ́kẹ́ nínú ẹni tí ń sinú nínú mọ́tíláṣí yẹn olókòkò fura òun sì jọ ọmọ àbúrò ya Mariam ọmọ àbúrò ya Mariam àbọ̀mọ̀ ẹ̀gbọ́n ya rẹ̀. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìyàlẹ́nu pé ah, ah fóònù yẹn ṣe lóyún sí èèyàn lọ́kọ inú mọ́tíláṣí lè kó wà tó ń ṣerọ̀ ọkùnrin ẹ̀mí pọ̀ mọ́ bóòlù ti jẹ́. ọwọ́ á ní rẹ̀ Mariam hal yakunu zar'un min ghayri bidhr mo fẹ́ bí ọ léèrè béèrè ní o dákun dá lóhùn o pẹ́pẹ́nu mi rùn o. ṣé èso kan lè wù láì jẹ́ parí ọkà fi gbìn ín? qalat na'am àgbàdo lè wù láì jẹ́ pa rí kóró tá a fi gbìn tẹ̀rọ kó náà gbọ́n bàjẹ́ ó ti máa ti tọrọ lọ. mariam tó ní faman khalaqa az-zar'a al-awwal tálẹ̀ ní tó dárúgbìn àkọ́kọ́ ṣé irúgbìn àkọ́kọ́ náà ọlọ́run dá àfi pẹ̀lú kóró tọ́ yusuf bá dákẹ́ o yusuf tó ní fahal yakunu waladun min ghayri dhakar ó kúkú sábẹ́ ojú abẹ́ǹkù ṣé obìnrin lè lóyún láì jẹ́ pọ́ọ́rọ́kùnrin ìbéèrè mi ò jù bá lọ ẹ má pẹ̀lú mi rún kọ́lẹ̀ náà oníbẹ̀ẹ́ni ee ó dojú àrì oníbẹ̀ẹ́ni obìnrin lè lóyún láì jẹ́ pọ́nrọ́kùnrin ee. إن الله خلق آدم من غير ذكر وأنثى تبلا دادا مثلا ناقص أخوني كسبني كانوا يعلم لا إله إلا الله a ah, mariam gbọ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ sì lọ gbóyè ọgbóyè sọ́ọ̀sì fún ọ̀gbẹ́ tó mariam fún ọ̀gbẹ́ tó mariam nítorí ti dabaru gbogbo ọ̀rọ̀ mọ́ ọlọ́run náà nùkọ́ mariam ni ẹ̀ rádámàn tí wọ́n lọ ń da kò sí bàbá kò sí yá ibẹ̀ wá ni yusuf wá ni tọ̀ ọ̀dà bóòlù ní ìtẹ́jẹ́ káti ẹ̀pà kápá ọ̀dà bóòlù ní ìtẹ́jẹ́ lọ́wọ́ á sàlàyé fún bọ́lá ọ̀sẹ̀ ọlọ́mọlẹ́ka tó yẹn fi dé. ẹgbẹ́ wa kan sọ ike Zakariya aleyhi salam òun náà lọ dá Mariam tó kò tẹ́ ń bilé rè béèrè báyìí òun náà bilé rè bẹ́ẹ̀ Mariam sì dá lóhùn gẹ́gẹ́ bó ti dá Yusuf lóhùn. asèdíì ọ̀kan nínú àwọn olùmọ̀àgbà nípa tẹ̀síìl ó fún wa ní ìrò látọ̀dọ̀ apá kan nínú àwọn sàhábà anna mariam adakọlẹ fi wọn mọ náà alẹ ọkùnrin ha wọn ni mariam jọ kan ó sọ́dọ̀ àbúrò rẹ̀ àbọ̀ lọ da ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ sọ́jọ́ ìyàwó dání ìyàwó Zakariya lórí ọ̀rọ̀ àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ ọ̀hún abilérè ẹ̀gbọ́n rẹ̀ ń àṣà ìrìtì ànì habla ànì hubla ǹjẹ́ o fura pé mo lóyún bí ǹjẹ́ o fura pé mo lóyún bí Mariam bá wọ̀ṣẹ̀ẹ́rìsì ayọ̀bọ ẹnì ọ̀bùlá tí wọn náà fura pé mi náà lóyún o di fifty fifty. fàájànà kàtà ènìyà yàhàyà lọ́ba di mariama wàkọ́lẹ̀ fìlàhà ọmọ yàhàyà ọmọ yàhàyà tọ́jú àǹtí rẹ̀ wá sọ fún pé ẹnì ọ̀rọ̀ máa fi bọ́fúnni i la ilaha illallah wọn ni tó bá ti dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ìyá yàyà ó rí i pé oyún tó wà nù ó forí kalẹ̀ fún oyún tó wà nù mariam ṣe àgbẹ̀ tí wọn forí kalẹ̀ fún ẹni nìkírẹ́ ẹni ẹ̀sìn tí wọn lọ káńsù ẹ̀ wọn ni wọ́n dáná lè kọ́kọ́ olóhó wọn lé lẹ́yìn ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́dọ̀ pé musaddiqan bi kalimatin min Allah tẹ̀wọ̀n fún gbàtọ́ fún zakariya rò nípa ọma.

ẹ̀yin fẹ́ wá sọ ike ọrụ ọlọ́run tó sọ pé wa ya'lamu ma fil arham ọlọ́run máa ti ń bẹ nú àkòbí ẹ̀yin òyìnbó náà ẹ̀ ti máa machine kan o scanning machine tó máa ma ń tọ́ wà nínú àkòbí alérọ̀lẹ̀ pa ẹ̀yin náà sọ bọ́rọ̀ àwọn ọmọ àwọn ti ni wọn àbóbìnrin ẹ sọ fún wa wọn ni àbí wọn kúrú àbí wọn wọn àbí wọn àbí wọ́n máa páàsì ìwé lẹ́ẹ̀kan náà ni àbí wọ́n máa rìsíìtì kárí ọgbà ọ̀pọ̀ àbí òní sí mo rò yé ẹ̀fẹ́ gbogbo eléyìí lọ́yẹ pé sọ fún wa lọ́sibítù káfí lè máa pẹ́yìn náà ti ríran àìjẹ́ bí afọ́jú lẹ́ẹ̀ máa jẹ láéláé. ó lè wa ó lè wa tó wà nínú ìyá máa ń forí balẹ̀ fún tó wà nínú ìyá alayha salam tọ أما akẹ́kọ̀ọ́ nínú wọn wọ́n ní ntòsẹ̀lẹ̀ ní pé دقوا lọ́dọ́gbọ́n fún Mariam lóyún wọ́n á sọ pé màláìka ẹgbẹ́ sọ̀tọ̀ tó gbogbo ntàlù kúránì sọ fún wa yìí sọ sí dédé so náà ọmọ Israẹli fẹ́ fún ọmọ Israẹli à wọ́n yà ní wọ́n yà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lé Zakariya ká wọ́n ní ntòsẹ̀lẹ̀ ní pé àṣetọ́ni ó mú aṣọ tí Zakariya máa ń dàbòra torí pé láyé jọ̀ọ́ aṣọ tí wọ́n máa sábà wọ̀ ní ìlọ́dì àti bóra ẹni kálukú ọwọ́ jáde sókètì lẹ́nu. wọ́n ní ṣètọ́nù mú ìbora anabi Zakariya ọwọ́ sọ́lé Mariam lórí. bóò lásán rẹ̀ tún ṣe tó ara rẹ̀ bí ìbá sọ ló fún lóyún wọn wá lé Zakariya kápá wọn pa Zakariya náà sì fi òrò lọ sọ́tún òrò lọ tó sì oyún kọ́mọ ẹ̀ ní bọ́ba lọ sọ́ba bọ̀ yọ da wàhálà alẹ́ fún un tóró ló ń gbà tọ́jú rẹ̀ àbílẹ̀ kọ́ ni àyè tí fi máa gbé sí ẹnìkẹ̀lẹ̀ wá bá ń bẹ̀ wọ́n ti sọ kí ni ọ̀gá tún ṣẹlẹ̀ ẹ̀ ń sẹ̀sẹ̀ ń wádìí kí ni. sọláì Zakariya náà ti wá lọ gbé àyè kan sára gí ńlá ọgbẹ́ àyè tó lè gbẹ̀yà tó lè gbàyà ọgbẹ́ sára gí ńlá ó sì kún sára gí náà sí ilẹ̀ funfun. nígbà tí wọ́n lé bọ̀ fáwọn ọ̀pá náà níjọba bá tilẹ̀kùn mọ́ra ńgbà tọrọ ti pọrọ ló tó jáde torí ẹ ọyọ tí wọn náà ṣọ́ra o èsì tó lọ ọmọ sọjà lásìkò tó ọmọ kan ti tilẹ̀ fún léyìn àsìkò ti sọ owó ooru ó ń lu ọwọ́ ọkọ torí ẹ èyí á gbọ́ ẹ ó rí kí lẹ́kùn ló títí ó ti gidi ó pé wọn ò dín wọn ò bàgádàgbòdo sí ó hmm, ti gidi dókítà ń bá ti ń bọ̀ ògbó níbi láti fi ọ̀rọ̀ wọlé ló. sòkàtàrí ilé kọ́gbọ́n lára anabi zakariya àdéhùn sẹ́nà bàbá yìí ti dọ́gbọ́n kalẹ̀ ayé bá bàbá ọba dáàbò ọjà bó ti jẹ mọ ìyàtọ̀ sí wọ́n tó ń kó oògùn ká mọ́sálásí ká ibà mọ́sálásí ọba dàrú mọ́sálásí ò ní dàrú débi káwa lóògùn orí ikú jẹ́ ọ. torí ẹ̀ta bá sọ pé níbi kan láti sọ ẹni tó jẹ́ pé ó wà níbi tí òbí nǹkan mọ́tì kọ́ náwó olùkọ́ yà rọra dákẹ́ olùkọ́ yẹ ẹni tó dé nǹkan mẹ́tì náà ò ní sọ̀rọ̀ àmọ́ dọ́hàn nípa ẹni tó dé nǹkan mẹ́tì bẹ́ẹ̀ bàbá ẹ̀bùn bẹ kálukú ò ní lọ lónìí àtúkọ́ gbẹ́gùn àmọ́ tí ẹ̀ bá dé nǹkan mọ́ra bóò dé mẹ́tì wọ́n tó má pa bóò tó máa pa onílórúkà bóò nílórúkà yóò bá ó ti jáde nì wọ́n gbé mi ó ní agbolé àwọn gbé mi àgbékàtì àwọn ọmọ ẹgbẹ́ káàdì gbogbo tó fi ẹkọ sọnù kó di mùsùlùmí ọwọ́ tó ṣẹ́kù ní ṣẹ́kù káàkiri wọn tẹnra rẹ jẹ ọfẹ wọn náà rọ lọ́nà fúnra lẹ́sọ̀ bá fẹ́ tó scan tó gbé scan sí wọ́n yẹ kí scan ọmọ tó tó pé pé pé bàbá yẹn padà sẹ́yìn orin bẹ lára yẹn nínú yẹn ní èrè mo ti bọ́ àgbo mo ti bọ́ òkà mo ti bọ́ òkà á nǹkan bẹ́ẹ̀ kùn mo rò pé yé eléyìí jẹba. tọ́ ala ọrụ lẹ́dàá wa ó wá ń fún wa nírò nípa bó ike ngaji tí Mariam lóyún yìí ó jìnnà sáwọn èèyàn aha ayé alukura ló fi hàn wá wípé ohun tí ẹ yàtọ̀ sóyún àwọn obìnrin yòókù tó lé lónìí ó sì bí lónìí rárá nǹkan hàn ní pé oyún rẹ̀ yàtọ̀ sáwọn obìnrin yòókù iye ìgbà tó yún máa ṣe nínú àlóyún ṣe nínú rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá móyún yìí pamọ́ látàrí sábàbí pípọ̀ nínú rẹ̀ sádárúkọ méjì. alákọ̀ọ́kọ́ ni pé ibi tí Mariam wà kìí ṣẹni tí ń bá àwọn èèyàn lò nínú mọ́sálásí ní sọ́jú mọ́sálásí àsìkò táti tọ́jú mọ́sálásí tiẹ̀ bá tó lọ́sọ̀tù mọ́sálásí ó sùn padà sáyé ṣiṣẹ́ sílọ̀ kọ́dà àwọn ọmọdé Mariam sàpèjúwe nípa ọ̀pọ̀lọpọ̀ jíjẹ́ kọ̀ọ̀kan lọ kìí sẹni tó lùpọ̀ máa wọ̀nyà pẹ̀lú ẹni tẹ̀rí lánàá tẹ̀tẹ̀rí lónìí tẹ̀tẹ̀rí lọ́la bọ́bá lóyún ẹ̀ mà. ẹlẹ́kẹ̀jì olùkọ́ tó súnmọ́ ni kéńgà tó lóyún yẹn ọlọ́run òní kó yíyan yọ jù. sọ̀mù kó àwọn obìnrin ní ìwà bẹ́ẹ̀ tẹ́kọ̀ tán bá lóyún ẹ̀ kàn fọ́ kó bí màá ń jẹ́ lóyún. oyún tiẹ̀ máa pamọ́ sára ni. sọ eléyìí jẹba nígbà tí Mariam àrẹ ìhẹsẹ̀ náà tásìkò àti bímọ wàhálà rẹ̀ wá ti lọ síbi igi dàbínù kan ka ẹ̀jẹ̀ ẹ̀hẹ̀lmọ́kọ́rù ilẹ̀ ẹ̀jẹ̀dẹ̀ ẹ̀nàkìlá قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا àti bímọ ó ti mariam débi igi sẹ́wọ̀n kẹ́ni tó bá bímọ yóò máa kérora yóò máa kérora yóò máa wá ibi tó bára ọwọ́ àti lọ síbi igi dàbínù nígbà tó bẹ̀rẹ̀ sí ní jẹ̀rora ọ̀rọ̀ àtúnrò olódébí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń bí tó ń bá bí màdá ayé kí ni wọ́n sọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tẹ̀mọ̀ kó gbogbo omi tóbi láyé ẹsẹ̀ tí ọ̀rọ̀ wọn a máa bá rẹ̀ tó kátó wá pẹ̀sẹ̀ tí wàá rọ́ gbólóṣù ọmọ ọbẹ̀rẹ̀ sí ní ronú ọ̀wọ̀ àníhà ọmọ ẹ̀sẹ̀ o ìbáṣe tí mo ti kú kó tó dè ní kò bá mà pọ̀ kí n fi ẹ̀jẹ̀ pé ọlọ́run fi ẹ̀dá mi kọ́ bá dáa pọ̀ àwọn olùmọ̀ọ́ni olóyè fi hàn pé títí tí náà bá bìrì sí tí náà kò sí ní tó burú yẹ̀yàn sọ̀rọ̀ ọkú ṣùgbọ́n sẹ̀rí àti wàá kọ̀ anabi sallallahu alaihi wa sallam ó ní ẹ má ṣe ọkú nítorí àdáwò tó bá yín ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n fẹ́ tọrọ ọkú náà máa dá mẹsìlú wọ̀fẹ́tò káyọ̀rọ̀ lé ìwọ ọlọ́jẹ́ máa bẹ láéláé lópin ìgbà tó bá rí pé ìtẹ̀mí ló lóore jù fún mi gbẹ̀mí mi nígbà tó bá rí pé kú ló lóore jù fẹ́mi mi bẹ́ẹ̀ làwọn máa sọ pé sípà máa tọrọ pé ẹ̀ ọlọ́jẹ́ fún rárá o. tó nígbà tí Mariam tó rọbí lọ́wọ́ yìí tẹ̀lé àdá sàkíhá mi pẹ̀lú kẹ́sìrò mi nínú ọba pè láti ìsàlẹ̀ rẹ̀ sanabi isa ló pè ní ọmọ tó fẹ́ bí àbí malayika jibril eléyìí tọkàn balẹ̀ sí jù ní pé malayika jibril gbogbo anabi isa sọ̀rọ̀ nígbà kékeré rẹ̀ jọrọ̀ kálọ̀ malayika jibril ló pè allah tahzani ó o má jẹ́ o qad ja'ala rabbuki tahtaki sariyya torí pé ní ìsàlẹ̀ rẹ̀ ń bẹ̀ ọ́ ọlọ́run ọba ti mú kódò kan máa sàn odò tó mú mi rẹ̀ ń bẹ̀ ń bẹ̀ akérèmọ́bù odò kan bẹ̀ ń sàlẹ̀ ń bẹ̀ tó mu ó ti bí matani wàhùzì ilé ìkéde jẹ́gà ìnáxlá fọwọ́ rẹ̀ gbọ́n igi dàbí nù ẹ̀ tó sọ akéso alẹ́ ìṣòro pàbànjẹ́ níyà yọ sọ àwọn ẹ̀fọ́ ọ̀rọ̀ dàbí nù kalẹ̀ fún ẹ torí ẹ̀fọ́ ọ̀rọ̀ ló tàbí ní sọ́sọ́ pé ọba jẹ́ ó tún ní i need more. ọlọ́mọ ti lé wọ tiwa náà ń bí yìí tún dájú nù tá à ń jẹ tó dàbí páálí àbẹ́ rí nǹkan mẹ́ o. àdájú nù bẹ́ẹ̀ ń bí ọ wà tẹ́tù rà gbé sínú fírízà àbá tẹ́tù tó máa ń jẹ ó lè jẹ bákẹ́tì kẹta láì jẹ́ pé o ti ẹ̀wọ́jú ẹnìkan tọ́ba tó wá rí mílíkì tó ń fi ti kejì ẹ̀ tọ́ba ti déédéé wọ́n ní fọwọ́ méjì dẹ́bínú yẹn yọ́ọ́ máa sọ rúpọ̀bù kalẹ̀ rúpọ̀bù ẹ̀fọ́ ọ̀rọ̀ nìyẹn yọ́ọ́ máa sọ rúpọ̀bù kalẹ̀ fún ẹ ní tútù sọkúlì wọ̀ṣọ́rọ́bì máa jẹ dẹ́bínú kó sì máa mú nínú omi sẹ̀rí yẹn wọ́kọ́rì àyìnlá fọkànrẹ́ balẹ̀ kọ́ máa dunnú ìdùnnú ni tiẹ̀ fẹ́ ìmà màlẹ́kà ló tún bá sọ̀rọ̀ yẹn fẹ́ ìmà tẹ̀rẹ̀ yìí nàmínà bẹ́sẹ̀rì àhàdà àyíbá àmọ́ tó o bá pàdé ẹnìkan nínú àwọn èèyàn tọkùnlé ẹnlẹ nàdọrọsọlẹ rahman sọwọmà yìí sọ ẹnu ló ti sọ ọ fọwọ́ sàpèjúwe mo ti bọ́ lọ ńlájọ pé hmm, ìkànnì ló sọlẹ́ni ọ̀kẹ́lẹ́ mẹ́lẹ́yẹ ọmọ ẹ̀ ń yá èmi ò ní báyà kan lónìí nítorí tó bá fẹ́ mi àdéhùn tó ti ọ̀sẹ̀ mo rò pé yé wa.

ọmọ ẹni lọmọ ẹni obìnrin kan ò ní bímọ kọsọ ọmọ nù àyà àfìgbà táyé dayé tó dayé madaru táwọn aṣẹ́wó ń bímọ tó ń sọ ọmọ nù àbí tí bàbá àtìyá bímọ tó ní ẹjẹ aṣọ nù kò tí ì yẹ kọ́ wá ní ẹgbọ́rọ̀ wọn á fún ọmọ láti ìdìmú ọmọ kú àwọn yóò fò àwọn bàbá òfò nìyẹn o torí ẹ Maryam alayhi salam ọwọ́ ajé ọmọ wa ó gbé ọmọ wa báwọn èèyàn rẹ̀ mariam gbọmọ wa báwọn èèyàn rẹ̀ nígbà tó gbọmọ wa báwọn èèyàn rẹ̀ àwọn náà wá ń bi lórí pé bolo tiré léyìí o bolo tiré léyìí nítorí pé àmọ̀pọ̀ ọlọ́pọ̀ tẹ́lẹ̀ bolo ti arọ́ mọ àzárí ni àbínú wọ́n sì bínú náà léèrè bó láti máa wí tọ́. أتت به قومها تحمله مريم جاء النبي عيسى باوي ياري قالوا يا مريم وني مريم لقد جئت شيئا فريا انت برد جايلو سيو انت برد جايلو سيو يا أخت هارون إلى ما يا هارون ما كان أبوك امرأ سوء بابا ريسي كيو وما كانت أمك بغيا يا ريسي سلزنا ìyá rẹ̀ sì sọ zina bàbá rẹ̀ àbí bàbá rẹ̀ sèyàn kéèyàn àmọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ sèyàn kéèyàn àmọ́ bàbá rẹ̀ ìyá rẹ̀ sì ṣe pàǹtàgà ó túmọ̀ sí pípẹ́ bàbá bàjẹ́ á yẹ bàbá rẹ̀ wò á sì yẹ ìyá rẹ̀ wò tí èsè ti dá jẹ́ láti fún ìyá rẹ̀ àbí tí èsè bàbá rẹ̀ ló kóra tọ́ wọ́n sọ báyìí. ìyẹn ní í pé níbo ni wọ́n ti wá rí tiẹ̀ ká aṣáára sílẹ̀ yìí ọwọ́ anáwọ́ sọ́mà eléyìí túmọ̀ sí pé ẹni tí wọ́n ní kọ́ sọ fáwọn èèyàn iná ló ń lò yìí pé ọwọ́ ni ó fi sọ fún wa. قالوا كيف نكلم من كان في المهد صبيا wọ́n ní bóòlù àtẹ̀fẹ́ bọ́ ọmọ tí ń bẹ lórí ìtẹ́ sọ̀rọ̀ ọmọ polóró ọmọ tí ò dára rẹ̀ mọ̀ láàmú ọba sọ̀rọ̀ yẹn tó bá ti wọ̀ gbádùn ká máa bá ta ni sọ̀rọ̀ àbẹ̀ tí ẹ gbọ́rọ̀ à ń bìyàn léèrè wọn ni ká máa gbọ́mọ sọ̀rọ̀ ẹ̀rọ fáwọn èèyàn ó ti máa tún sọ fún pé ẹbí rẹ̀ kọ́ ó ti jáde lọ́ọ̀nì ṣùgbọ́n bí Mariam ti sọ bá ń tan pẹ̀lú ọwọ́ rẹ̀ anabi isa ọ̀hán ọ̀pọ̀ kan ni ọ̀rẹ́ inni abdullah ọ̀yẹ̀ sí ọ̀rọ̀ yìí tí wọ́n kọ́ bímẹ́ ìzáhàb pẹ̀lú mi gold wọ́n sì lẹ́ẹ̀mọ́ bíkíbi ọ̀rọ̀ tí ànábì Ìsá tó ń pè ní Jésù sọkọkọ sọ náà lélẹ̀ ìgbà yìí àwọn òní pé ànábì Jésù o ọlọ́mọdé ọ̀tẹ̀nu ajáde pé ànábì Jésù o torí àwọn máa ti ń jẹ́ Jésù o àwọn sọ pé ànábì Ìsá tí wọ́n ń pè ní kíni Jésù nítorí pé Ìsá lọ́lọ́run pè fáwa wa man asdaqu min Allahi haditha tá lọ́rọ́ rẹ̀ jódodo jọ lọ́nà jésù tí wọ́n ṣe ń pèsè dúró lójú kan náà àwọn kan sọ pé jésù àwọn yorùbá nù àwọn òyìnbó sọ pé kí jesus títí ètò kan náà tún ni jesus àwọn tí wọ́n ṣe ẹ̀sìn tí wọ́n lórúkọ haúsá àwọn kò ní yéésù yéésù mo rò pé yóò wá àwọn míì àwọn náà tún pè báwọn náà ṣe ń pè wọ́n lè ní jésù orúkọ tó lọ́wọ́ bá pè ní kíni Isa aleyhi salam àwọn sọ̀kọ́ anabi Isa tí wọ́n ń pè ní tí ọba yẹ́lò mi láti sọ pé tí wọ́n ń pè ní pẹ̀lú ìbá yé wa àjẹpá anabi Isa aleyhi ọ̀dà ọ̀ ọ̀yẹ́ tí gbogbo kálukú ọmọ ọ̀rọ̀ yìí àti mùsùlùmí àti ẹni tó jẹ́ káfíìrì anabi isa alayhi salam ọ̀rọ̀ akọkọtọkọkọ tẹnu rẹ̀ jáde ní inni abdullah dájúdájú ọ̀rọ̀ Ọlọ́run ọba ni mí ọ̀rọ̀ tó sọ ọyanilẹ́nu kọ yanilẹ́nu ọyanilẹ́nu torí pé kò tí ì tásìkò tí irú rẹ̀ sọ̀rọ̀ ó tún ọyanilẹ́nu nípa àwọn ọ̀rọ̀ kàǹsùkàǹsù bí ọ̀rọ̀ tó sọ kó fi kò sì yanilẹ́nu nípa pàṣẹ Ọlọ́run tó bá wu kọ́lẹ́rù ọlọ́run ọba ni mí o àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bí ìgbà tó ti kọ́lọ̀ ti di àwọn fáwọn kan pè lọ́lọ́ àwọn ẹnìkan pè lọ́mọ ọlọ́run àwọn ẹnìkan pè ẹ̀sọ́ ọlọ́run di rọ́bọ́tù wọn ni mẹ́ta lọ́kàn ọlọ́run ẹgbọ́rọ̀ àkọ́kọ́ tó kọ́ sọ ọ̀kàǹtà gbogbo rọ́bìṣì kọ́lẹ̀ ìní abdullah ẹrú ọlọ́ọ̀ni mu ìyẹn ní pẹ́ẹ́ni sọ́lọ̀ ń dání mu ẹ̀ẹ́dá ẹ̀kíta yóò sì fún mi ń tẹ̀ra kan tó bá ti mú kọtíra náà al-Injil waja'alani nabiyya yóò fi sẹ́mi lánàbí gbogbo ẹ̀rí fífẹ́ ẹrú ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n padà fún ní Injil ọlọ́ọ̀n ẹlẹ́dàá wa tó fi lánàbí waja'alani mubarakan aynama kuntu ọlọ́ọ̀n sẹ́mi lánàbí barika ẹni ìbùkún bíkíbi tí mo bá wà torí gbogbo bí tí mo bá wà wọ́n mọ̀ gbọ́rọ̀ lọ gbogbo bí sọba wà ẹsẹ dáadáa ẹ mẹta ìdá wọn máa gbọ́ bẹ alibarika ni. tọ́ wà ó sọ̀rọ̀ ní lọ́sọ̀rọ̀ ẹ ti wà zẹ́kẹ̀ tì máa dùn tó àyà. ọlọ́run ti pa mí kí n máa ṣe sọ́láàt kí n máa yọ zakat lókè ìgbà tí mo bá wà láyé láàyè. ẹ̀yin jẹ́ ìpèrè ayé lọ́mọ lẹ́yìn rẹ̀ sẹ́yìn máa ti ń jẹ́ sọ́láàt ẹ̀ máa forí àfijó sẹ́yìn máa ti ń jẹ́ zakat ẹ̀ má àtìdá mẹ́wàá kí ni àtìdá mẹ́wàá ṣe ọ̀nà má wá jù kó ló wà má bínú sí i subhanallah asọdẹẹd lọlọrun ti pa anabi isa láṣẹ mo ń gbọ́ Ọlọ́run pa láṣẹ pẹ̀lú kọyọ zakat kọdájú fún ọmọ tí gẹgẹ láyọ̀ torí wọn àbá máa ṣe ó sì di mùsùlùmí ti pẹ́ wọn yẹ bá máa ṣe ń tọ́lọ̀ fi pànẹ́bì yìí sálásẹ̀ kò ní sáyè fún wa láti rí mọ́mí láì di mùsùlùmí ṣùgbọ́n ẹ̀sìn pọ́ọ̀lù ni wọ́n ń ṣe ìlànà pọ́ọ̀lù wọn ń tẹ̀lé gbogbo wọn náà lọ́gbà bẹ̀ dọ́kítírẹ́sì paul làwọn ń tẹ̀lé kì í ṣe dọ́kítírẹ́sì Ìsá alayhi salam pọ́ọ̀lù wọnú ẹ̀sìn yẹn láti bàjẹ́ ni ó sì rí bàjẹ́ gbogbo wọn sì gbà torí ẹ̀ wàbọ̀rọ̀ ń bí wàá lè dẹ́ ó ṣe mí lẹ́nu tí ọmọ gbọ́rọ̀ sí àmì lẹ́nu torí ìyá ló ní kò ní bàbá ìyá ló ní kò ní bàbá yàtọ̀ sẹ́yìn ìyá ò lẹ́ ń gbọ́rọ̀ sí lẹ́nu bàbá o. wàlẹ́ mi yẹ jẹ́ ẹ̀mí jẹ́bàárọ̀ mi ṣàkíyà ọlọ́run ò alábẹ́rù gbarí olórí ibú ọmọ ọlọ́run ò sèmi bẹ́ẹ̀. wàsàlámù alayya yawma wòlé tó wáyà yawma amut. ويوم أموت ويوم أبعث حيا ọlọ́lọ́ kọ́ máa bá mi lọ́jọ́ tá a bí mi sáyé ọlọ́lọ́ kọ́ tún máa bá mi lọ́jọ́ tí màá kú ọlọ́lọ́ ẹni tá a bí kpọ́lọ́sọ fẹ́ dọ́lọ́ ẹni tí ó kú kpọ́lọ́sọ ẹni tá a gbó náà dìde pẹ̀lú ẹni tá a gbé dìde ń jọ gbẹ̀ndà òkè àmà kpọ́lọ́sọ fẹ́ dọ́lọ́ máa ń tọ́ ń tọ́ ń sára تأوي لورا تفصلون قلون ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون إليه عيسى مع مريم أرددون قال له تتبايو àwọn ló ń ṣe ìyapa láàrin ara wọn o tí wọn máa ti ń da àwọn láàmú o tí wọn sọnù dànù. ma kana lillahi an yattakhidha min waladin subhana kò tọ́ sí ọlọ́run fẹ́ láti fi ẹnìkan sọ ma ó gbóni fún ọlọ́run ọmọ báwo ẹ mọ̀kànlẹ̀ ló máa ń bí máa ní. àbí ẹ̀kọ́ ni àbí tí lóde náà mi ń pé kábímọ kábímọ kábímọ. ebi torí pé tá a bá dàgbà kárẹ̀ ni máa ràn wá lọ́nà. àbí ẹ̀kọ́ ni bákẹ́rẹ́ tá a bá sì kú káwọn ẹsẹ̀ orí tá a ṣe kalẹ̀ ọmọ bàjẹ́ fẹ́ńfẹ́. tọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dára kì í rẹ̀ kì í sùn ọlọ́wọ́ bẹ́ẹ̀ sì kú kì í rùn àwọn ọ̀lẹ́ là ń bùkátà ọmọ ní ìyẹn bá gbélé ayé tí ọba bí ma ìbànújẹ́ mi nítorí pé bíbí táwọn bàbá ti wá bí wa inú òjò kí nǹkan bàbá wọn sọ nù àwọn náà níjọ́ kí tiwa náà sọ nù àwọn níjọ́ kí tiwa náà gbé àmọ́ náà ọba ẹlẹ́dàá wa ayọ̀ làyẹ̀ mú alàyè tí kìí kú ni kọ́ wa sọ fọlọ́ bí ma ọ̀sẹ̀ náà kọ́ sọ fọlọ́ bí ma ọ̀sẹ̀ náà kódà ìsọkúsọ yẹn ó mú kí sọmọ ọmọ gbọ̀n pọ̀ wọn fàyà ó mú kílẹ̀ ọmọ rọ́kẹ̀kẹ̀ pọ̀ wọn ó mọ́ wa lẹ́sẹ̀ẹ́ torí pé wọ́n sọ bọ́ọ̀lù bímà ẹ̀tọ́ à ń kọ́ lórí ẹ̀tọ́ lùlù sí ẹ̀lùlù sí tí ọba ti ta àwọn ẹrú ọlọ́run tó ń pọ̀ ọlọ́run mẹ́ta mẹ́wàá bẹ́ẹ̀ mọ̀ pé tí wọ́n sọ ó ti tó mú gbogbo wa parun ẹ̀yin ọmọ kó ti tó mú gbogbo wa parun tẹ́lẹ̀ fún ahad Allahu samad lam yalid wa lam yulad ahad ọlọ́run ni lam yalid wọlẹmi yóò lẹ sẹni fún òsì bíọ wọlẹmi yẹ kó lọhùn kófò wọn àhà kò sí alátìjọ kan fún Ọlọ́run bá wa. sàárù lọ́hùn amáyé fún olùkọ́fọ́n ọlọ́run gajù táwọn kẹfẹ́ ní sọ́ńpa rẹ̀ náà ọlọ́run gajù táwọn kẹfẹ́ ní sọ́ńpa rẹ̀ náà ẹ̀dẹ́kùnrọ́ ẹ̀yí tara ń jẹ ọlọ́run ọ̀bùn bí ma ìdá kọ́bọ̀ amúrọ̀ fẹ́yìn nàmá yẹ kó lọ́hùn kọ́ńfẹ́yẹ fún tọ́lọ́run ọba ọba dájọ́ fún nǹkan kan sẹ́ẹ̀ yọ ọkà sọ fún pípọ́ sẹ kó sì sẹ náà wa inna Allaha rabbi wa rabbukum fa'buduhu àti pé dájúdájú olúwa ẹlẹ́dàá mi ànábì Ìsá ló tún bá wọn wí yẹn o olúwa Allah ọ̀nà lolúwa mi wa rabbukum ọ̀nà lolúwa ti yìn ọlọ́dà gbogbo àti ńtọ́jú wa fa'buduhu ọ̀nìkan ni ẹ máa sin o. hādhā ṣirāṭun mustaqīm eléyìí lójú ọ̀nà tó lágara. fakhtalafal ahzābu min baynihim ṣùgbọ́n àwọn ìtàn láwọn ń sẹ́sìn àwọn bá pé yẹlẹyẹlẹ wọ́n pín sọ́nà mẹ́ta ara àwọn Yàkùbíyà àwọn Yàkùbíyà wọ́n lànà bí ìsàlọ́lọ́ ara àwọn An-Nasawiya àwọn lànà bí ìsọmọ ọlọ́ọ̀ni àti àwọn mùsùlùmí nínú wọn àwọn sọ pé ẹrú ọlọ́ọ̀ ìrántí ọlọ́ọ̀ ẹrú ọlọ́ọ̀ ìrántí ọlọ́ọ̀. فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون من في عيسى عليه السلام تولي ريكي أوي إيه يسون تبقى مصوري لدو أي دابنا نوافين قديرة النبي عيسى نتاني ورمي سي بس يسولون وقاتل àwọn sàhábà rẹ̀ táǹpẹ̀ ní hawari yóò wọ́n láwọn méjìlá ni wọ́n sọ pé àwọn ọ̀ràn ọlọ́run ọba ti àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ à ń sì ń sẹ́kọ̀ọ́ jẹ́rìí sí pé mùsùlùmí ni wá gbogbo ẹni tó bá gba àwọn ànábì ọlọ́run ọba gbọ́ lódodo tí ń tẹ̀lé lánàá wọn lódodo láyé àwọn ànábì ọlọ́run tó tó ti kọ́ lọ́n pa òfin wọn rẹ́ kí lórúkọ táǹpẹ̀ wọn mùsùlùmí sùnmí làwọn náà torí di eléyìí ǹjẹ́ ọlọ́run ọba wa wá bí kò bí máa o kò náà ti gbọ́ ọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò bí ma bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí kò bí ma ẹnìkan bí ọlọ́run ọba wa ní jẹ́bà ọlọ́run ẹlẹ́dàá wa kò bí ma bẹ́ẹ̀ ni ẹnìkan aya rahman àwọn káfíìrì ń sọ pé ọlọ́run fẹ́ nìkan àwọn káfíìrì ń sọ lẹ́nu ọlọ́run kọ́lọ̀ ń sẹ́ni kan sọ́mà lẹ́nu àwọn lágbára ti sọ pé àwọn mọ̀lẹ́kà lọ́mọ ọlọ́run lẹ́nu àwọn Yahudi ti sọ pé òzẹ́rù lọ́mọ ọlọ́run àwọn nàṣọ́ra sọ pé ànábì yìí sáà ní kíni wọ́n lò lọ́mọ ọlọ́run gbogbo wọn wọ́n ń sọ̀sọ́kùsọ lẹ́nu wọn ọlọ́run ní lọ́kọ̀ọ́dẹ́sí tó ń ṣe ẹnu ìdá dájúdájú aburú ńlá lẹ́sìn ìsọkùsọ tí ọ̀lẹ́gbẹ́ lẹ́sọ̀ọ́ àìdá eléyìí tọ́kànkà eléyìí tí ń tẹnu yín jáde tata ẹ̀rọ sẹ́mà wá tó yẹ tọkọ tọrọ náà mẹ́lì ó kù bẹ̀rẹ̀ kí sẹ́mà fà yà ń torí ẹ̀ la ilaha illallah torí ẹ̀ dẹ́gbẹ́ kó gbóni fún bàbá kó gbóni fún ọmọ ìsọkúsọ àti sẹ́mà fẹ́ fà yà ń torí ẹ̀ ẹ wá wòye ìgbà tí sẹ́mà fẹ́ fà yà lójúmọ́ kan láwọn àlù wa wọ̀nyí ibi tá a ti kọrin orí ibú tó ń sèpè tó ń sọ̀sọ̀kúsọ̀ tó ń wọ́n ní òṣè bàbá òṣè ọmọ ẹgbọ́rọ̀ gbogbo eléyìí báyìí wọ́n fẹ́ẹ́ mú kí sọ́mọ ọ̀fà yá wọ́n tẹ̀ ń ṣẹ́kù ọ̀rùn wọ́n fẹ́ẹ́ mú kí lè ọ̀yà wọ́n tẹ̀ fẹ́rọ̀ lè bẹ́ẹ̀ lọ àjà ó sì fẹ́ẹ́ mú kí àwọn àpáta kún ọ̀pọ̀ kí ó di gàrí kí ó di èlùbọ́ àti nǹkan burúkú tó tóbi púpọ̀ ní tí sọ yẹn àwọn asọ̀pẹ́ kẹ̀kẹ́ náà lè gbọ́n sùn ọlọ́ọ̀kan náà lẹ́ ń jọ́sìn kọ̀dá tó kọ́ gbádùn nígbà tó kúkú mọ islam ọ̀pọ̀ mùsùlùmí náà kàn fọwọ́ kọjá mùsùlùmí lásán wọn ò mọ nǹkan kan pa islam àwọn òní wá sí ìdánilẹ́kọ̀ọ́ kan wá gbọ́n patọ́ lọ ibi orí búlẹ̀ máa rí wọn àwọn náà lè kó àgé nìsín nírú òru ọjọ́ júmọ̀ òru ọjọ́ júmọ̀ ń bẹ̀ yẹn abára àwọn mùsùlùmí kan náà lóbìnrin wọ́n bá wẹ̀ wò fúnfúnfúnfún ẹ̀ńtọ́gbẹ́ni lọ ẹ̀ńtọ́gbàgbé lọ wọn náà lọ tàbí àkóso kan tó fẹ́ bẹ̀rẹ̀ oṣù ló fẹ́ bẹ̀rẹ̀ tọ́ba ní máàkì máàkì tí a jẹ nítorí tọ́lọ̀ máàkì a máa jẹ sí níbo lẹ̀ máàkì lọ. oṣù ìsìláàmù gan òfin tọ́lọ̀ ti ní kẹ́ ẹ̀ sàdúrà kó sì fẹ́ bẹ̀rẹ̀ òfin síbi tó ti ní kẹ́ ẹ̀ sàdúrà kó sì fẹ́ parí. àìmọ̀kan àdádálẹ̀ gbogbo oríṣiríṣi ni wọ́n gbé wọn ní ìsìláàmù ló kọ́kọ́ àwọn olówó. torí jẹ́ eléyìí báyìí ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí látàrí àwọn màkà lọ́lọ́ ẹ̀sìn kan náà làwọn jọ́sìn ẹ̀sìn kan náà wò lájọ́ sí. Àǹdáwò lè Rahmani walada nítorí pé wọ́n sọ pé Ar-Rahman ọba aláàánú jùlọ ọba àjọkẹ́ ayé nípa sísọ tí wọ́n sọ ipò òbímà ọlọ́mà ìlọ́fẹ̀ẹ́ kí sọ́mọ ọ̀fà ya ọ̀fẹ̀ẹ́ mú ọ̀fà ya ọ̀fẹ̀ẹ́ kí àwọn àpáta fún délùbọ̀. وما ينبغي للرحمن أن يتخذ ولدا فاستطيع الله تكفي كصمة الله أكبر سينا ما يوجد torí pé ọba tó dúró dọ́gba ni ọba onídéédé ni tó bá fẹ́ nìkan sọ́mọ báwo ni òsè ní jẹ́pọ̀ ọmọ rẹ̀ ni ó gbè fún báwo ni òsè ní sábòsí sára yòókù. ṣùgbọ́n gbogbo wa pátá ẹrú ọlọ́run ọba ni wa ẹnìkan ò ní í sa ìdá kọba dáadáa pàdé nù fáìlì ẹ ẹnì kan sì ní ṣe dáadáa kọba ìdá pàdé nù fáìlì ẹ. tọ́ in kullu man fi samawati wal ard illa àṣìr rahmani abada gbogbo ẹni tí ń bẹ nu sọ́mà àtìlẹ̀ kò sẹ́ni kánú wa àfikọ́jọ́ pé yọ wà bọ́lọ̀ níbà ẹrú tọ́lọ̀ ń dá tẹ́bàdíjọ́ gbẹ̀dàlùkìyàmù àlọ́ bọ́lọ̀ ní lílọ pé ẹrú rẹ̀ tó dá wa ni wá kò sí ẹnìkan nu sọ́mà tilẹ̀ àfikọ́jọ́ pé bá ti lọ bọ́lọ̀ nu jọ gbẹ̀dà òkèèyà gbọ́dọ̀ ẹnìkan sọ wáá dọmọ ọlọ tánìyàwó tó bí fọlọ̀. lọ́kọ́dé àṣọhùn àjẹhùn àjà ọlọ́run ti kà wá ó sì máa yọ̀ ká wa ọmọ yìí tá jẹ́ ẹnì fọ́ọ̀lù sálọ. وكلهم آتيه يوم القيامة فردا gbogbo wa ẹyẹ ọyọ kọ̀ọ̀kan lálọ́ bọ́lọ́ sínú pẹ́ntì ọ̀lẹ́gbẹ́ láyé òní lẹ́gbẹ́ lọ́rùn ọ̀gá ní jàmá láyé òní ní jàmá lọ jàmá òun lẹ́kùn lọ bọ́lọ̀ ẹ̀yin wo. ọlọ́lọ́kọ̀ kankalifọ́ wa bọ̀. tó eléyìí túmọ̀ sí pé àyà mi sọ o pé wọ́n pè kálukú pẹ̀lú lè máàmù tiẹ̀ o kọ́takura wọn o àwọn kálukú ọ̀kọ̀ọ̀kan ní ọ̀wá bọ̀lọ̀ tọ́ ó lè báyìí wa ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá tó wa kò bí máa o. anabi isa alayhi salam ẹja wo díẹ̀ nínú sọsẹlẹ sí lẹ́yìn ìgbà tí wọn ti tán báyìí wọn bí anabi isa nílùú kẹta sọ ní bẹyìísù làhàm bẹyìísù làhàm àwọn bẹni israel àwọn máa ń sọ ìlú yẹn ní bethlehem bethlehem so bẹyìísù làhàm èdè lárúbáwá ni ilé ẹran ilé ẹran nama bẹ́ẹ̀ sọ ń pè ìlú yẹn ìlú yẹn súnmọ́ bẹyìísù làkàdé ìlú yẹn súnmọ́ bẹyìísù làkàdé. ọ̀rọ̀ oríṣi tàbí wa lọ́sọ̀ pé misra ẹni wá ti bí anabi isa aleyhi salam ọ̀rọ̀ eléyìí kò lágbára rárára. wahab ibn munabbah ó sọ yìí pé ìgbà tó bí anabi isa aleyhi salam oríṣiríṣi àmì ni wọ́n rí lọ́jọ́ yìí débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba bí ọba àwọn fárísà wọn máa ní wá sí ilẹ̀ sham wípé àwọn àmì ńláńlá tá a rí lọ́jọ́ báyìí sí wọ́n wá fún ní òkú ọtí màkà lọ́jọ́ náà ọmọ náà sì sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ nígbà tí ìyá rẹ̀ gbé yọ sáwọn èèyàn ìròyìn anábìyà yìí sàkàkà ọba fárísà yìí ó wá fi ẹ̀bùn pípọ́n wá gbé fún Mariam àtọmọ rẹ̀ ìgbà tí wọ́n ń gbẹ́bùn yẹn bọ̀ ọ̀pá láti ó wá fọ òsílẹ̀ fáwọn àrẹ́sẹ̀ rẹ̀ ẹ fi ojú sọ̀nà dáadáa o kẹ́sì ló bá ń dá ilé yẹn mà ọmọ yẹn lẹ́sọ̀ sí pé kí n pa ọmọ jẹ́rú àwọn ọmọ tí máa ń gbàgbọ́ba máa ń wọ̀. ìgbà tí wọ́n gbẹ́bùdé àwọn èèyàn wá ta Mariam wọ́n ta lólobó wípé tí ọba Sham tọ́tẹ̀lé ọba tọ́tẹ̀lé ìrẹsẹ̀ ọba Farisa gbẹ́bùn wá fún ọ kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà gbèrò láti pa ọmọ yìí o ìmọ̀ràn táwọn tí ọ oníkòsí ìlú sílẹ̀ báyìí ni Maryam ló gbé anabi Isa aleyhi salam sá kúrò ní bẹ́ẹ̀sì lahab ní ìtòsí bẹ́ẹ̀sì maqdis ló gbé sá lọ sílẹ̀ misra ilẹ̀ misra lọ́wà títí tá anabi Isa fi pọ̀ ọmọdún méjìlá ilẹ̀ misra lọ́wà títí tá anabi Isa fi pọ̀ ọmọdún méjìlá oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ní ìgbà tí anabi Isa àti yára tí wọ́n ń bẹ ní misra yìí báyìí ẹnìkan tó gbà wọn lálejò sílé ilé rẹ̀ ni wọ́n wà bàbá yìí jẹ́ni tó fẹ́ràn àwọn aláìní àwọn tálákà wọ́n máa ń lò sọ́dọ̀ kódà àwọn ẹni tó ríṣiríṣi àìlera tó ń bẹ wọn àtàwọn abirùn wọ́n máa ń lò bàbá yìí báyìí ó sì máa ń ràn fowó àwọn mẹ̀kúnnù àtàláìní wá rẹ̀ àwọn aláìní wá ń tó ó jẹ́ nǹkan àbànújẹ́ àti nǹkan àtijọ́ púpọ̀ Mariam ìyá anabi Isa aleyhi salam àlejò làwọn jẹ́ ń bì kọ́mẹ́sì jẹ́pọ̀ ni wọ́n máa ro olè yìí má orí pé wọ́n wá owó ìnìmọ̀ wọn wà anabi Isa aleyhi salam ìlọba wa lọba sọ fẹ́ni sọ́jà afọ́jú nílé rẹ̀ ó ní wàá fọ́jú ìmọ̀ bẹ́ẹ̀ kó dìde dìde kó gbé kó gbé arọ tó wà lẹ̀ yìí gbé arọ tó wà lẹ̀ yìí báyìí lọba ni a, kí n gbé arọ dìde báwo afọ́jú mọ̀ inni la astati'u dhalik ẹgbẹ́ lè ṣe o lọ́ba ní rárá o lè ṣe bẹ́ẹ̀ bó ṣe gbé dìde nígbà tí wọ́n gbé dìde jíwó bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó gbé dìde. nítorí orí wa ń gbà náà pé èso àwọn aláàjì hmm, àwọn aláàjì wọ́n ní àtìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ti ojú ẹni ńlá wa nàbì Ìsá alayhi salam. bákan náà nínú àwọn nǹkan ìyàlẹ́nu eléyìí tuntun ṣẹlẹ̀ òun náà ní pé ọmọ bàbá olówó tí wọ́n dé sílé rẹ̀ yẹn lásìkò kan ọmọ àti bàbá olówó yìí náà òun náà dábẹ́ fún ọmọ a. ọmọ ọmọ bàbá olówó yẹn ó ọmọ bàbá olówó tí ọwọ́ adábẹ́ fún àwọn ọmọ ọ wá apẹ àwọn èèyàn jọ ipò nǹkan fún ajẹun bó ṣe wà náà náà pé sọmọ bá kọlà ó pa àwọn èèyàn fún ipò ajẹun fún ọmọ kọlà àwọn èèyàn ajẹun ti wá oúnjẹ ti ti àwọn èèyàn lọ́wọ́ ọwọ́ àkùkù òfin ọtí sì kejì rẹ̀ nítorí pé ọtí mímu lọ́dọ̀ ọtí wọn nígbà yẹn kò fi ń tó burú mbẹ̀. gbogbo àwọn kòndóró àwọn àgbè tí wọ́n gbé wá tọ́jú ti ọtí ọkùnrin yìí ó ní kó wọn da ọtí nínú àgbè ọtí bá ní kó rọra dàrún gbogbo ẹ̀ tàlẹ́ni tó kọ́ tí kò àgbè ebi tẹmutẹmu ni wọ́n gbàgbé wa kí ló dé ẹ̀yìn ẹ̀yìn à ànábì yìí sábà ti bọ́ síbi àgbè nígbà tó bọ́ síbi àgbè kọ̀ọ̀kan ló bá ọtí bá kúnlẹ̀ gbogbo àti kọ̀ọ̀kan ọtí bá ń kúnlẹ̀ gbogbo àti kọ̀ọ̀kan ọtí bá ń kúnlẹ̀ ah eléyìí máa ga o ọmọ eléyìí ní láti jọ́ máa dání o ọba àwọn òkun ọlẹ́bùn náà ni wà á ti yára wọ́n kọ ẹ̀bùn yẹn ẹ̀yìn rẹ̀ ni wọ́n dìde lọ́la àwọn padà lọ sí Baytul Maqdis. wọ́n ní Ishaq ibn Bashar wọ́n sọ fún wa ó lé ànábì yìí sọ̀sọ̀ sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a ti sọpọ̀ sọ yẹn kò sọ̀rọ̀ mí mà títí tó fi dàgbà dégbà tó máa máa sọ̀rọ̀ mọ̀lùkọ́ ẹ̀ka kéèsì ọ̀rọ̀ ẹ̀yọ kan náà lọ sọ kò sì sọ̀rọ̀ mí mà títí tó fi dàgbà dìgbà tí ọ máa máa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́run bá wa mú máa sọ̀rọ̀ ọgbọ́n ọlọ́run mú máa sọ̀rọ̀ ọgbọ́n jáde lẹ́nu àlàyé tó gégé kí kò lè sọ̀rọ̀ kọ́ máa yéèyàn ọlọ́run bá bùn lẹ́yìn rẹ̀ nígbà tí anabi isa pọ́ ọmọdún méje misra náà wọ́n ti wà ìyá rẹ̀ mú lọ sọ́dọ̀ olùkọ́ kókó ọkọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo tó nǹkan bá fẹ́ kọ́ tó bá ti tẹ́nu lé báyìí anabi isa ni wọ́n parí ẹ̀ à ọgbọ́mọ tó yìí eléyìí gbá o sọ̀rọ̀ pé bí èèyàn bá ti dùn yàn lọ ká pè lọ́gàá kò sí wọ́n bẹ̀ ẹ̀rú ká bẹ̀rẹ̀ sí ní bàbá àkókò tó gbọ́mọ tó wọn nígbà tó di dọ́kan àbá àbá kọ ní àbájáde àbájáde bí alẹ́ bá dáadáa léde sí wọn bàtà àbá wa kọ wọn á bí àbá lérò pé àbújáde tó ń kọ́ mi ni ìyẹn nípa abéyédé kí ni túmọ̀ rẹ̀ abéyédé tó ń kọ́ mi kí ni túmọ̀ rẹ̀ ah. àbá àbá ni abéyédé náà làbéyédé kò ní túmọ̀ rẹ̀. Ah lẹ́dọ̀ kúkú rẹ̀ ní àwọn ọmọdé rẹ̀ fún màmúmàmúmá òtún bẹ́ẹ̀ ló sọ wáyé máa kọ́ mi ní ìtọ́ ọmọdé rẹ̀ ìyá ni ọmọ tí ó nù bẹ́ẹ̀ ló sọ máa kọ́ mi ní ìtọ́ ọmọdé rẹ̀ ìgbà ni òtún èyí sì di mí ní ah, ìtumá rẹ̀ ẹ dákun kí ni ìtumá rẹ̀ wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ jíde kúrò láyé rẹ̀ àfa àbá dìde láyé rẹ̀ ànábì ìṣá àlọ́ jókòó láyé rẹ̀ tẹ̀sí ọmọ tí ọba tí tí ọmọ ọba ṣàlàyé kí ó bá bá wọn parọ́ àyè. mo kẹ́kọ̀ọ́ ìṣòwò àtìpọ́ wà lọ́dọ̀ àwọn lárúbáwá jẹ́nẹ́rálì náà ó wà lọ́dọ̀ àwọn lárúbáwá because eh, gbàdá ò kẹ́kọ̀ọ́ láti kú tọ́lọ́ ń dìgbà ní ilé ẹ̀kọ́ àwọn Libya so wọ́n máa ń kọ́ wa ní mathematics mathematics ti Arabic so gbàdúrà ìjẹgbà àti kọ́máàsì ọ̀pọ̀lọpọ̀ ní english tẹ́lẹ̀ níléèwé so ọlọ́run ní kí ti arabic yẹn kó rí wọ́n tètè sísì tó ó sì ti kọ solution problem kọ̀ọ̀kan sí parí tra ṣe máa ṣe ẹ answer ni o answer ni o answer ni o tó máa fún aláṣàmì ta sọ́ọ̀bù ẹ̀ tí àbí sísè máa ń ṣe example fún wa nínú àwọn exercises yẹn tó bá wá ń wá ìdáhùn irú àwọn ọmọ libya yẹn tó máa ń wá dáhùn tó ọ̀bá rí tó bẹ̀rẹ̀ sí làágùn. tọkànnù wa bá náwó pé òun ṣàlàyé rẹ̀ wà náà olùkóso adúgbò lórí àga wa yóò ní ká lọ ṣàlàyé lójú bọ́ọ̀dù subhanallah so eléyìí túmọ̀ sí pé kéèké nǹkan gbéraga iná ní kọ́mọtọ́ nǹkan tó kọ́ mọ́ ju ọ lọ kọ́mọtọ́ nǹkan wò kọ́ mọ́ ju ọ lọ torí kọ́ lọ́ọ̀ ló máa ń àwọn èèyàn lẹ́bùn fi wù fi dùn náà wò ya ọmọ kọ́ á níjì kò túmọ̀ sí ká máa bínú ọmọ ọlọ́mọ ká máa sáà sí pè fún òkúkú ní dáa fún ọ tó rò ní lálùbáríkà ìmọ̀tí ó lálùbáríkà èèyàn náà ní jù yàn lọ. tó báyìí wọ́n ní afa bá dìde anabi yìí sábà dúpọ̀ láyé rẹ̀ sàlàyé ìtumọ̀ abidi wọn yẹn olùkọ́. ó wá wá nù ibn ìgbà wọn ará fi kí ni tuma rẹ̀ àdìsí yẹn wá gbọ gan wọn alánàbí sàlàyé alẹ́ fi tuma rẹ̀ ní báyì tuma rẹ̀ ní táyì tuma rẹ̀ ní táyì tuma rẹ̀ ní ṣùgbọ́n àdìsí yẹn mọ̀ ogún wọ̀ ibn àjì nínú sura rẹ̀ alkamil ti àgà ó má àdìsí yẹn wá ẹ̀ sì pé hadithun baatil irọ́ lásán kì í sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tó àwọn nínú nǹkan ìyàlẹ́nu eléyìí tó ṣẹlẹ̀ sanabi musa anabi isa àlejò sẹlẹ òun náà gbogbo àwọn nǹkan òun náà lọ́lọ́wọ́ bá fi ń yẹ ní kíákíá lọ́lọ́wọ́ bá fi ń yẹ kíákíá eléyìí mú kí àwọn èèyàn mọ̀ nípa àwọn ọmọ Israẹli ti gbọ́ nípa ti gbọ́ nípa nígbà tó pọ̀ ni anabi isa alayhi salam ọlọ́run pàṣẹ pé wọ́n tún gbé fún ọgbẹ́ lọ sí ìgbà tí anabi tó wọ ìjọba ọdún kẹtàlá padà lọ sí ìlíà bẹ́ẹ̀tù ìlìyà ilé ìlìyà nítòsí bẹ́ẹ̀tù nàkùn báwọn fẹ́ ń pè ní wọn bẹ́ẹ̀tù bẹ́ẹ̀tù bẹ́ẹ̀tù bẹ́ẹ̀tù nìlú ń jẹ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀tù làhàm bẹ́ẹ̀tù ìlìyà bẹ́ẹ̀tù nàkùn àbí òye wa ilé ni wọ́n ń pè àwọn àdúgbò wọn. Yusuf ọmọ Yakub anajari yẹn olóògbé wọn lọ padà síbẹ̀ yẹn bàtà nàbí isa padà dé bẹ́ẹ̀ sọlọ́mọ́kìdù ọlọ́wọ́n fẹ́ lẹ́dàá wa ó ti lánàbì ó ti lánàbì ní ìgbà tó pé ọmọ ọgbọ́n ọdún ọlọ́wọ́n bá fún ní àlẹ́ǹjì ọlọ́wọ́n bá tún fún ní mànípa àtẹ̀wúrọ̀ ìgbà náà ọlọ́wọ́n tún fún lágbára pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ kọ́ máa jó ọlọ́wọ́n tún fún lágbára pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ kọ́ máa lajú afọ́jú ọlọ́wọ́n bá tún mú máa wọ adẹ́tẹ̀sán ọlọ́wọ́n bá tún fún ní àti máa fún ní ní ìròǹda gbé pamọ́ ilé ẹni ọlọ́wọ́n bá tó fún ní ìmà láti máa sọ ohun tá a bá jẹ nínú ilé wa tó wò sí mbẹ láti máa gbọ́ ọlọ́wọ́n tó fún ní àti ya àwòrán ẹyẹ pẹ̀lú àmà ó sì sátẹ́kùn sí làkọ́dọ̀ yẹ gbogbo eléyìí lọ́lọ́wọ́ fún gbogbo àwọn àmì yìí tó mú wá fáwọn ọmọ Israẹl irú ìṣẹyìn àríṣẹyìn gba ọlọ́wọ́n bá gbọ́ látara ànábì tọ́lọ́wọ́n bá sọ náà ṣẹ́ wọ́n rí gbogbo ìdí ìlú tó fi jẹ́ tó fi dòní yìí báyìí àwọn ẹni tó gba anabi isa àlẹ́ ìsàlám gbọ́ nínú àwọn ọmọ Israẹl wọn ò tẹ wọn ò tẹ ká wọ́n kéré bàjẹ́ wọ́n kéré bàjẹ́ torí pé àwọn Yahudi àwọn ọmọ Israẹl ní kíá tí wọ́n bí anabi isa àlẹ́ ìsàlám wọ́n ta wọ́n pè lọ́mọ zina wọ́n pè lọ́mọ zina sọ́mọ zina wọ́n á gbàgbọ́ kọ́ dà anabi so ìdí ìlú tó fi jẹ́ pé àwọn náà ìnáwó tó láwọn ṣe tánàdì tí wọ́n fi pa lọ́dọ̀ ara wọn nínú ọlọ́tún ọ̀pá fúnra wọn tòlẹ́ ló ti yẹ pé sẹ́yìn bá lọ sí bẹ́sẹ̀ mọ́kìdìs lónìí àbí yẹn ti lọ sí kọlọ́sìn generally àwọn israẹli ti ń fi ẹ̀sẹ̀ àwọn nàṣọ́ra yẹn àwọn tó pọ̀ jù nínú rẹ̀ làwọn lárúbáwá àwọn lárúbáwá ni ìdí ló tó ń jẹ́pọ̀ àti ọlọ́run ṣe ṣe hajj kudusu ọlọ́run ṣe ṣe hajj kudusu ẹ̀rí kan àwọn lárúbáwá ni wọ́n lọ bá àwọn ni wọ́n sálù àlàkùn tó wọ́n mọ́sálásí táwọn bá wá dé ni wọ́n aláwọ̀ ṣe fún tẹ́ẹ̀ máa ṣe ńgbà táwọn dán kí ló dé tẹ́ẹ̀ ṣe ń lé ṣe tó dúpẹ́ lọ́sọ̀ọ́ tẹ́ẹ̀ tọ́ àdìsí kan wá nínú alijami asagir ti imaamu Suyuti rahimahullah wọ́n sọ fún wa nípa àwọn tíra mẹ́rẹ̀ẹ̀rin bóòlù ọlọ́run ṣe sọ̀rọ̀ kalẹ̀ ìgbàwo àtẹwúrátà àbí azabur àtẹwúrá alìǹjìl bákan náà alukur'an wọ́n ní azabur ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá sọ kalẹ̀ lọ́jọ́ kẹfà nínú oṣù ramadan nígbà tó sọ àtẹwúrátà kalẹ̀ lọ́jọ́ kejìlá nínú oṣù Ramadan ìyẹn lásìkò tó lọ́n sọ kalẹ̀ ó sì sọ al-Injil kalẹ̀ lọ́jọ́ kejìdínlógún tó oṣù Ramadan nígbà tó sọ kalẹ̀ wọ́n wá sọ alukurani kalẹ̀ lọ́jọ́ kẹrìnlélógún tó oṣù Ramadan nígbà tó sọ kalẹ̀ ìjọ mélòó mélòó ní bẹ láàrin àwọn ọjọ́ yẹn ìjọ mẹ́fà mẹ́fà àmọ́ lọ́dún tó lọ́n sọ kọ̀ọ̀kan kalẹ̀ tó lọ́n sọ kọ̀ọ̀kan ilé ìjọba tó al As-Suyuti ọgbẹ́jáde Al-Imam Tabarani nínú Al-Mu'jam al-Kabir ọ̀nà àgbẹ̀jáde bi sanadin hasan ọ̀nà tó gbà wá dá. ìgbà tó lọ́wọ́ bá tọ́sọ̀ ìjìlá kalẹ̀ sanabi Isa alayhi salam anabi Isa wà lọ́mọ ọgbọ̀n ọdún ọmọ thirty years anabi Isa wà lọ ọdún mẹ́ta lẹ́yìn rẹ̀ káàdùn kọ́lọ́wọ́ tó gbé lọ sí sámà àti pé anabi Isa wà ní thirty three years lọ́lọ́wọ́ bá gbé lọ sí sámà nínú àwọn nǹkan ìyàlẹ́nu eléyìí tó ṣẹlẹ̀ tí wọ́n gba ìgbà wa rẹ̀ wá oní ẹnìkan anabi Isa pàdé Iblis Iblis pàdé anabi Isa ó wá sọ fún anabi Isa pé àmọ́ àlẹ́mùsà annahu lan yusibaka illa ma kataba Allahu lak sí ìwọ ọmọ tó nǹkan tọ́lọ̀ ń bá pọ̀lọ́ ọ̀sẹ̀ sí ọ tó bá jẹ́ bẹ́ẹ̀ gorí àpáta ikọ̀ sọ́ra rẹ̀ mẹ́lẹ̀ kárí anabi Isa sì sọ fún pé ọlọ́run ọlọ́run ló máa ń dáyàwó èèyàn kì í dọ́là wọ̀. tọ́ ìgbà tí anabi Isa alayhi salam tọ́sọ báwọn èèyàn rẹ̀ kọ́ ti fìyàmù ọgbàjọ́ wọ́n ti fìyàmù ọgbàjọ́ ìgbà tọ́gbàjọ́ pé wọ́n wá fi anabi Isa hal yastati'u rabbuka an yunazzila alayna ma'idatan minas sama' sọ́lọ́ ẹlẹ́dàá rẹ̀ lè sọ. So, àtẹ oúnjẹ kalẹ̀ fún wa láti sánà bí ẹ dàpọ̀ ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ àwọn tó gbàgbọ́ nù ká àwọn hàwárí yóò nù àwọn sàábì rẹ̀ ṣé ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ tó lè sọ àtẹ kalẹ̀ fún wa láti sánà tírì kọ́ọ̀rẹ́ sọkúlọ́ ọ̀hún kuntum mu'minin ó ní ẹ̀pá yọ̀ ọlọ́run tó bá jẹ́ pẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ونعلم ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين wọ́n làá fẹ́ jẹ́ ńbẹ̀ kọ́kàn wo lè balẹ̀ káàsì lè ba àmọ̀ pé wọn náà gbàgbọ́ pa àgbà ọgbọ́ lódodo káàsì lè ba àjọ kan nínú àwọn ẹni tó ṣe é pé àwa náà yóò ṣojú wa. قال عيسى ابن مريم اللهم أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين النبي سأنا بعد الله قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم إيه فإني أعذبه عذابا شديدا عذابا عذابا لا أعذبه أحدا من العالمين ọlọ́ni máa ما أتوقع ẹnìkẹ́ni tó bá wá sá ìgbàgbọ́ nínú فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالم ما في يفجع ìjọba pé èèfìrú rẹ jẹ nìkan rí láyé ọlànàbí isa gbàtọ bẹ́ẹ̀ lọńtọ tọlọ ti sọ pé màá sọ kalẹ̀ báyìí ọba àríṣẹ àti oúnjẹ ń bọ̀ láti sọmọ bí ṣe ń bọ̀ àwọn ànábì Ọlọ́run wọn gbọ́ púpọ̀ ànábì isa ń bẹ lọ wọ lọ oúnjẹ ìkẹni kó so mọtẹlẹ oúnjẹ ìyá o oúnjẹ ìsẹ́ni kò sí o wọ́n ti lóúnjẹ ìyá o bẹ́ẹ̀ mọ̀ kẹ́yìn ó ti máa fẹ́ bọ́ ah, bá sọ̀kalẹ̀ á di oúnjẹ sí ah, ànábì ọlọ́run ní ṣẹ́dẹ̀. gẹ́gẹ́ bí kótó oṣù ni bẹ́ẹ̀ bí tiwọn sún náà ànábì sallallahu alaihi wasallam pé kótó bá sún ànábì ọmọ sáfíkì sódò wọ́n máa bẹ̀rù kọ́mọlọ jójú ìyá. bẹ́ẹ̀ bá ti sún tẹ̀mọ̀tẹ́yìn máa sọ òtún ní járí tẹ̀sẹ̀ lóńdó yóò ǹjẹ́ yẹn ọmọ àtọ ìsọkúsọ wọ́n ní bí àtẹ̀yìn bá ti súnmọ́ ànábì tó tún máa bẹ̀ lọ tó bá ti súnmọ́ ànábì tó tún máa bẹ̀ lọ ọlọ́dà fún ìkẹ́ni tó so mọ́tẹ́ ní fìyà ìkẹ́ni tó so mọ́tẹ́ ní fìyà àtẹ̀yìn wá dé ní ìṣúná da sọ́dọ̀ ànábì Ìsá alayhi salam ọwọ́ àlè aṣọ tí ń bẹ lórí ìṣẹ́yẹ̀ ọ̀yẹ̀ aṣọ tí ń bẹ lórí ìṣẹ́yẹ̀ nígbà tí ìfẹ́ sọ̀kalẹ̀ ẹ̀yin lẹ tọrọ oúnjẹ kíkọ́ náà wọ́n sọ̀kalẹ̀ láti sẹ́mà hálùmọ̀ ẹ wá jẹun ẹ̀ǹtọ́ ẹ̀yin lẹ kọ́kọ́ jẹun ẹ̀kọ́kọ́ mẹ́yẹ ọmọ lẹ bẹ́ẹ̀ kú ẹ̀kọ́ lẹ bẹ́ẹ̀ kú ẹ̀yin lẹ kọ́kọ́ jẹ ah, ẹ̀yin lẹ tọrọ ah, ẹ̀yin lẹ ànábì wa ẹ̀kọ́kọ́ jẹ kí wọ́n lọ lọ́ọ̀ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni à dánilẹ́kọ̀ọ́ ní kéésì ìbéèrè lábẹ́sì. so wọ́n ní kí lọ́wọ́ sọ̀kalẹ̀ wọ́n ní ẹja méje ẹja ńlá méje àti búrẹ́dì méje lọ́wọ́ sọ̀kalẹ̀. gbogbo òlu ni ó sì jẹ́ kò ní tán. báyìí anábìyẹ isa ń tọ̀ lẹ́yìn ọ̀bá ẹ̀yin aláìní ẹ̀yin abiyọ̀ ẹ̀yin tí àrùn bẹ pẹ̀lú ẹ̀yà wa jẹ wọ́n lù kà tí wọ́n jẹ one thousand three hundred ẹja méje ni o búrẹ́dì méje wọ́n bá bọ́ ọbẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹun wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹun wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹun adéyé ẹni wọ́n bá súnmọ́ kó lìẹ̀ nígbà tí wọ́n á jẹ tí wọ́n yó báyìí jíjẹ tẹ́tà ìjẹta tí wọ́n jẹ báyìí. gbogbo àlébù gbogbo àrùn tí ń bẹ lára wọn lọ sí gbanú àwọn ẹni tí ọwọ ajẹnu rẹ lákòókò wọn bẹ̀rẹ̀ sí 'Ah! à èsì á ó ti káwọn lákòókò tó ajẹ o. wọn á ní wa lọ ń oúnjẹ yìí lọ ń oúnjẹ yìí nígbà tó yá ọkọ̀ sọ̀kalẹ̀ lójoojúmọ́ ń gbọ́ yọ di òní kò ní wá lọ́la nígbà tó yá ọlọ́ọ̀ni ọ̀dà bọ́ba wá náà nígbà tí wọ́n wà àwọn aláìní nìkan ni fọ́n máa jẹ àwọn olówó ọ̀gbọ́dọ̀ jẹ mọ́ àwọn olówó bá bẹ̀rẹ̀ sí ní gbanúká àkókò mọ́rú oúnjẹ sánú yẹn nìkan náà jẹ nìkan ọmọ jẹ bọ́lá tọ́jọ́ dára náà ló sì sọ̀kalẹ̀ ìwọlé lẹ́yìn ọlọ́wọ́n bá wá ti torí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn òmùkóúnjẹ ọlọ́run ọba yí ẹ̀dá wọn padà sí tẹ́lẹ̀dẹ̀ ẹ sì ti mọ̀ pé gbogbo ẹni tọ́lọ́run bá yí padà kúrò léèyàn ànábì ní kò ní ṣe jíjọ́ mẹ́ta lọ tọ́lọ́run ti pa tọ́lọ́run bá yí yẹn padà tó sọ́dọ̀ bọ kò ní ṣe jíjọ́ mẹ́ta lọ láyé ọlọ́run ní jẹ́ kí ọ̀bọ wa máa bí ma ọ̀bọ tó déèyàn èèyàn sọ́dọ̀ bọ kọ́ máa wá bí ma ilé ìjẹba kọ́lọ́run alḥawariyun wọ́n wá nàbí ìsà wọn ọ̀rọ̀ nàbí ìsà wọn wọ́n bá wá wọ́n bá gbúrò kó ti lọ sókun gbàtà dòkun wọn bá bá nàbí ìsà tí ń rìn lórí omi ń rìn lórí omi láì jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ wọnú omi ọ̀kan nínú wa ẹni tó ń sọ̀rọ̀ ó ní wọ́n dàbí ìgbà tó ṣe pé òun bẹ̀rù ọlọ́ọ̀dù láàrin àwọn ó ní ọlọ́ọ̀ oní tó bá jẹ́ pé ọba lámàdájú bọ́ọ̀lù bó ti kẹsẹ̀ kábọ́ ní orí báwọn ní mọ́tẹ̀rì mọ́tẹ̀rì ànábì ta lọ́fà yọ ó ní àmàdájú yóò tó nǹkan kan tọ̀tà adéno ọlọ́sọ̀rọ̀ kúrú tọ̀ eléyìí jẹ́ báwọn ànábì Ìsá alayhi salam ọba kaláyé rẹ̀ wọ́n ń pè ní Dawud ọmọ nura. Dawud ọmọ Nura àwọn Yahudi wọ́n bá anabi yìí tájẹ́ lọ́dọ̀ rẹ̀ yàwó gbàjọba mọ́ ọlọ́ni àdánwò èèyàn lélẹ́yìn o kọ́dà ìsọkúsọ ti ń sọ kọ́dà ìdàgbàdàgbà ti ń ṣe lọ́ba pàṣẹ òun pa láṣẹ pé kó mú anabi yìí sáfọ́ pa sábà sì pa kọ́ kàn má gbélébù ọlọ́run sọ fún aná al-Qur'an oṣù wàtò Al Imran wa masaru wa masara Allah. wallahu khairul makirin àwọn dèjì àtúpá ráwọn Yahudi òun pé pọ̀yọpọ̀ wà nítorí pé àkọ́kọ́ ọmọ zìnnà làwọn kà fún ẹlẹ́ẹ̀kejì ńgbà tó tọ́lọ́lọ́ ji sọ ńlànà ó tọ́lọ́lọ́ ń ntúrà mi yàtọ̀ sí Tawrata àti Musa bóò ló ṣe wá lè fún ntúrà mi yàtọ̀ sí àti pé eléyìí ó mú kí wọn máa wá ikú fún anabi anabi Isa alayhi tó báyìí wọn gbìyànjú Ọlọ́run ọbọ fún wa sí anabi Isa ń bẹ nínú ilé kan àwọn sàhábà rẹ̀ wọn bẹ pẹ̀lú Isa wa sọ pé sẹẹsì gbọlọǹgbọ lódodo àbí ẹgbà nígbọ lẹ́ẹ̀kan àbí kọjá pé ẹsà ìgbàgbọ́ sí mi nígbà méjìlá wọn làwọn wọ́n dà tani nínú yín ẹni ó onípò mi tani nínú yín ẹni ó onípò mi ọ̀kan nínú wa ọ̀kan nínú wa ó ṣàfihàn pọ̀ ó dùn ó nípa ànábì Ìsá alayhi wọn lò ní jẹ yudas ọmọ karbayuta yudas ọmọ karbayuta wọn lò àbí karbayuta wọn lò ló dúró ẹ kọ́ àná sọ nìkan judas judas so àwọn sọ ní yudas ọmọ karbayuta tọ́ ọlọ́run bí àwọn anábìyí sáwọ̀ ó volunteer pé nígbà tó bá wọlé báwọn mú anabi Ìsá ọlọ́run gbé àwọ̀ ilé Ìsá wọ̀ àwọn wàá rò pé Ìsá làwọn mú báyìí ni wọ́n ra sarjas àbí ihudas wọ́n sára kan nù wọn mú eléyìí tọ́lọ̀ ń gbáwọ̀ rẹ̀ wọ̀ wọ́n lù pa wọ́n tún gbájàgà lé lórí ló kọ́ àwọn kan kó tó ẹ̀sùn dànù kọ́ máa lọ àmọ́ wọ́n máa qataluhu wọ́n máa salabuhu walakin shubbiha wọ́n máa bárọ̀bà àhùwà òyìnbẹ̀ òkè ànàmọ́hù àdìsàn hakima wọn pa anábìyà ìfà o oṣù pamá gbẹlẹ kù ṣùgbọ́n tí gbẹlẹ ọlọ́run bá gbẹlẹ sókè anábìyà ìfà padà bọ̀ bẹ́ẹ̀ ni òdodo ni ẹ̀ ń kọ́ lórí ẹ̀sọ́ fún àtúntí jésù bá dé láyé yìí tó lè tòrò àfi tí jésù bá dé láyé yìí lè dára ó tọ́ ni ó tọ́ ni àmọ́ yóò sòrò lọ síbi tẹ́ lérò yóò dára lọ síbi tẹ́ lérò ẹtẹ́wọ́ ẹgbà nanabi isa bá dé aleyhi sẹlẹm anabi isa aleyhi sẹlẹm yọ fọ àgbélébù sẹlẹm káyé tóró nanabi isa aleyhi sẹlẹm bá dé yọ pa ẹlẹ́dẹ̀ sẹlẹm káyé tóró nanabi isa aleyhi sẹlẹm bá yọ yọ fọ àgbélébù ayé tóró nanabi isa aleyhi sẹlẹm bá dé kò ní gbọ́ àwáwí nínú kọ́ jẹ́ pa ọ́ ayé tóró ayé tóró adúpẹ́ fọlọ́ ọlọ́ni wa ilmin ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawma al-qiyamati yakunu alayhim shahida kò sí ẹnìkan nínú àwọn ẹni tá a fún ní sẹ́ra tí wọ́n wà láyé nígbà tí anabi isa bá padà dé eléyìí náà fẹ́ padà bọ̀ nù alukur'an kò sí ẹnìkan nínú àwọn tá a fún ní sẹ́ra tí wọ́n wà láyé nígbà tí anabi isa bá padà dé àyàtúkọ́ gba anabi isa gbọ́. pé ẹrú ọlọ́ọ̀ ìrántí ọlọ́ọ̀ kì í sọ náà kì í sọ ọmọ náà kì í ṣe mẹ́ta lọ́kàn náà ńdọ́kà bá a lọ́kàn jẹ fún ọ ní pé wò ti kú ńgbà náà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó ti kú tó ti wọ jahannam ìbéyìí náà nípa àwọn káàtì rẹ̀ máa dunu pé kòkò bẹ̀rẹ̀ máa ti bẹ̀rẹ̀ ètò bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n dunu ni ipa wọn ti wọ jahannam torí tí olùwò ṣe olùwò ṣe tó ti ṣe wọjà ọ̀nà olùwò ṣe tó ti ṣe kú. kọ̀ọ̀kọ̀ yé torí tó ń bá ti kú káyọ̀ fún mi nílọ jahannama yaslawha. torí ẹ̀ táwọn ìdúpẹ́ sí i àlùjánnà làwọn wà wá ni wọ́n wà báyìí kọ́ máa jẹ kí wọ́n tó tó wọn náà. wọ́n á ti bá a ti sọ̀kò tó ń lo òkè títí tó ní bọ́ọ̀lẹ̀. òsì bí ọ̀sán ti pàtó ilẹ̀ ọ̀padà súnà ọjọ́ kan náà wọ́n wọ́n padà lọ́jà ánámọ́ iná torí ànábì Ìsá ń bọ̀ yàtọ̀ sáwọn sọkúsọ tó ń wéwèé kó wùí kánábì Ìsá ti wá ó ti lọ àbá ànábì Ìsá kò ní wá oṣù fún ànábì Ìsá tó bá sọ pé ń padà bọ̀ ìsọkúsọ ní sọ ẹ̀ gan ló ń wí kó wùí ó rè gbè àdúrà àdìsí tó sọ nípa kánábì Ìsá ń padà bọ̀ bọ́ọ̀ bá ti ẹ̀gbà alukurani bọ̀ ayé alukurani náà ló tún sọ yìí tẹ̀síìrì méjìlá ayà yìí àmìlẹ̀ ìtẹ̀sí èso lágbára bù tẹ̀sí rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹnì kò sí nínú àwọn ẹni tá a fún ní kíra àyà àdúgbòjẹ́ pé wọ́n gbà nábì ìsagbọ́ kó tó kú kó ní kálukú wọn tó kú ìyẹn tó ń gbà tó máa ń pọ̀ ká kú lọ́wọ́ kú tí ọba gbẹ̀mí wọn wọn kábà máa ń ti fi ṣe lọ́rẹ́ ń sọ kì í máa sọ náà nígbà tí òwúlò mà ṣáájú kótó di kánábì Ìsá kú padà. wàyí o nígbà tánábì Ìsá wa tọ́lọ̀ ń gbé lọ sókè pàtọ́lọ̀ ń gbé lọ sókè wọ́n dabaru ẹ̀sì wọ́n pẹ́ sọ́nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ wọn pè wọ́n ní aliyakobiya yakobiya wọ́n lọ́lọ́ lànàbì Ìsá àwọn ló pè lọ́lọ́ àwọn kejì wọn pè wọ́n ní anapawiya àbí anasoriya anasoriya àwọn sọ yìí fọmọ ọlọ́run àwọn kẹta ni alimuslimu àwọn mùsùlùmí àwọn ní ẹrú ọlọ́run ìránṣẹ́ ọlọ́run kìí sọlọ kìí sọmọ ọlọ́run kìí sì ṣe mẹ́ta lọ́kàn ọlọ adúgbò lọ. tọ́ àbí Ìsá alayhi salam lẹ́yìn ìgbà tí wọ́n wá rí mọ́ tọ́lọ̀ ti gbé lọ sókè pẹ̀lú bí ọgọ́rùn-ún mẹ́ta ọdún ìgbà náà ni wọ́n wá sí pàdé lọ́dọ̀ ọba róòmù orúkọ àwọn róòmù náà ti gba ẹ̀sìn wọn nípa báwo láti pè é sáwò ìpàdé tiwọn alákọ̀ọ́kọ́ nù lẹ́yìn three hundred years báwo láti máa pè é sábà yìí sọlọ ní ká máa pè ní àbọ̀mọ́ ọlọ rẹ̀ ti do ó ti di ẹ̀sìn Roman Empire níṣẹ́ ni wọ́n kò lé lórí nípò lọ́lọ́ ọ̀dọ̀ náà gbogbo àwọn ẹni tó wá sọ nǹkan mìíràn yàtọ̀ sí wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n bá wọn jà fáwọn sọ ìfẹsùnmí bẹni ìsọ̀rọ̀ ilẹ̀ wọ́n fẹ́rẹ́ bá ìfà fàáyédèna lẹ́dínà àmàlù àlẹ́ àdúwìhìm fà ọ̀sùbáhù bàhírì apákan gbàgbọ́ apákan tá ìgbàgbọ́ ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ gbàgbọ́ lọ́lọ́run àti lórí àwọn ẹni tí wọ́n tá ìgbàgbọ́ lọ́rọ̀ àwọn ẹ̀tọ́ gbàgbọ́ náà lọ́ padà di mùsùlùmí. àwọn tó gbàgbọ́ nínú wọn wọ́n di mùsùlùmí eléyìí jọba wáyé o tani jésù gan kíláàsì jésù tani ma ẹ tani yá rẹ kíláàmàsù yá rẹ kíni jẹ́mi mi má gan wọ́n ti àìmọye ìpàdé lórí eléyìí ìpàdé àkọ́kọ́ la sọ àìmọye ìpàdé ló ti tẹ̀lé eléyìí tó ṣe ń fọ kọ́ńtóníyà eléyìí tó ṣe ní ìntọ́ọ̀kìyà lóríṣiríṣi àwọn àpàdé tí wọ́n ti ń decide ẹsẹ̀ tí wọ́n ìpàdé ló mú wọn decide kìí ṣe wáhàyí ló mú wọn mà pọ̀rọ̀pẹ̀ rí yàtọ̀ báyìí wáhàyí ló mú àwọn amáńtàmù ló mú wọn gbàǹtà àgbàgbọ́gbọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ìpàdé ló mú wọn decide gbogbo ẹ̀rísìn tí wọ́n máa ń sọ ní ẹ̀sìn wọn ìpàdé ló bì á sì ní síra ilé yìí báyìí anibira tó sọ nípa gbogbo ìpàdé kọ̀ọ̀kan àti decision tí ìpàdé kọ̀ọ̀kan mú wa tẹ̀sí nàkọ́ra ti ń jẹun ti ń jẹ lóhùn kódà ń bẹ́ẹ̀ ní òwe ta ti túmọ̀ sí Yorùbá tọmọ fún fáwọn èèyàn Saudi wípé àwọn àpàdé tọ́ọ̀tì tọ́ọ̀tì láyé tó mú kí lọ́kùnrin àní yóò di tó dìrò ní. ìpàdé ló bí ẹ̀sìn kìí ṣe àkọsílẹ̀. torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀ nídìí láti wádìí jìnnà wípé ìwé wo ni ká wò orí pẹ̀lú ẹsẹ̀ pẹ̀lú ẹ̀ bùkátà rẹ̀ torí wọn ò lè rí inú orí kankan kò sì sínú ẹsẹ̀ kankan. agbárí ló gbé wa agbárí ló gbé wa bẹ́ẹ̀ lẹ̀sìn tiwọn adúgbẹ́fọ́lọ́ gbogbo ẹ̀yin sọ wọn sọ kẹsì islam ọ̀dà mi tóbi jẹ́ pé màá ti àwọn èèyàn lọ́nà ẹ sọ pé wọn gbọdọ̀ béèrè pé báwọn tọ̀rí kọ́ sí máa ṣe nù wọn lè gbọdọ̀ béèrè torí pé nítorí bá béèrè orí ibú lóòsè man sa'ala shaykhahu kayfa wa lima ma aflaha abadan wọn lè nítorí bá bi ṣéwù rẹ̀ lórí báwo ni nǹkan báyìí ti jẹ́ báyìí èyí ti rí tó fi rí báyìí wọn lò ní sóríire láíláí tó bẹ́ẹ̀ ń ṣe abájọ tẹ mú ìlú wọ mọ́sálásí abájọ tẹ mú ìlú wọ mọ́sálásí wọ́n lu sakara fẹ́ǹfẹ́ ń bá bí wọ́n ní kíndìkìdì ó lè wọ́ra wọ́n gbé tí wọ́n gbé wọ mọ́sálásí àwòrán ìlẹ́ tó bẹ́ẹ̀ mọ̀ fáwọn sọ́ra fún àǹkéré bu àwọn ẹlẹ́mí máa gbé lórí rọ́ ó lè máa wúwo kú kọ́ mọ́tò káàkàkàkà máàmà máàmà káàkàkàkà máàmà máàmà wọ́n á ní wọ́n ṣe wáhìí ni wọ́n sọ fún akọ́bọ̀wé kan bẹ́ńbì kò ní mọ́tò ìjẹ́sí ìdìmà ẹgbọ́rọ́ abọ́wé kan náà bákan náà ẹ̀rí fún àwọn náà gbé wọ wọn ní kíní kan máwọn wọn pè ń jẹ́bùrù wọn lẹ́nu gbé àwọn tó bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ́sì islam òdi rọ́bìṣì nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ́sì islam òdi rọ́bìṣì nìyẹn wọ́n tẹ́ islam mọ́ sórí zikiri zikiri bídíà lóríṣiríṣi wọ́n jìnnà sẹ́sìn òdodo tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi wa alihi wa torí ìgbàwo ọlọlọmọ tubasọ dáa lójú ni pé oní ọwọ apá alimẹsí adajal oní ọwọ apá alimẹsí adajal bẹ́ẹ̀ bá ti sàlàyé nínú aṣọrọtù sáà abẹnú ọbẹ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù gbogbo ẹjẹ ká nífẹ̀ẹ́ àwọn anabi ọlọ wa lọ́wọ́ láti máa tẹ̀lé ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ wọn bá wa kó túbọ̀ fi ìgbàláyè kó túbọ̀ fi fún ẹ̀sìn Islam àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá wọn bá fọ́nra àwọn ànàtọ́ra náà lọ́wọ́ kó wọ́n gbọ́rù ìdánilẹ́kọ̀ọ́ yìí kó wọ́n fi máa pàápàá pé anabi Isa alayhi salam ẹrú ọlọ́ọ̀mọ́ni dídá lọ́lọ́ọ̀dá pé bó ti ti dá àwọn náà kìí sọlọ kìí sì sọmọ lọ kìí sì ṣe mẹ́ta lọkàn bí ti ó kéré mà káwọn náà tara abẹ́ di mùsùlùmí káwọn náà tara bẹ́ẹ̀ fún ọdẹni tó wà lìjánà ọlọ́wọ́ bá kó ti bẹ́ẹ̀ lọ́rọ́. àwọn mùsùlùmí náà tó sì jẹ́ pé àgbọ́yé kágbọ́yé wọ́n gbé wọnú àgbọ́yé tiwọn nípa anabi isa alayhi salam tí wọ́n máa sọ yìí pé anabi isa ò ní padà wá kó wọ́n lọ mọ̀ káàtì tètè anabi isa ń padà bọ̀ anabi isa ń padà bọ̀ tó bá ti padà dé anabi ti sàlàyé fún wa lóríṣiríṣi àwọn ẹsẹ̀ tí ń bọ̀ wá sí nínú rẹ̀ ni pé wọ́n fa gbolo yóò sì pa ẹlẹ́dẹ̀ẹ́ ló sì kọ jizíà kò ní gbà kankan àti islam nínú rẹ̀ ọ̀tún ní kò ní ọ̀pá alimẹsí adéjàl òdodo lélẹ́yìí torí àgbà kó dodo lànàbí wa sọ̀rọ̀ máa lù sẹ́lẹ̀ sọ. bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ti jẹ́ pé àwọn ti jáde kúrò nínú islam látàrí àìgbàgbọ́ tí wọ́n tí wọ́n pe mẹ́rẹ́sà gbẹ̀lẹ́mù ahmed kọ́dìyàní tí wọ́n pe lánàbí àwọn kọ́dìyàníyà tẹ̀ ń pè ní ahmadiyya àwọn wọ̀nyẹn náà káwọn náà padà sí làákàyè wọn ọjà àdúgbò kálukú fẹ́ wà àlùjẹ́nà àti wà àlùjẹ́nà lọ́yẹ wa kìí sàti wọn náà ní rán kọ́lọ̀ wọn bá kọ́ mọ̀ sí wa lọ́ màá ná ẹtú bá lọ sọ́dọ̀ ọlọ́ ẹgbà ìsìlámù òdodo ẹ lọ mọ̀ dájú kókò sáná bí mímà lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo rọ́tọ̀ gà ń pa lórí tìrì tọkọ́ fìgbà kan pera rẹ̀ máa jù ó tún pera rẹ̀ lánàbí èyí sá kó tẹ̀ wá tó di pé náà tẹ̀ wá gbẹ́rù wọ̀ fánàbí lò lọ́tọ̀ gbogbo rọ́ burúkú lélẹ́yìn kò sì hàn sí gbogbo ẹni tó ní làákà ìfọlójú ẹsẹ̀ máa tóbi ọba lọ lógún ọdún ẹsẹ̀ tẹ́tẹ́ iná lògùn ló ọba nígbà tí ọba bá ọdọ wa wa o kájọ ni tí ó ní sí àwọn ànábì ọlọ́run káṣí má ṣe jẹ́ ni tí ọmọ sọ̀rọ̀ wọn láì dá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ìbéèrè mẹ́ta péré ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn ní kí bàbá bàbá wọn bá bá bàbá wa náà ṣé bàbá bàbá ní nígbà tí bàbá ti wà. àkọ́kọ́ jíjẹ́ tí bàbá bàbá jẹ́ bàbá kò gbé bàbá bàbá dípò bàbá nínú gbogbo ìdájọ́. lápèjúwe tí ọmọ bá kú bàbá rẹ̀ ń bẹ láyé bàbá bàbá rẹ̀ náà ń bẹ láyé bàbá ní oṣù fún ọmọ rẹ̀ bàbá bàbá kọ́ ní oṣù fún gbàtí bàbá tó bí máa ń bẹ láyé so àjẹpẹ́ jíjẹ́ tí bàbá bàbá jẹ́ bàbá jíjẹ́ ìtàkùn lé ni kìí ṣe kó fi gba gbogbo ìdájọ́ bàbá ó máa ń gba ìdájọ́ bàbá ń bò mí ṣùgbọ́n kìí ṣe ní gbogbo ìdájọ́ tọ́mọ bá kú ní ìsìn bàbá tiẹ̀ náà ti kú bàbá bàbá rẹ̀ lọ́wọ́ àlàyé bàbá bàbá ní ìjogún rẹ̀ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ti gbéyàwó bàbá tó fún máa ń bẹ láyé bàbá bàbá náà ń bẹ láyé bàbá bàbá ò lè dá sí ọmọ ọmọ rẹ̀ lọ́kọ̀ọ́ àyàfi kọjá pọ ọmọ rẹ̀ lọfà lé lọ́wọ́ torí wìláyà tí bàbá ọmọ ní kò lè bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ nítorí pé bàbá ti bàbá bàbá tiẹ̀ náà ń bẹ láyé wìláyà tí bàbá ní kò lè bọ́ kúrò lọ́wọ́ bàbá yẹn nítorí pé náà ní bàbá láyé àyàfi kọjá pọ̀ ló fi wìláyà yẹn fún bàbá rẹ̀ eléyìí jẹ́ bíi ṣe jẹ́ ń torí ẹ̀ bàbá bàbá rẹ̀ ò lè fi ọlọ́kọ àyàfi kọjá sí bàbá rẹ̀ ló ní kí bàbá bàbá òun kó fi ọlọ́kọ àbí bàbá òun kò fi ọlọkọ wọn ní pọ́ọ̀lù kí ló kọ rẹ̀ náà pọ́ọ̀lù náà pọ́ọ̀lù ní pọ́ọ̀lù ń jẹ́ àmọ́tẹ́ bá gbé bóòlù lárúbáwó pè báyà lẹ́fẹ́ béèrè wọ́n pè ní bóòlùs bóòlùs ònà máa ń pè nínú tíra ní bóòlùs àlìyahudi bóòlùs tọ́jẹ́ pé yahudi ni ọgbẹ́sìn nàfọ́rá nítorí pé lè àbí òye wa tọ wọn ní asọpọ anabi ìṣá jókòó sókò tako pé téèyàn bá ti kú èèyàn ní dìde ma èmi kọ́ni mo sọ pé ń jókòó ọlọ́run lọ sọ ọlọ́run lọ sọ pé ń jókòó anabi ló sì sọ iṣẹ́ ẹni tó bá ti kú kò tún ní dìde mọ́ jíjọ́ gbé ndàrú kìyà ṣùgbọ́n lọ́ọ́ ti fún wa ronú Al-Qur'an nípa àwọn ẹni tó ń ti pa tó ń tún jí padà láyé yìí àwọn ẹni tó ń pa tó ń tún jí padà láyé yìí ألم ترى إلى الملأ ألم ترى إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موسى ثم أحيا قراء إن تكون لها فأنت تأكبرون ولا أكبرون أكبرون كفا من تريد أروكو ولا يكون له فأنت فلان لنظر تجيوها فتريد جبن دار القيام أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعد ẹni tó kọjá gbọ́ ara ìlú kan tí gbogbo ara ìlú ti kú tìlú ti dáhóró tó wá sọ pé bó lọ́lọ́run ti dí àwọn eléyìí lẹ́yìn fún wọn kọ́lọ̀ ọ̀bọ ẹkọ lọ pa wọn láyé tó di wọn láyé kó tó tó pa wọn padà tó bẹ́ẹ̀ náà nírú ìsànàbí èyí tá tọ́lọ̀ ní kó ṣe àwọn ẹni tọ́lọ̀ tún ní kó di padà yẹn wọ́n tún kú padà tòṣùfọ́lọ̀ sànàbí sọ fún wa nísìn káínà ni ẹnì kan ní kú sókú dìde má àbí tó bá kọ́ dákú ana awwalu man tanshaqqu anhu anhu al-ardu yawm al-qiyamah èmi làkọ́kọ́ ẹni tí lè ọkọ̀kọ́ lànà fún jọ́gbìn dàrú kìyàmà sáájú ìgbà yẹn kò sí pẹ́ nìkan dìde bẹ́ẹ̀ àṣà yorùbá èlò onífin ọ̀rọ̀ tó fi ń béèrè sẹ́yìn fún lọ́dọ̀ tún àkúdà ayà wà sẹ́nìkan bá fún wọn tún rí nìkan ọkàn jẹ́ pé tó máa ń pè kò ní dáhùn mọ́ni ká lọ lé ní ọ̀bá ní tẹ̀lé wọn pé gbogbo àwọn àgbàgbọ́ burúkú yẹn ẹ̀sìn pàtì sẹ́fẹ̀yìn mùsùlùmí lẹ́yìn kí ló dé tó ti jẹ́ pé yorùbá gba islam àmọ́ wọn ò gbòfin rẹ̀ mọ́ ẹ̀rí pé gbogbo òṣèṣì gbogbo ọ̀rọ̀ yọ sọ ó sì ti yẹ kéèyàn ṣe rìfọ́ọ̀mù ara rẹ̀ islamically lọ́nà tó fi jẹ́ pé ìṣesí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbàgbọ́ rẹ̀ ó ti jẹ́ sí àwọn mùsùlùmí eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ńdà àbẹ̀ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa kọ́lọ̀ wọn bá wa ó sì àwọn kẹta ń gbọ́ ní àwùjáde fún wa kọ́mẹ́sì oníbàlẹ́gbọ́ sẹ́ni tó wí àti ẹni tó gbọ́ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa là ń bẹ̀ ó fi àlùbáríkà sí sẹ̀ǹsì kálukú wa ibi tó ń kálukú tẹ́ rí ṣe ọlọ́wọ́ bá kọ́mẹ́sì dàmà ọlọ́wọ́ bá wa kó gbàdúrà wa eléyìí tí èyí tó hàn àti èyí tí kò hàn ọlọ́run ọba kó fi sọ̀rọ̀ kó fi sọ gbogbo wa àwọn ẹni tó wá látọ̀nà jíjù láti lù kó jìnnà ọlọ́run ọba kọ́kọ́ ká ló kó padà sílé rẹ̀ lálàáfíà àwọn àti àsìkò alábìtòsí ọlọ́run ọba kó sọ ní kálukú dé ọlọ́run ọba kó jẹ́ máa dá fún wa subhanaka wa bihamdik wa atubu